òun náà ni ẹ̀ṣirk ìṣẹbọ sí Allah òun gan ni lọ́ga jù nínú fìtínà abẹ́ Allah subhanahu wa ta'ala kó ṣọ́ wa kó là wá níbẹ̀ sọ́dọ̀ yìí ni Allah azza wa jal ní fi ń sọ wípé wal fitnatu ashaddu min al qatl fìtínà tẹ́rí yẹn ó lè koko ju kí wọ́n pààyàn lọ àwọn olùmọ̀ nípa tafsir wọ́n ní fìtínà tó ń sọ́n bí òun náà ní ash-shirku billah. nínú àyà mi nínú suratul Baqara yìí kan náà Allahu azza wa jal ó ní wal fitnatu akbaru minal qatl fìtínà tóbi ju wọn pààyàn lọ. ìjọba lérò pẹ̀lú fìtínà nínú èkíní kejì àyà méjèèjì òun náà ní ash-shirku eléyìí ni ń dáhùn ẹni tó pọ̀ jù nínú àwọn olùmọ̀ nípa tafsir àti àwọn aṣáájú wa nídìí ẹ̀sìn Islam tí wọ́n pè ní ìtumọ̀ fìtínà níbí. látòrí nínú Suratu Nur Allahu Azza wa ń kìlọ̀ fún wa níbi ká máa yapa sí ìlànà ànábà Muhammad sallallahu alayhi wa sallam Allahu Azza wa nínú àyà kẹtàléní ọgọ́ta wa fal yahdhari أن تصيبهم فتنة أو يصيبهم عذاب أليم أن يقع سياسة النبي محمد صلى الله عليه وآله وسلم ويا لصورة نبي كيف تنام سوا ذكية لا تعلروا قم جوا الإمام أحمد رحمه الله إذا تنصر نبا الفتنة إليه تواني آية كتالين أو قتالين سورة النور wọ́n ní ìtumọ̀ rẹ̀ ní ẹ̀ṣẹ̀k ìṣẹ́bọ̀ sí allah wọ́n nítorí pé làálẹ́hu ìdá rọ́dà báàbọ̀ kọ̀wléhe ayọ́kà fi kọ́lbìhì ṣẹ́yì ọ̀mìnà zayir fẹ̀yẹ̀zíìkù kọ̀lbùhù fẹ̀yẹ̀hlẹ̀k. wọ́n ní nítorí pé téèyàn bá fi lè takò apá kan nínú ọ̀rọ̀ ànábì muhammed sallallahu alayhi wa sallam ó rọrùn kí ìgbọ́n rí kó sí ọkàn èèyàn tí ìgbónrí bá ti wá ṣẹlẹ̀ sí ọkàn èèyàn èèyàn tara bẹ́ẹ̀ lẹ́ni tó ṣe kọ́ parun. eléyìí jẹ́ ìtumọ̀ àkọ́kọ́ tó máa ń wá fún fìtínà nínú ṣẹ̀ríà ẹ̀sìn Islam torí a sọ pé fìtínà ti pọ̀ jù láyè sìn bí màánà ìṣẹ̀bọ̀sí Allah ó ti pọ̀ jù láyè sìn àwọn ẹni tí fìtínà tí agbára rẹ̀ gbé lọ wọ́n pọ̀ jọjọ ìyẹn ni pé àwọn ẹni tí ń ṣe ṣírkù billahi azza wa jal wọ́n ti pọ̀ jọjọ nínú nǹkan tí ìtumọ̀ tí fìtínà tó máa mú wa nínú lílo ti ṣẹ̀ríyà òun náà ni àmìwò àti àdánwò àmìwò àti àdánwò gẹ́gẹ́ bí Allahu azza wa jal bó ti ti sọ nípa tànàbì Musa alayhi salam ó ní wa fatannaka futuna wa fatannaka futuna àtúndánwò ní dídánwò àtúndánwò ní dídánwò nítorí pé nínú àdánwò tí Allahu azza wa jalla tó gbé bá nàbì Musa alayhi salam òun náà ni àdánwò lílépa àti ṣekúpa eléyìí tí Fir'auna tó gùn lè tó ẹ pé ní kété tí nàbì Musa ti dé sílẹ̀ ayé iná ló ti bá àmì ìwà àti àdánwò burúkú yìí ló ti bá pàdé àwọn àti àdánwò fún ìyá Musa ike kókó ànábì Musa alayhi salam ó gbé jù sínú àpótí kó wá sọ àpótí yẹn sínú odò kí odò wa gbé àpótí yìí kó lọ gbé sẹ́yìn kò lè ọ̀tá Allah ọ̀tá anabi Musa aleyhi salam ìyẹn Fir'aun tó báyìí ìní omi omi odò ni ló gbé anabi Musa lọ sí ẹ̀kúlẹ̀ ẹni tó yẹ pé ń lépa rẹ̀ láti pa àmì wòye débi wípé ìgbà tí Fir'aun náà tó fojú gánni anabi Musa nínú àpótí tànàbì Musa wà níṣẹ́ ló pàṣẹ lẹ́sẹ̀kẹsẹ̀ kíkan lọ bóun mú ọ̀bẹ àti àdá kó wọn pa ọmọ yìí wọn mọ̀ lọ́ọ́ jẹ́ pé ọmọ tí wọ́n ń sọ òun náà lélẹ́yìí ṣùgbọ́n Allahu azza wa jal ó kọlà nítorí pé ó fi ìfẹ́ anabi Musa sí ọkàn ìyàwó Fir'auna wa alqaytu alayka mahabbatan minni rírí tó rí òun tọrọ lọ́dọ̀ ọkọ rẹ̀ wípé qurrata aynin li wa yóò jẹ́ ìtutù ojú fèmí àti ìwọ. ó ní ẹ má pa ò la taqtulu ẹ má pa ọ́ àṣà ẹ̀yàn fàánà ó ṣe ṣe kó ṣe wá láǹfààní òun náà tàkìdàhù wálẹ́dá àbí ká tiẹ̀ mú lọ́mọ. eléyìí ni Allahu azza wa jal ló fi gba anabi Musa aleyhi salam sílẹ̀ adáwọ̀ mi tún bá anabi Musa nípa pé Allah ó ṣe àti gba ọyàn nìkẹ́ni nínú àwọn obìnrin gbogbo tí wọ́n wà nílùú ó ṣe léèwọ̀ fún àyàfi ọyàn tìyá rẹ̀ à sì fẹ́ kí àṣírí Musa tú wípé ìyá kan nínú àwọn ìyá tó jẹ́ àwọn ọmọ Israel òun ló bí tí ó fi wá já sí wípé fìràwọn náà pé ẹni tó bá jọun là á fi wé òun ọmọ tí wọ́n ń wì gàgàn náà ni. tó báyìí gbogbo obìnrin gbé ọyàn rẹ̀ wá Musa aleyhi salam ń kó tó wá di pé ọmọ ìyá Musa àǹtí rẹ̀ lọ́wọ́ sọ pé hal adullukum ala ahli baytin yakfuluna ẹ̀yìn yóò àjẹ́ kí n tọ́ka sí àwọn aráalé kan tó ṣe pé wọ́n tọ́jú rẹ̀ fún yín bí so kó tó wá di pé Allah ó dá Musa alayhi salam padà sọ́dọ̀ ìyá rẹ̀ nítorí kó lè bá a mú kí ìtutù ojú kọjá tìyá rẹ̀ ẹ̀yìn rẹ̀ Allahu azza wa jal tún dá Musa o pẹ̀lú ìṣesí Fir'auna ní ìgbà tí Fir'auna fura pé ó lè jọmọ yìí ó lè jọmọ yìí lọ́mọ tí wọ́n ń wí ó ní kí wọ́n bọ̀ mú ògùn náà ti ẹ̀yìn méjèèjì sì jẹ́ ń tọ́pọ̀n tó wá ní kí Musa alayhi salam kó mú kan nínú méjèèjì Musa wọ́n fẹ́ mú ẹ̀yìn torí pé kò sí ìyàtọ̀ láàrin anábì Musa alayhi salam àti àwọn èèyàn yòókù nínú àwọn èèyàn bó tilẹ̀ jẹ́ pé Allah ó fún lọ́lá àti àjùlọ lórí àwa tá a jẹ́ pọ́nùtù nípa kóso ní ìránṣẹ́ rẹ̀ ṣùgbọ́n gbogbo oníkálukú kò sẹ́ni tí wọ́n ní mú kan láàrin ẹyin àti òkúta tí ò ní jẹ́ pẹ́yìn lóòmù kò sẹ́nìkan tí wọ́n sọ pé mú kan láàrin chokoléètì àti òkò tí ò ní jẹ́ pé chokoléètì lóòmù wọ́n á ní kí Musa mú kankan láàrin ògbóná àti ẹ̀yìn ẹ̀yìn Musa ló ń nawọ́ lọ́mú àwọn á sí ọwọ́ rẹ̀ lọ síbi tó Musa ó mú ògbóná kò tún mú ògbóná kó nígbà tí yàrá bá mú ògùn náà lọ́wọ́ kò dàbí ká mú tẹ̀rẹ́bọ̀ lọ́wọ́ ògùn náà máa jó ni Musa alayhi salam ó mú ògùn náà yẹn ó tún sọ sẹ́nu ní tààrà kó lè bá a jẹ́ àrídájú ẹ̀rí máa jẹ́ mìíràn fún pe ke kì í sọ ọmọ náà ìgbà tí ó sọ ògùn náà sẹ́nu àdáwò Musa alayhi salam wọ́n bí i lọ́mọ tí máa sọ̀rọ̀ tí rẹ̀ ṣùgbọ́n kókó ó di sórí ahọ́n rẹ̀ ó padà dẹni tó sọ pé tí máa ń sọ̀rọ̀ ọ̀rọ̀ rẹ̀ kì í yéèyàn ànábì Musa di akílòlò ilé ìtúnjẹ àdánwò mi Allahu azza wa jal ó tún gbé àdánwò mi ó gbé bá Musa alayhi salam látàrí pọ́fẹ́ gbèjà ó wá gbèjà ó gbèjà dáràn nígbà tí àwọn èèyàn méjì ń jà ọ̀kan jẹ́ ọ̀kan nínú àwọn al ní ìgbà tí ànìkejì tó jẹ́ ọ̀kan nínú àwọn ọmọ Israel anabi musa aleyhi salam ọwọ́ afẹ́ ran èyí tọ́jọ́ kan nínú àwọn ọmọ israẹli lọ́wọ́ lórí ìtọ́jẹ́ ọ̀kan nínú àwọn alakobab tẹ́sí máa wo musa aleyhi salam kò dá sí bẹ́ẹ̀ àfi lẹ́yìn ìgbà tí wọ́n tọrọ lọ́dọ̀ rẹ̀ kó sí bẹ́ẹ̀ musa ọwọ́ ń gbèrò láti ṣe ìrànlọ́wọ́ fún ẹni tó jẹ́ ọ̀kan nínú àwọn èèyàn tiẹ̀ musa wa wọ́n na ìpa ọ̀nà ìpa ó fi ìpa ó fi gbá eléyìí tọjọ́ kan nínú àwọn al-aqbab tí wọ́n jẹ́ ya Fir'auna fawakazahu Musa faqada alayhi Musa alayhi salam ọgbàǹpà gbígbá tó gbàǹpà báyìí tó tí ó ṣubú ló ń bá kú eléyìí tún jẹ́ àdánwò mi fanabi Musa alayhi salam àdánwò mi òun náà ni pé wọ́n bẹ̀rẹ̀ sí ní wá Musa ká wípé àwọn fẹ́ pa á musasa ọ̀sá òfìlú lẹ̀ ọmọlélẹ́ ìlú àìmà ibi tó ṣe pé kò dẹ́rí wọ́n pẹ̀lú náà ní ìlú madian níbi tó ti lọ bá ẹrú ọlọ́run kan tí ń jẹ́ ṣùáì bóyá náà ni ànábì ọlọ́run ṣùáì alayhi salam ní ìgbà tí musa alayhi salam tó wà níbẹ̀ àmì musa atúmíwò ń bẹ̀ yẹn pẹ̀lú pé ó yẹ àwọn ọmọbìnrin méjì lẹ́kẹ́ àwọn dá dúró sí àwọn èèyàn míì tí wọ́n ń pami wọ́n ta kété wọ́n á bi wọ́n léèrè pé kí ló dé gbogbo èèyàn ló ń pami kí ló mẹ́yìn náà má pami wọ́n ní àwa o a lè jẹ́ni tí ó romi pọn àyàfi lẹ́yìn ìgbà tí àwọn darandaran táwọn bá pami tán àwọn ò ní ẹni tó jẹ́ ọkùnrin nínú mọ̀lẹ́bí tiwa tó náà lè máa wá láti máa fagagbága pẹ̀lú àwọn ọkùnrin tí wọ́n ń bẹ́ǹdì omi táwa náà bá fi jẹ́ pé à ń tètè rómi pọn lọlé wa abúna shaykhun kabir nígbà tí bàbá wa sì jẹ́ arúgbó kùjọkùjọ Musa alayhi salam ó súnmọ́ ibi tó mìíràn wà wọ́n ní òkúta ńlá ràgàdù kan ni ló di ojú omi yẹn tí gbogbo èèyàn fi rí omi pọn lẹ́ẹ̀kan náà àfi kọ́ jẹ́ pé pọn tiẹ̀ kémi náà ò lè ba àráyè pọn tèmi Musa nìkan àdáwò ńlá lélẹ́yìn ọdọ òkúta ńlá yìí pé ó gbé kó lójú sun omi kò fi di pé àyè sílẹ̀ fún gbogbo èèyàn láti máa pọn omi ní àkókò kan náà ọpọn mi fáwọn arábìnrin yìí àwọn lọlé ọyá wọn ju tàtẹ̀yìnwá lọ eléyìí wá jẹ́ nǹkan tó pàkíyèsí bàbá wọn láti ṣèbéèrè káàsì nǹkan tó fi ya yín lónìí yìí báyìí kó wọn rò fún bàbá wọn ó ti ṣe jẹ́ pẹ̀lú ọlọ́ǹkan lọ́ràn wá lọ́wọ́ a ẹ lọ pè wá eléyìí lẹ́tọ̀ọ́ sí asán lẹ́sàn nítorí pé kò sí nǹkan kan tó yẹ káfi san ẹni tó bá ṣe dáadáa sí ni bí ó bá ṣe dáadáa hal jazaa'ul ihsani illa al ihsan dáadáa máa pè fún dáadáa wọ́n lọ pe anabi musa aleyhi salam wa àdáwò tuntun wa bá musa ń bẹ yẹn òun náà ní kó obìnrin wọn ní kó lọ pè wá obìnrin tó wá ní kó lọ pè wá yìí àwọn olùmọ̀ nípa tẹ̀síì àwọn ṣàlàyé pé aṣọ tí obìnrin yẹn wọ̀ ó jẹ́ aṣọ kan tó ṣe pé kò bá ara láti rí lọ títí báyà nítorí pẹlẹpẹlẹ! tẹ́lẹ́tẹ́lẹ́ báyà nítorí kíkọ̀ balẹ̀ tó anabi musa aleyhi salam ọwọ́ àti àṣeyege nínú àdánwò yìí ó ní tí ó ní pé tó fẹ́ mú mi mànà wọ bọ́ sẹ́yìn èmi tó fẹ́ fà ń tẹ̀tẹ̀ dé ń bọ́ lọ sí ibìkan ní jó wájú yéésù ni ó dúró lẹ́yìn torí ni anabi musa bọ́ síwájú ọmọbìnrin yìí dúró lẹ́yìn ń sọ fún musa ọ̀tún ni ẹ yà sí ẹ má yà sósì òsì ni ẹ má lọ lọ́lọ́pàá lágádá ń ọba ẹlẹ́sẹ̀sẹ̀ wá báyìí ni gbogbo nǹkan yìí ń ṣẹlẹ̀ tí ọlọ́run ọba ẹlẹ́dàá wa tó ń kó musa alayhi salam tó ń kó là nínú àwọn àdánwò lẹ́yìn àdánwò àdánwò tí anabi Ṣuaibu tó wá fún òun náà ní pé àwọn fẹ́ gbọ́ ọlọ́mọdọ̀ wọ́n máa ń ṣiṣẹ́ gbowó ọ̀yà ó sì ṣe ọmọdọ̀ ifá wọn fọ́dún mẹ́jọ sọ́dún èyí yòówù tó bá pé nínú àkókò méjèèjì a ní ka ẹ̀sùn sí ọlọ́run kọ sẹ̀ wá nítorí pé àwọn náà láti àlàkalẹ̀ ní láàrin ọdún mẹ́jọ àtọdún mẹ́wàá èyí yòówù tó bá ti pé nínú méjèèjì ó ti tẹ́ wa ọba wa lára mu anábì musa alayhi salam àdáwò lélẹ́yìn náà ọdún mẹ́jọ ọmọdé ọjọ́ àmọ́ níbi kásìgbà fún musa pé ọdún mẹ́jọ ọdún mẹ́jọ yìí pé sí anabi ọlọ́run Shu'aib alayhi salam ní ìgbà tí àkókò pé anabi yìí òun náà pé àdéhùn rẹ̀ fún anabi Musa alayhi salam tóró lòun fọkàn nínú àwọn ọmọ òun ò fi fún ọ̀kan náà àwọn ọmọbìnrin méjèèjì òun ò fi fún ó sì fi fún tó gbogbo àwọn àdánwò yẹn kó tó láti pé Musa wọ́n ń bọ̀ lóru àtọ̀hún àtìyàwó àti àwọn nǹkan ọ̀sìn eléyìí tí Shu'aib alayhi salam tó kó fún ó tó láti pé wọ́n wá rí iná lọ́ọ̀kan níbi tóórì sínà ní ìgbà tó ṣe pé òtútù mú lóru ọjọ́ yìí òkùnkùn sì bolẹ̀ birikiti so ìmọ́lẹ̀ tí wọ́n á rí lọ́ọ̀kan yẹn nàlẹ́bẹ̀ Musa aleyhi salam lọ́ wá tọpasẹ̀ rẹ̀ wá ẹ̀yin ìyàwó àti ẹ̀yin tí à ń jọ ń lọ ẹ dúró dè mí níbí iná tí mo rí lọ́ọ̀kan yẹn ẹ jẹ́ kí n lọ síbẹ̀ báyà máa jẹ́ bá ń rí ògùn náà kan mú wa eléyìí tá a fi máa rí náà yá àbí tiẹ̀ jẹ́ pé màá ń bá débẹ̀ ń rẹ ni tọ́ wa sọ́nà ibi tọ́ yẹ ká gbà tí náà burú tá a fi yọ sí so Allah azza wa jalla tún dán níbẹ̀ pẹ̀lú ìpè sọ́lẹ̀ mi tún yí musa fẹ́ sá Allah ni ò gbọ́dọ̀ sá la takhaf ò gbọ́dọ̀ bẹ̀rù mú ha sirata al-ula a dafa ti Allah azza innaka bil wadi al muqaddas wà àyè tó má lọ wáyé bẹ́ẹ̀ ni bàtẹ́ sẹ́rẹ̀ yẹn kó wọn gbọ́dọ̀ fi tẹ́rù fi àwọn olùmọ̀nìkọ́ àtẹ̀sí wọn ni àwọ̀ kẹ́tẹ́kẹ́tẹ́ ni wọ́n fi ṣe bọ́ sílẹ̀ bẹ́ẹ̀ ni Allahu azza wa jal ó tún ní kó kí ọwọ́ rẹ̀ bá bíyà rẹ̀ ọyọ ọwọ́ jáde takhruju bayda'a min ghayri su' yọ jáde ní nǹkan tó mọ́lẹ̀ gbò ní mímọ́lẹ̀ tí èsì taburú. sọ báyìí gbogbo àwọn àdánwò yìí wafatannahaka futuna adánwò láwọn àdánwò tó nínú túmọ̀ fìtínà nìyẹn nínú túmọ̀ fìtínà òun náà ni fìtínà eléyìí tí Allah azza wa jal tó ṣe fún anabi Sulaiman aleyhi salam àti tó ṣe fún anabi Dawud aleyhi salam wọn lọ kọlifatan na Sulaiman bákan náà Dawud annama fatanna so àdánwò ó máa ń wá pẹ̀lú ìtumọ̀ fìtínà. nínú ìtumọ̀ tí fìtínà tún máa mú wa òun náà ní ẹ̀ṣẹ̀ nínú ìtumọ̀ tí fìtínà máa mú wa òun náà ní ẹ̀ṣẹ̀. gẹ́gẹ́ bí Allahu azza bó ti sọ pé. ومنهم من يقول ائذن لي ولا تفتني ألا في الفتنة سقطوا ألا في الفتنة سقطوا أتت يا أبوك إن أسعي إن وصبسي إن أسعي لهم منافقي إن وصبسي nínú tuma tí fìtínà tuma mú wa nínú الإسلام ẹ̀sìn alìsílám òun tí bá ti máa múni sẹ́rí kúrò níbi àti tẹ̀lé ti Allah níbi àti tẹ̀lé ti anabi Muhammad sallallahu alayhi wa sallam fitina ni. nítorí wọn máa ṣe ti Allah nítorí wọn máa ṣe ti anabi sallallahu alayhi wa sallam fitina ni. ntí sì máa kọ́ dínà ni níbi àti ṣe ti Allah níbi àti ṣe anabi sallallahu alayhi wa sallam ó pólísìrìsì. nínú rẹ̀ làwọn owó wa nínú rẹ̀ làwọn ọmọ wa nínú rẹ̀ làwọn ṣe wa nínú rẹ̀ ó náà nípò àtàyè tó wà gbogbo àwọn nǹkan lé ayé yìí wọ́n máa kọ dín èèyàn téèyàn ọba fi lè sọ́ra kó di ṣòkòtò rẹ̀ kó lé níbi àti tẹ̀lé ti Allah níbi àti tẹ̀lé ti anabi Muhammad sallallahu alayhi wa sallam yóò Allahu azza wa ti ṣe sọ nínú àyà kẹẹ̀ẹ́dógún suratu Taghabun ó ní innama amwalukum wa awladukum fitna. àwọn dúkìá àtàwọn ọmọ yín wọn jẹ́ nǹkan kan dị ìbá ṣe fìtínà amúyín má lè ṣètì Allah njẹ́ òmùyín lè ṣètì Allah òun náà làwọn owó yín ṣé báyìí náà mà púpọ̀ nínú àwọn èèyàn lónìí látàrí pé àwọn ti lówó ráyé wọn ọ̀ráyè mà nígbà tí ráyé wọn ọ̀ráyè fún ti mà ẹni rí wọn mọ́ṣáláṣí ẹni rí wọn ká ti Allah sallallahu alayhi wa sallam torí rẹ̀ ńgbà tí wọ́n bá ń sọ̀rọ̀ allah àwọn tá a là máa bá ń bẹ̀ àwọn mẹ̀kúnnù ni tó bá jẹ́ nu mọ́sálásí tá a là máa bá ń bẹ̀ àwọn tálíkà ni tó bá jẹ́ pípa sọ̀sọ̀ yá mọ̀ ramadan àwọn aláìní àwọn ló máa ń pọ̀ níbi ká ṣe àwọn nǹkan wọ̀nyẹn níbo làwọn olówó wà níbo pé wọ́n máa sá fún gbogbo àwọn nǹkan wọ̀nyí torí pé owó wọn dúkìá wọn ọmọ wọn tí wọ́n kó jọ kò sí tàbí ṣùgbọ́n àwọn nǹkan wọ̀nyẹn wọ́n ti jẹ́ sábàbí tí ó mú kí èèyàn kọ́ má fẹ́ ṣe ti Allah. Allah nínú àdìsá níbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam wípé wọ́n tẹ ìtẹ́ kan fanabi sallallahu alayhi wa sallam níjọ́ kẹtọ́ fẹ́ ṣe sọ láti wọ́n pe ìtẹ́ yẹn ní ìtẹ́ ìtẹ́ ambijaniya ambijaniya ìtẹ́ yìí wá jẹ́ ìtẹ́ tó fi kún wọn ya àwòrán sí lóríṣiríṣi anabi sallallahu alaihi wasallam wọn á ti sọ láti lórí ẹ̀ nígbà tí anabi parí sọ láti wọn ni rudi hadhihi al-khamisata ila abi jaham ẹ̀dá ìtẹ́ yìí padà fún abu jaham ẹ̀jẹ̀ pọ́dọ̀ rẹ̀ náà láti gbà fa inni nadartu ila alamiha fi as-salah fakada yaftinni nítorí pé mo wá àwọn àwòrán eléyìí tó ti kí wọ́n yà sí lára nínú sọ̀lẹ́ ọ̀fẹ́ mú mi gbé ọkà kúrò nídìí ti Allah tó gbogbo tó bá ti mú ni kúrò nídìí ti Allah wọ́n máa ń pè ní kíni ní fìtínà tán bàbá wa wo gbèsè ayé wa lónìí a rí i fìtínà pọ̀ nínú gbèsè ayé wa jọjọ òní tí ilẹ̀ rẹ̀ mọ́ àwọn orílẹ̀-èdè kan wà nínú ilé ayé tiwa tá a wà lónìí eléyìí tó ṣe pé tí èèyàn bá máa lọ sí mọ́sálásí lẹ́ẹ̀ márùn-ún lójúmọ́ ní àsìkò asọ́bẹ̀ bákan náà àsìkò azọ́hùr alàásùr almaghrib àti alàìṣá yóò máa bẹ lábẹ́ pé wọ́n ń kíyèsí lílọ àti bíbọ̀ rẹ̀ wọ́n fẹ́ mọ kí ni nǹkan tó tì débi wípé gbogbo ìgbà ní lọ sí mọ́sálásí kí lẹ́ lọ sí mọ́sálásí gan rí yóò di pé látàrí wọ́n mú yàn àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ wọ́n ń fi ọ̀rọ̀ wá lẹ́nu wò wọ́n ń lò ní kùngbọ́rọ̀ yóò jẹ ìyàgàn nígbà míì láti sọ kó ń ṣe ní tòun ò ṣe láti sọ wípé ní tí kìí ṣe ròǹgbà rẹ̀ lè ròǹgbà rẹ̀ ẹnìkan bá gbọ́ ìròyìn ní tó ṣẹlẹ̀ sí lágbájá látàrí pé máa lọ sí mọ́ṣáláṣí ní gbogbo ìgbà ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn aláìfẹ́ kan ṣe àwọn aláìronú alqiyama àwọn náà fi lẹ́yìn àwọn fi ṣèkẹ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ nínú wọn máa sá fún mọ́síláṣí kí ló dé ẹ̀yin ọmọ ti ń ṣẹlẹ̀ sí lágbẹ́dá nítorí pé ń bá ń lọ mọ́síláṣí ó ti dẹni tó ṣe pé láti ọ́fíìsì àwọn intelligence agency báyìí wọ́n tún pè ní ọ́fíìsì àwọn CID báyìí nítorí kí wọ́n fẹ́ fọ̀rọ̀ wá lẹ́nu wò nítorí pé ẹ̀sùn yẹ kó le tó bá ẹ̀sìn ọ̀yẹ́ kó mú mú láyà yín ẹ̀yin tẹ́ wà ní twentieth century kí ni tẹ́ fẹ́ fẹ̀sìn ṣe débi pọ́ mọ́ á lọ mọ́ṣáláṣí lẹ́ẹ̀ márùn lójúmọ́ eléyìí wọ́n ń ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn ìlú nílé ayé lónìí ẹni tí wọ́n ti mú ó sì ń bẹ lábẹ́ pé wọ́n fi kámẹ́rà sọ̀ka wọ́n tún gbé ẹ̀rọ tí máa ká ọ̀rọ̀ lẹ̀ wọ́n gbé sítòsí ọ̀rọ̀ rẹ̀ láti gbọ́rùn tí ó máa fẹnu sọ. So torí pé èèyàn kan ṣàdédé mójú tẹ́sìn kọ́ máa lọ jẹ́ ẹni tó jẹ́ dàlúrú dàlúrú wọ́n mọ̀ wá fìtínà àwọn èèyàn nítorí pé wọ́n bá ní Rabbuna Allah Allahu ni olúwa wa táwa ń sìn a sì gbọ́dọ̀ máa sìn ní gbogbo ìgbà. fìtínà wà nílé ayé lónìí lábala pé gbogbo ẹni tí wọ́n bá ti rí tó dá irùngbọ̀n sí wọ́n máa wá fi ṣe yẹ̀yẹ́ wọ́n máa pé ó kí ló ń fẹ́ fi ìrùngbà ṣe tó ọ̀fọ́ akínní dànù tí àgbọ̀n rẹ kó gbatẹ́kùn. áá bàbá rẹ gan ama tó bá jẹ́ kékeré lọ́kọ́ bàbá rẹ gan ama gbogbo wọn àti bàbá àti àbá rẹ apágbọ̀n ni gbogbo wọn. ta ló wá fẹ́ fi tiẹ̀ jọ wọn máa fìtínà rẹ tẹ́ bá ti yọ wọn máa pè yín láwọn orúkọ tí èsì ti yín wọn máa bà yín jẹ́ nítorí pé ẹ̀yin bá lẹ fẹ́ tẹ̀lé ẹ fẹ́ tẹ̀lé ti Allah ẹ fẹ́ tẹ̀lé ti anabi Muhammad sallallahu alayhi wa alihi wa sallam. láwọn àwùjọ kan láyé tó bá wẹ̀wù tí ẹ̀wù rẹ tí ò tayọ kókósẹ̀ rẹ tó sì jẹ́ ẹni tó ṣe pé wọ́n fura sí kíkí ọkà ìsìnkú bóyá látara kó tún nírùngbọ̀n bá ti ṣe wí ṣáájú àti ẹ̀wù rẹ tó ti pé kọ̀balẹ̀ kọ́ máa wọ́lẹ̀ bíi tàwọn ẹni tí nǹkan ń ṣe wọ́n máa pè ọ́ láwọn orúkọ kan eléyìí ti ń tọ́ka sí pé wọ́n ń fojú kéré rẹ̀ wọ́n sì ń sọ fún apò tó bẹ́ẹ̀ nílẹ̀ lárúbáwá gan wọ́n máa ń sábà pẹ̀lú wọn ní alimọ̀pàwáwò mọ̀pàwá mọ̀pàwá so ó lè jẹ́ gbólóhùn jẹ́ pé túmọ̀ rẹ̀ ò burú ṣùgbọ́n ní lílò wọ́n máa ń lò ń lò pé àwọn ń fìyàn ṣe yẹ̀yẹ́ ni akramakumullah títí náà pọ̀ láyé lónìí níbi pé àwọn ọmọ táwọn jẹ́ ọmọbìnrin táwọn gbọ́ nípa òfin Allah níbi títí ń sọ fánàbì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam pé ya ayyuhan nabi qul li azwajika wa banatika wa nisa'il mu'minin yudnina alayhinna min jalabibihin dhalika adna an yu'rafna fala yu'layn. وكان الله غفورا رحيما ibi tí olúwa ẹlẹ́dàá tó ti ń pa nàbì sallallahu alayhi wa sallam láṣẹ kó sọ fáwọn ìyàwó àtàwọn ọmọ rẹ̀ àti gbogbo àwọn obìnrin àwọn olùgbàgbọ́ òdodo tí wọ́n bá jáde lé wọn wọ́n gbé jìlbáàbù wọn gbàgẹ̀rẹ̀ wọ̀ eléyìí tí wọ́n máa bọ̀ látòrí tààrà tí ó fi délẹ̀ torí pé lẹ́yìn ló kéré jù tí wọ́n fi dá wọn mọ̀ báwọn obìnrin àwọn olùgbàgbọ́ òdodo làwọn eléyìí tí wọn ò fi ní nawọ́ ọ̀bàjẹ́ sí wọn tí wọn ò fi ní ní wọn lára. ẹ rí i pé tí obìnrin kan tó bá múra ní ìbámu pẹ̀lú àṣẹ Allah àti dọ́gba pẹ̀lú bá nàbì sallallahu alaihi wasallam ti fi wá fi yé wa ẹ rí i pé nǹkan yẹ̀yẹ́ ni wọ́n sọ́dà láyé nìsí wọ́n máa bu wọ́n máa bẹnu àtẹ́lù wọ́n máa pa àwọn àdábolẹ̀ wọ́n máa pé eégún mọ́kà ilé eégún mọ́kà wá wọ bíi lórúkọ pé àwọn fẹ́ fìtínà àwọn dáwọ̀ wò yóò fìdí wípé aṣọ tí wọ́n ń wọ̀ nǹkan yóò padà sún wọn wọ́n kórìíra rẹ̀ wọ́n dẹni tí ń sá fún wọ́n gbọ́ ní kókó ẹ̀sìn kan wọ́n sá fún bẹ́ẹ̀ ni àwọn ọ̀tá Allah bẹ́ẹ̀ làwọn ẹni tí wọ́n jẹ́ ọ̀tá sunna nabi Muhammad sallallahu alayhi wa sallam wọ́n mọ̀ bá islam mú wá jẹ́ nítorí kọ́mọ̀bà jẹ́ pé dáadáa ní ọgbà ayé kan gẹ́gẹ́ bí ìbàjẹ́ ti ṣe gba gbogbo ààyè. ọ̀pọ̀ àìmọyerú wọn wọ́n máa fi yé àwọn èèyàn wípé àṣà lásán àṣà àwọn alárúbáwá òun náà ní jilbab kò ní nǹkan kan ṣe pẹ̀lẹ́sìn àti pé irú wọn ka alukur'ani wọn ọba àyàtà kan pàdé ńbẹ wọn ka alukur'ani wọn ọba àyàtà kan pàdé ńbẹ. Allahu azza wa jalla tún sọ nínú súrọ́tù Nuh òní wala yubdina zinatahun illa ma zahara minha wọn ò gbọ́dọ̀ ṣe àfihàn àwọn ọ̀ṣọ́ wọn àyàfi èyí tó bá hàn nínú rẹ̀ wọn ò gbọ́dọ̀ ṣe àfihàn àwọn ọ̀ṣọ́ wọn àyàfi èyí tó bá hàn nínú ẹ̀ eléyìí tó tọ́ka sí pé gbogbo ìgbà tóbìnrin tí bá ń bẹ kò gbọ́dọ̀ jẹ́ kí ẹnikẹ́ni kó rí ọ̀ṣọ́ rẹ̀ lópin ìgbà tí ọba sínú àwọn ẹni tí Allah tó ṣe àyọkúrò wọn bí ọkọ rẹ̀ bí bàbá rẹ̀ bí ọmọ rẹ̀ bí àwọn ẹ̀gbọ́n rẹ̀ bí àwọn àbúrò rẹ̀ bí àwọn ọmọ ẹ̀gbọ́n àbábúrò wọn ẹ̀gbọ́n wọn yẹn jọkùnrin àbótí ẹjọbìnrin àwọn ọmọ tiwọn lọ́kùnrin àwọn eléyìí tí wọ́n bá rí ọ̀ṣọ́ obìnrin débì kan bí ojú rẹ̀ bí ọwọ́ rẹ̀ bí ẹsẹ̀ rẹ̀ kò sí nǹkan tó burú ń bí ojúgun rẹ̀ yàtọ̀ ọkọ tó ti kófin ọlọ́run dá lórí wípé láàáwù rọ́tàbẹ́yìn ẹ̀zọ̀jẹ́ yìí kò sí ìhòòhò láàrin ọkọ àti ìyàwó rẹ̀ ǹjẹ́ tí lè bá yé wa àwọn ọmọ wa bá nǹkan Islam mú àwọn ọmọ Allahu ni wala ma wọn ò gbọ́dọ̀ gbé nǹkan kan hàn nínú ọ̀sán wọn àfi tó ti kan ara rẹ̀ hàn àmọ́ pé wọ́n ló gbé hàn ọ̀gbọ́dọ̀ gbé hàn ìwọ ni mo á ti kan ara rẹ̀ hàn ó túmọ̀ sí pé ọ̀rọ̀ Abdullah ibn Abbas radiyallahu anhuma tí wọ́n lọ sọ nípa kíni ìtumọ̀ èyí tó bá hàn nínú ẹ̀ tó ní ojú àtọwọ́ ọ̀rọ̀ yẹn ò fẹsẹ̀ rìn lẹ̀ ibn Abbas nítorí pé ńgbà tí àwọn olùmọ̀ nípa al-isnad tí wọ́n tọpa tí wọ́n tọpa àwọn ọ̀nà tó gbà wà wọ́n rí i pé gbogbo ẹ̀ ọmọọ̀hẹ́ kò fẹsẹ̀ rìn lẹ̀. ètò dọ́gba òun náà ní tẹ̀síra Abdullah ibn Mas'ud radiyallahu anhu eléyìí tó ṣe pé irú rẹ̀ náà tún wá gbọ́dọ̀ ibn Abbas gbọ́nà míì. ó ní nǹkan tí máa hàn nínú ọ̀sọ̀ obìnrin tó ju agbára rẹ̀ lọ láti gbé pamọ́ mọ́ hàn òun náà lásọ bá wọ̀ nítorí pé jìlbáàbù bẹ́ẹ̀ wọ jìlìbáàbù yọ hàn àbí òní hàn yọ hàn tá a bá ti torí pé jìlìbáàbù eléyìí ọ hàn tá a gbé jìlìbáàbù míì lé lórí kí láti rí jìlìbáàbù náà láàrí tọ torí ẹ Allahu azza wa jalla ń sọ̀rọ̀ nípa tí máa hàn tó ti kékeré sobìnrin ló pé kọ́ hàn kò wú pé kọ́ hàn ṣùgbọ́n ọ hàn tú nítorí pé tó bá yẹ pé nǹkan tó máa mọ̀ gbé hàn fúnra rẹ̀ ni kò sí tí obìnrin ò lè gbé hàn àmọ́ òfin Allah ó gbọ́dọ̀ gbé nǹkan kan hàn àfi ń tó bá hàn tú torí pé Allah sọ pé wala yubdina zinatahun illa ma azharna minha kọsọ kí wọn gbọ́dọ̀ gbé ọ̀ṣọ́ wọn hàn àfi tí wọn bá gbé hàn nù ẹ <clears throat> àfi tó bá hàn nínú ẹ ó hàn fúnra rẹ̀ láì jẹ́ kóbìnrin lọ fẹ́ pé kó hàn. sọ gbogbo ayé àyè ẹ̀yìn orí lẹ́fí ń fa àwọn obìnrin tí wọ́n ń para mọ́ lẹ́fí ń fi wọ́n ṣe yẹ̀yẹ́ lẹ́fí ń pè wọ́n lórúkọ kórúkọ ẹ̀ ń ròyìn wọn ní ìròyìn burúkú ẹ sì bẹ̀rù Allah ẹ gbàgbé pé ọjọ́ kan bọ̀ tí wọ́n kó wa dìde níwájú Allahu Rabbul Alamin tí oníkálukú wa tí àwọn oríkèrè ọmọ jẹ́rìí lé lórí gbogbo àwọn rọ́ọ̀fù tó fẹ́nu rẹ̀ wà gbogbo àwọn sọkúsọ tó sọ nípa ẹ̀sìn láti pé láyé òde òtò níta wà ń bẹ̀ yìí wọ́n fìtínà àwọn èèyàn lọ́pọ̀lọpọ̀ nípa pé àwọn àyàwó tí àwọn ọkùnrin fẹ́ pọ̀lọpọ̀ nínú àwọn obìnrin yìí wọ́n yarí mọ́ àwọn ọkọ lọ́wọ́ obìnrin ọmọ fìtínà ọkọ rẹ̀ ọkọ kò fẹ́ wàhálà ọkọ ò fẹ́ fìtínà ọwọ́ á jẹ́ pé aláriwo oníwàhálà nìyàwó tó ìyàwó gbé ọ síta. Si gẹ́gẹ́ bí ọmọ ọjọ́ keje yóò mú kí ìròyìn ọ̀rọ̀ nípa rẹ kó máa fò pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ àfi bí ẹ̀ta ná bí wọ́n ti ṣe ń gbọ́rọ̀ nípa rẹ lọ́tún ni wọ́n tún máa gbọ́ lọ́sì lálẹ́ ni ti ń gbé ká àwọn ẹlẹ́nu sọ̀nsọ bí ẹnu asínrin ìyá gúbọ́ ní dé olófòófó burúkú gbogbo ní tó o ṣe àti tó o ṣe yọ jáwé sóbì náà ni yọ wàá máa bọ̀ ọ́ jẹ́ ká. ọ̀wá nílé ò nílé sọ̀kalẹ̀ sáàrin àwọn èèyàn kan àfi jẹ́ pé gbogbo wọn ń wù ọ pé èèyàn rádaràda kan ni ọ. obìnrin yìí yóò fi sínú ara débi pé mí o lè bùkátà pé ń lò o lè bùkátà kó fi fi kó ọmọ ara àwọn èèyàn sá ọmọ lè bẹ́ẹ̀ nìkan kan sí nítorí ìyàwó tó gbélé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn obìnrin àṣẹ ọwọ́ tọkọ bá fi ń pa wọn àti àṣẹ tànàbì Muhammad sallallahu alaihi wa sallam eléyìí tọkọ bá ń tọ́ka wọn sí pọ̀lọpọ̀ nínú wọn sọ pé kò sí táwọn fẹ́ẹ́ fi ṣe ọba ti mà kó o ti wáyé láyé ànábì nígbà tó ṣe pé tọlọ àti tànábì ni wọ́n fẹ́ẹ́ tẹ̀lé wọ́n ti sínú àmì wọ́n ti àmì mi láàmú bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn obìnrin wà fìtínà gbogbo ibi tí wọ́n bá ní kó gbé ibẹ̀ ni òun ò ní gbé wọ́n bá ní kí ó dúró níbi kan ibẹ̀ gan ni ó kórìíra àti dúró jù irú àwọn fìtínà yìí ìní máa mú kí ọ̀pọ̀lọpọ̀ obìnrin kí wọ́n yarí mọ́kọ wọn lọ́wọ́ kí wọ́n fi lélẹ̀ ọkọ ni kó máa jókòó lé gbogbo àwọn bùkátàsì rẹ̀ àwọn nǹkan tí bá ń fẹ́ wọ́n máa ṣe fún un ní ìrọ̀rùn wọ́n tún máa ṣe dáa bí ti ṣe ń fẹ́ lọ kódà tún gbọ́ nípa àwọn ọkùnrin tó ṣe pé yàtọ̀ sí pé wọ́n sọ pé kóbìnrin ọmọ ẹjókòó ńlé wọ́n tún kọ sálárì tí wọ́n máa fún àwọn obìnrin yìí based on merit síbí wọ́n ti gba degree so gbogbo sẹ́tò lè rí náà láwùjọ tiwa lónìí ó ṣòro púpọ̀ nílùú tá a kó tó rí sẹ́tò ọmọ gba fifty thousand so òun ọmọ fún ọ ní fifty fifty thousand lóṣooṣù. yóò tún sọ pé rárá ọ̀tẹ́ lọ́wọ́ àfi kí n jáde ìyá mi ò gé lọ́wọ́ kò gé mi a máa ti kafanchan a máa lọ sí ningi láti lọ pẹ́lú bọ̀ nítorí náà máa ń sẹ́nu ó bí ọ̀bá tí ọlọ́run ọkọ̀ mi lẹ̀ àwọn fìtínà yìí láyé ní ìsín obìnrin míì bá ń ṣe ń ti ti yìí ó ti kò sì ní dúró ń kú tọ́nu wọn làwọn ń lọ sí Abidjan táwọn lọ sí ọlọ́ọ̀gbọ́n tó ń pẹ́ Ankara wà lábìjan Ankara làwa lọ kó wa àwọn mí ń bẹ ní ọ̀nà tó jẹ́ pé wọ́n ti mórí lé ọ̀nà Kánò báyìí wọ́n ti dé mọ́kọ́ lẹ́nu ìgbà tílẹ̀ tì máyì tí wọ́n ti ń dà á lọ tí wọ́n ń da fírì kílẹ̀ lọ sí Kánò ọdún bọ̀ à ń lọ kọjá tààtà lásìkò ọdún wa nìyí ọkọ yín wá ń kọ́ olórí ibú rẹ̀ òtí ìdí tún yẹ jáde subhanallah ẹ wo fìtínà tọkọ bá ń wí lónìí kí lọ já ma kí lọ fẹ́ ṣe fún ọkọ kan òkun kọ́ bọ́ọ̀dù kú lórí ibú la hawla wala quwwata illa billah torí ẹ̀ ìdáyìn náà máa bí ọba ti yọ kọ lọ síbi tí àwọn ọkọ̀ àjàgbé máa gbà kọjá báwọn àjàgbé ọkọ̀ bá máa kọjá lù kó o sì lọ wò wò àwọn táǹkàtáǹkà bí àjàgbé bá gbàlù ti yín kọjá kọ́ ọmọ wèé ti ń lọ ti ń bọ̀ òní sáláì rí bí wọ́n ti ṣe máa di àwọn èèyàn mẹ́rù tí wọ́n dì wọ́n sókè ẹrù tó ṣe pé àwọn wà nípò pé gbogbo aburú gbogbo àìdá lè ṣẹlẹ̀ sí wọn àtẹnìkan tí ọkọ̀ bá ti kó sínú àwọn kòtòkòtòkòtò eléyìí tó kọ́ àwọn ojú ọ̀nà wa gbogbo èèyàn lè rí bọ́. ìjọba ayọ̀ lẹ́nu ni pé bí ẹ ṣe kó àwọn ọkùnrin sí òkè ọkọ̀ ni wọ́n tún kó àwọn obìnrin bẹ̀. kí ló dé wọ́n ní à àwọn ń ṣètò ọrọ̀ ajé kánà ní kí ní jáde nǹkan rẹ̀ tó fi wá jẹ́ pé ọrọ̀ òòṣà ilẹ̀ ń bá káyé yín ẹ̀rí pé títí náà pọ̀ ètí máa mú kí ọkọ kó owó lé ìyàwó lọ́wọ́ kí owó yìí mo fi ràn án lọ́wọ́ ọmọ máa rán sọ nínú tó bá ṣe pé ká gba ṣọ́ọ̀pù ládùúgbò ni mo ṣe tán láti túnbọ̀ gba ṣọ́ọ̀pù gbogbo owó tá a máa san lówó ṣọ́ọ̀pù lọ́dọọdún insha allah èmi ni màá máa san gbogbo owó tó ń bá ń pa ìwà máa kó sápò kí wọn náà fi máa sara rin dín kó fi máa tún gbèsè ayé rẹ̀ sí ìyàwó ni ọlọ́run ọba yóò fi àlùbáríkà sówó rẹ̀ kò sì ní bàníyàn rẹ̀ tọ́jú ajẹ́ Mm, àmọ́ mi ò nídìí owó rẹ̀ kí wọ́n lọ fẹ́ máa ṣe ó lóun fẹ́ máa bá wọn kiri oògùn káyé ni kò oògùn báwo pé àwọn ilé iṣẹ́ kan ń pọ̀ oògùn tòun fẹ́ máa kiri káyé ìka lọ láti odò ọba ká lọ gàǹbarí láti gàǹbarí ó di ti ewúre láti ti ewúre ó di kí ni wọ́n pè ń bẹ́ẹ̀ àfa. ẹsẹ̀ ni wọ́n máa fi sá o yẹsẹ̀ mọ́tò. la hawla wala quwwata illa billah. ìyẹn ọmọ wa ṣe gárárá ń bà káyé ara Somalia fìtínà ni fìtínà ni tọkọ bá wí yóò lọ wọn ní gbọ́ ẹ sì mọ̀ àwùjọ tiwa àwọn èèyàn Allah tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ó ti sẹ wọ́n ti ń sọ wa ni rí ń kiri ìtọ́lọ́ ọrịa lọ́dẹ ìwọ obìnrin rẹ nkiri kiri àfúnmúká ẹnìkan rẹ kò tiẹ̀ lọ kọ́ kí o pé àfáàná. subhanallah gbogbo àwọn fìtínà ro eléyìí kò kúnlẹ̀ ayé wa lónìí nínú fìtínà tó wà ń lé ayé nígbà nípa àwọn ọmọ tá à ń bí àfi kí wa nínú àwọn ọmọ wọn kì í sáwọn òbí wọn lẹ́nu ẹ̀rí pé bí bàbá ntí ó bẹ nínú àwọn náà làwọn ṣe àwọn máa tó má àwọn máa mú gbó wọn pa jùlọ tẹ máa ń gbá àdúgbò tí àwọn amúgbó wà àdúgbò wo ni òsì sámúgbó ọ̀pọ̀lọpọ̀ àdúgbò náà làwọn ẹ̀hàn náà wà torí ẹ̀ ọmọ máa tó má àwọn amúgbó wọn máa bẹ kọ́ bá wọn ra tramadol wọn ní kí wọ́n bá wọn ra gbó àwọn kan má ti mú o wọn sá ti máa bá wọn rà ni o tó ń gbà wọn bá bẹ pé kọ́ ra sìgá wọn sọ pé sìgá yẹn kò kú o kò gbọ́dọ̀ kú nígbà tí èèyàn mú sìgá bọ̀ wọ́n bá dáná sí láti nǹkan bíi fifty mita ni ó ti mú wa kó sìgá èsè kù tí wọ́n bá máa fà á láàrin kó lóò fi mọ̀ wípé ẹni tó fẹ́ lò ó wà dá so lọ́mọ náà kò gbọ́dọ̀ kú o lọ́mọ náà bá fà á so <coughs> ikọ̀ ẹ̀ka tí ó wù mà nù lẹ́yìn rẹ̀ yóò di expert ni òun náà ti máa fẹ́ ṣe ń gbé sétè yọ fà báyìí nǹkan ah ayé bàjẹ́ ayé bàjẹ́ kọ́sá dédé bàjẹ́ ńtọ́ wà ń bẹ̀ ní ń bàjẹ́ akaramakumula pọ̀lọpọ̀ nínú àwọn ọmọ lónìí wọn gbọ́rọ̀ sáwọn òbí wọn lẹ́nu ọmọ tó ń sọ pé kọ́mọ sí yahoo yahoo ọmọ ń sọ pé di yahoo yahoo lówó wà wọn ò lè jẹ́ kí bàbá kan ba tó ń jẹ́ ẹ̀fẹ́ wa tó ń dúró ní bọ́sítọ̀pù sùúrù lérè nígbà tó ti kọ́ lọ ṣògo làwọn wà rárá kò sí tó fẹ́ fi sùúrù àwọn bàbá yẹn ọ̀làjú mọ́mì yẹn lókàlì rẹ̀ kí wọ́n ti ṣàdúrà fún yẹn kí wọ́n rí ọwọ́ mú di yahoo yahoo lágbájá ti ra mọ́tò seven million jọ ni sọ ẹ wá sọ fún mi kékeré mi ojú ara fìtínà tó wà láyé nìyẹn ni kàràmàkọmọlá ọmọ mélòó ni wọ́n fi sílé ìwé tọkọjú máa wẹ̀ rẹ̀ ọmọ mélòó ni wọ́n fi sílé kí ó tọkọjú máa kí ó rẹ̀ tìbọ́pà ìmọ̀ye ọmọ máa kó lé lórúkọ kó ń lọ tó yẹ kó ibòmíì ni ọgbà lọ ibi tí wọ́n ti ń ta tẹ́tẹ́ lóríṣiríṣi tẹ́tẹ́ tó ní í ṣe pẹ̀lú bọ́ọ̀lù ibẹ̀ lẹ́rìí tọ́pọ̀lọpọ̀ ọmọ lọ jókòó sí nínú àwọn àdánwò ńlá eléyìí ti ń ṣẹlẹ̀ nílé ayé lónìí nínú àwọn fìtínà nìyẹn. akramakumullah àwọn àwùjọ kan wà lónìí nínú fìtínà tó wà ń bẹ̀ òun náà ni kí wọ́n máa ṣe ìdánwò fún yín lórí ní tí ẹ gbàgbọ́ tí ń bẹ nù yín wọ́n máa ṣe ìdánwò fún yín lórí àkídà yín nísìnyí arípọ̀rọ̀ tó ń sọ arípé wà tó ń hù arípé ẹ̀sìn tó ń ṣe ó jọ ti àwọn ahlu sunnati wal jamaa rẹ̀ dáa ọ̀rọ̀ ẹnu rẹ̀ sùn wà ìṣesí rẹ̀ dáa ẹ̀sìn rẹ̀ dáa púpọ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wọ́n sọ pé gbogbo eléyìí ojú ayé ni o èyí sàálù sunà o èyí sàálù sunà títí náà ìfẹ́ àjẹbà ẹ dákun torí ti ọlọ́ bá hàn sí wa láti ṣèdájọ́ ẹ́ bẹ́ẹ̀ ni aṣíwájú wa Allahu azza wa jal oní ó sì dájọ́ nípa tó bá pamọ́ tí wọ́n máa ń ṣèdánwò fáwọn èèyàn lórí tó wà lórí ọkàn rẹ̀ wọ́n lè kọ́ ba lágbájá lọ́wọ́ lágbájá tó sì bá lọ́wọ́ yẹn òun jẹ́ ikhwani nígbà tó ti bá ikhwani lọ́wọ́ ajẹ́kọ́ wa náà ń kọ́ hawla wala quwwata illa billah wọ́n lè sọ ike ẹ ìwọ àti lágbájá ẹjọ́ wọ mọ́tò ẹni tó ti bá wọ mọ́tò tàbílẹ́gì ni ajẹ́kọ́ wa ó ti di tàbílẹ̀ gíínà mọ́tò tàìsí tani ewọ́ aṣọ dára àti gbogbo tani ewọ́ mọ́tò papọ̀ tó wọ́n á nítorí kó ti bá wọ mọ́tò ya wọ́n ti dára wọn. wọ́n lè sọ pé ẹni tí òun náà wà níbi tí wọ́n wà bóyá péjọ kan ló kó gbogbo yín jọ ẹni náà wà níbi tí wọ́n wà ni ó túmọ̀ sí pé wọ́n náà ti di so wọ́n mọ̀ á dáhùn èèyàn wò pẹ̀lú tó wà nínú ẹ̀mí wọn. àà Allahu azza wa jal onìkan lọ́mọ tí kálukú gbàgbọ́ ṣùgbọ́n tó bá hàn sáwà látàrí ìṣesí ìhùwàsí ìsọ̀rọ̀sí rẹ̀ làwọn ò fi sọ pé bó ṣe rí ni. nínú ìtura kan tó kọ ọkàn pàtẹ kalẹ̀ wọ́n sọ pé nǹkan táwọn tàbílì gèsè ọ̀dà kò sí tó burú ń bẹ̀ kí lápẹ̀ ọ̀ kí lápẹ̀ ọ̀ àtọ̀bílíkì aládàdálẹ̀ bíkọ́ jókòó nìsín ọ̀sọ̀kan àwọn ẹ̀kọ́ ànú mùsùlùmí ní tí wọ́n ń ṣe kí ló burú bẹ́ẹ̀ ẹ̀ àwọn náà kìíní kan kí wọ́n á pè wọ́n náà ẹ̀kọ́ wá ní torí pé jẹ́jẹ́jẹ́jẹ́ lọ́rọ̀ wá jókòó nù wá tá a sọ ta ló kùsẹ̀ ìwọ ni pẹ̀lú ìṣesí rẹ̀ àtiwá rẹ̀ ní ìdọ̀sọ̀ ah, kí ló burú nù ti dàníyà ẹ̀rú ọlọ́run ẹrú sí ọlọ́run kan ǹjẹ́ amadu ti já ní ẹ̀gbọ́rọ̀ kí ló túmọ̀ sí pé wọ́n ga rárá sófì sófì ti já ní torí pé ẹnìkan rí aláburú ó pè lẹ́ni rí àfi tó náà bá jẹ́ pé wọ́n jọ pàdé níbi aburú yẹn nínú pírísípọ̀lù nínú pírísípọ̀lù bí ìṣọ̀kan jókòó lọ́wọ́ á sọ pé Muhammad múnà Abdul yìí ẹni tó ti ṣìnà tó ṣì àwọn èèyàn lọ́nà ni o gbójú kóńkó kóńkó ọwọ́ ara rẹ̀ ó rírí o ó rírí o ó ní Muhammad bin Abdulwahab yẹn ẹni tó ti ṣìnà tí ń ṣì àwọn èèyàn lọ́nà ni ajẹ́pọ̀tà kí ni wọ́ ọ̀tá súnà ni ọ́ kò sí ọ̀fẹ́ tó lè fi fọ́nú àìkọ́tà súnà ni ọ́ lójó máa ti ń bú àwọn ẹni tán wà súnà tí súnà wọn ò sì lábùlà ó túmọ̀ sí pé wọ́n kọ́ ìwé ẹsẹ̀ onísúnà ọ̀tá súnà ni ọ́ torí ẹ̀ àwọn efi ti nìyàn lórí pé ntọ́ sọ ntọ́ ṣe káwa pé látara rẹ̀ là ń ṣèdájọ́ lé ọ lórí a'udhu billahi minash shaitani rajim mọ̀tàwọn àwùjọ kan wà bẹ́ẹ̀ láyé pẹ́pẹ́ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọmọ látàrí irú fìtínà yìí ọ̀pọ̀lọpọ̀ lọ síwájú tí wọ́n bá ní láyé wàláhì wọn ni alákòóbá kan ṣàkóbá fún wa ó nítorí pé àwọn rí i níjọ́ kan mọ́ṣáláṣí nígbà tó ń parí sọ̀lẹ́ wọ́n ń jáde bọ̀ ó wá ba ẹni báyìí lọ́wọ́ ẹnì kan ò sì ní balu eléyìí lọ àfikọ́ jẹ ẹ lákùn tó lọ ẹnì kan sì asalaamu alaykum wa rahmatulahi wa barakatu kí ni wọ́n ṣe wọ mùsùlùmí. wọ́n ولا تقولوا لمن ألقى إليكم السلام لست مؤمنا تبتغون عرض الحياة الدنيا فعند الله مغانم كثيرة كذلك كنتم من قبل فمن الله عليكم فتبينوا Allahu azza wa jalla ẹ má sọ fẹ́ni tó bá sálámà sí yín wípé èsè mùsùlùmí. kí ni tó ti ṣe nìsín tó fi wá jẹ́ pé ńgbà tó sálámà sí mi tèmi dá lóhùn lòyìn náà ti wá di irú rẹ̀ ebi wọn lọ mọ irú rẹ̀ tó ń sọ tó fi léwájú àfi mọ nǹkan tí ń ṣe ni tó kọjáde àfi mọ nǹkan tí ń ṣe ni. eléyìí jẹ́ báwọn nínú àwọn fìtínà ẹni tó wà nílé ayé lónìí náà ni pé púpọ̀ nínú àwọn èèyàn yóò máa wá bá yín yóò jọ ní wọléwọ̀de yín yóò máa ṣe gúbọ́gúbọ́ lọ́dọ̀ yín yóò máa ṣe àfihàn pòǹbẹ pẹ̀lú yín ṣùgbọ́n tó ṣe pé kò sí pẹ̀lú yín o ọ̀tá yín gangan ni ṣùgbọ́n ṣe ni wọ́n ń bá yín nítorí pé ó fẹ́ ta àwọn nǹkan tó bá mà nípa yín ó fẹ́ tà fẹ́ lómi nítorí pé ó fẹ́ gbójú rẹ̀ ń bí ó tún fẹ́ gbójú rẹ̀ lọ́hùn sọ̀tún sòsì má bàa fìkan jẹ́ títí náà àwọn mùnáfíkì kọ̀ láyé nìsín ó lè ti wà pẹ̀lú yín lọ́dún gọ́ọ́rọ́ kó ti jẹ́ pé ó ti mọ nǹkan púpọ̀ nípa yín yọ wá lọ gbé ọ̀rọ̀ yín bá ẹlòmíì ló kọ pọ́ǹtù fẹ́ fi gbókun níbẹ̀ yẹn àwọn mùnáfìkì wọ́n máa ta àwọn èèyàn lọ́pọ̀ nítorí pé wọ́n fẹ́ fi rí àwọn èèyàn mú lọ́pọ̀ ẹni tí wọ́n fẹ́ rí mú tuntun kó ná ọmọ sùn àtúnfìyè irú tí wọ́n ti ṣe fẹ́nìkan ṣáájú tí wọ́n ń gbé wá tí wọ́n ń nájà rẹ̀ lọ́dọ̀ tiẹ̀ tí wọ́n náà ń rà má gbàgbé pé láìpẹ́ láì jìnnà wọ́n fẹ́ gbé wọn náà sórí àtẹ nítorí pé ìṣe kìí foníṣe lẹ̀ wọ́n padà dé ẹni tó ṣe pé wọ́n mọ̀ nípa tiẹ̀ náà dáadáa gbogbo òròyìn gbogbo ọ̀rọ̀ rẹ̀ kò ní í ṣe ìtọ́pamọ́ ń bẹ̀ ń gbọ̀ báyà wọ́n padà gbé ọ̀rọ̀ tiẹ̀ náà wọ́n gbé tà fáwọn míì. àwọn mùnáfíkì yìí nínú fìtínà tó wà láyé ni kò sí jẹ́ fìtínà ẹni tí mo rò pé ń bẹ pẹ̀lú mi ẹni tí mo rò pọ̀ kan nínú ọmọlẹ́yìn mi ni tó ṣe pé ìní mara sọ lọdọ rẹ̀ ìní mara pamọ́ lọ́dọ̀ rẹ̀ tọ́padà wá hàn mi hàn pé kò sí pẹ̀lú mi ẹ dákun kò ṣe fìtínà gidigidi ni nítorí pé ọ̀pọ̀lọpọ̀ lónìí wọ́n máa parọ́ sọ fún yín pé àwọn ń ṣe súnà áhàlù súnà làwọn náà pàtàkì jùlọ nínú àwọn ọ̀dọ́ ṣùgbọ́n tó ṣe pé kò sí nǹkan kan tó fẹ́ fi súnà sí kò tí ì rí àwọn ìdí nu tó fi ní kó náà má yapa sí nǹkan ti ń bẹ ṣùgbọ́n tí àyè bá sílẹ̀ fún láti ṣe àfihàn bó ti ṣe rí pàápàá ẹ rí i pé yọ padà fira rẹ̀ hàn fún ìsàlù sùnà sọ irú rẹ̀ si ńlá bí ká sọ pé àwọn tá à ń ṣe o tó ẹgbẹ̀rún tó gbà láì mọ̀ pọ́gọ́rùn mẹ́sàn-án nínú wa ń kọ́ mùnáfìkì ni wọ́n ajá pé bò ọgọ́rùn-ún mẹ́jọ nínú àwọn tá a ń gbogbo wọn mùnáfìkì ni wọn nínú fìtínà tó wà láyé ní ìsinmi. akramakumullah nínú fìtínà tó tún wà láyé ní ìsinmi wọn ni pé ìrọ́pọ̀ ìrọ́pọ̀ púpọ̀ sàṣẹyìn ni kì í parọ́ àfàwọn ẹni tí Allah tọ́ba dáàbò bò tọ́ sànù wọn. àwọn àgbàlagbà ń parọ́ àwọn ẹni tó ń kọ́ nípa ẹ̀sìn àwọn náà ń parọ́ ta ló wá kùtà lè gbódòdó lẹ́nu rẹ̀ mọ́ báyìí ọ̀rọ̀ tó sọ tó sọ tó tún jáwé sí ọ̀rọ̀ tó sọ tẹ́nu rẹ̀ ń hó tẹ wọ́n tún wá padà wá wọ́n la gbọ́ kọ́ sọ báyìí sọ báyìí sọ báyìí oní Allah tó bá parọ́ fáwọn èèyàn tán kò múra bó ti fi parọ́ fún Allah tó bá di jọ́ gbẹ̀ndàlù kìyàmà Allahu azza ó ní ala la'natullahi ala làánà allah kọ́ máa bá àwọn òpùrọ̀ kí ni wọ́n ń pè ní làánà tó bá sọ̀dọ̀ allah wa ó náà ní ọ̀pọ̀rọ̀dọ̀ mìíràn rahma ká léèyàn kúrò nídìí kẹ̀ ó ní wọ́n ń pè ní làánà allah azza wa jalla kó ṣàánú wa. sẹ́sìn mọ́ pé irọ́ ó ní ìpilẹ̀ṣẹ̀ gbogbo ẹ̀ṣẹ̀ ó ní ìpilẹ̀ṣẹ̀ gbogbo ẹ̀ṣẹ̀ nítorí kẹ́nìkan ò ní jalè láyé ìyàfi kọjọ́ kúrọ̀ ẹnìkan ò ní máa ṣe zina kọ́mọ́jọ́ kúrọ̀ ẹnì kan ò ní máa mutí kọ́mọ́jò kúrọ̀ ẹnì kan ò ní jẹ́ ọ̀fẹ́bọ kọ́mọ́jò kúrọ̀ ẹnì kan ò ní jẹ́ kèfèrí kọ́mọ́jò kúrọ̀ so ó ní ummul khaba'ith torí ẹ̀ ìrọ́pọ̀ láyé nìsín nínú fìtínà tó wà nù nínú fìtínà tó wà láyé nìsín òun náà ní pé kárí mi pọ̀ kárí mi pọ̀ gbogbo táwọn èèyàn ń ṣe wọn àmọ́ fi sún pé à ń ṣe nítorí ti Allah ó nìkan là ń fẹ́ kó fún alẹ́ sàn lórí ẹ̀ à ń ṣe nítorí àwọn èèyàn àní òṣùbà kankan tá a fẹ́ gbà lọ́dọ̀ ẹnikẹ́ni àní ẹyin kan tá a fẹ́ gbà lọ́dọ̀ ẹnikẹ́ni nítorí pé ọmọ èèyàn ó nù ní nǹkan kan kí ni ọba fún aláìní bíi tiẹ̀ náà bí ìbá ṣe pé yóò fi àìní kún àìní fáláìní torí lọ́dọ̀ Allah làwa fojú tiwa sí ọ̀dọ̀ rẹ̀ nìkan làwa ti fẹ́ gbẹ̀san tiwa fún ọ̀fọ̀ láyé tiwa mọ́ lónìí ọ̀pọ̀lọpọ̀ nínú wa nǹkan tí wọ́n ń ṣe wọ́n fẹ́ fi gbòòsù barabandu lọ́dọ̀ àwọn èèyàn ni àmọ́ yóò máa ṣèṣe pé torí Allah ló fẹ́ ṣe pé ah! ọ́ lọ́n rínú mi lọ́n rínú mi kó bá jẹ́ torí tọ́ lọ́n tá à ń fi ṣe nǹkan wáyé irọ́ lásán mùnáfìkì mùnáfìkì torí pé gbogbo nǹkan yẹn kò ṣe nítorí tí Allah ó ń ṣe nítorí táyé yìí irun wọn pọ̀ àwọn ló máa ń jàǹbá àwọn èèyàn púpọ̀ jù so ẹ̀rí wọn bẹ́ẹ̀ wọn tó ó lè jẹ́ ìmáàmù tó yẹ kí tó bá ti bẹ̀rẹ̀ kútu bàbá yóò kí ẹkún malẹ̀ lọ́wọ́ yóò bá wọn kí káàì afẹ́kù bọ́ sábẹ́ bàbá yìí. inna alhamdulillah <laughs> kí ló dé inna alhamdulillah ẹ̀ ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tán ẹ̀ sì ti kẹ́kún malẹ̀ asọ́fẹ́ fi pàkíyèsí àwọn èèyàn pé ẹ máa wá dọ̀ wá ni ẹ máa lọ ọmọ kíláàsì mi ọdún wa ni ẹ ti máa ṣe júmọ́ a máa fẹ́ kún yóò yín so ó ń bẹ nínú ẹni tó kún ní kárí mi ni tó bá ti sọ̀rọ̀ kára tó subhanallah wàláhi rán gbogbo ẹ̀ ó fẹ́ fi mú yín lẹ́rù ni ó fi ń pèrò sọ́kọ̀ ni yìí ti ń torí ti Allah ní ti ń sọ gbogbo ní ti ń sọ àfìtínà ni o sẹ́wọ̀n kẹ́rù wọn tó bá ti rí wa kó tán gbogbo tó bá fẹ́ dà sí wa lọ́pọlọ nírọ́ àyè ti sílẹ̀ àìsí ìrí wa kó ńlá ìtì ìrírọ̀kú rọ̀rọ̀ sí wa lórí tó bá ti rí wa mú tán kájẹrú rẹ̀ kò ní lẹ́jà ń bá kàn nù ma so nínú fìtínà tó wà láyé ní ìsinmi tó bá sọ fún ike ń lo yín àwọn talẹ́ni téèyàn tiẹ̀ lè fọkànbalẹ̀ sí téèyàn lè gbẹ̀sìn lọ́dọ̀ wọn ah lágbájá àti lágbájá àti lágbájá ẹ̀yin ò rò pé ìṣe tí ń ṣe yẹn torí ti Allah ni ẹ̀yin ò ní mọ̀ pé ń ṣe bẹ́ẹ̀ ni láti pèrò sọ́kọ̀ wọ́n ń jàǹbá àwọn èèyàn gán nídìí ẹ̀sìn Allah nínú fìtínà tó tún wà láyé nìsín òun náà ni ẹ̀gàn ẹ̀gàn ti pọ̀ jù ẹ̀gàn ti pọ̀ jù nínú fìtínà tó wà láyé nìsín tó bá ń bẹ pẹ̀lú àwọn èèyàn pé tẹ́ńjọ́ ń ṣe ọ̀wọ́ ẹnu ìgbà tó di èèyàn rè mánu ìgbà tó bá ti rí pé ọ̀fẹ́ bá wọn ṣe má ọ̀fẹ́ takété sí wọn ìgbà ńlọ bá ti di ṣẹ̀tọ́ọ̀nù gbogbo àwọn nǹkan tó ti ṣe sẹ́yìn tó dáa táwọn náà ń pè á ah, dàdọ́ ọ̀dá tó pẹ̀lú gọ́ọ̀lọ́n yóò di ẹ̀sẹ̀ nísìn yóò di pé ọ̀rọ̀ tiẹ̀ ni wọ́n máa gbé sórí àtẹ ọ̀rọ̀ rẹ lókù tí wọ́n tún máa sọ òní bẹ̀rù òní bẹ̀rù ìṣirò òní bẹ̀rù béèrè eléyìí tí Allahu Rabbul Alamin tí ó bí wọn léèrè tó bá di a ah, àwùjọ bàjẹ́ o fìtínà ti pọ̀ wàláhì tó bá gbé wọn máa fi hàn yàn ntí àwọn èèyàn ń sọ nípa rẹ lẹ́yìn rẹ a ẹlòmíì ò ti bínú kò láyé ẹlòmíì ò ti bínú pé èèyàn wo ló tún á kù mà èèyàn wo ló tún kù mà torí ẹ fìtínà ńlá ni tó bá láǹfààní àti gbọ́n tẹ́lómi sọ nípa rẹ kódà ọ̀ rí ẹlòmíì lè gbìyànjú àti pààyàn èmi náà lè sọ gbogbo eléyìí ń pa mi ó ló ṣe tí ò tọ́ lẹ́yìn kí ni olórí ibú yìí wọ́n ń bọ̀ wọ́n bá gbé ìbàdí. ṣe mọ̀ pé wọ́n bá tún pa wọ́n tẹ́ wọ́n bá pa wọ́n tẹ́ wọ́n ti kọ́ kí lára sí àwọn ọ̀gá tó kọ́ sọ̀rọ̀ lọ ọ̀rọ̀ èso abẹ́ẹ̀kọ́ ó sì ṣe inú fìtínà tó wà láàyè akọ́nàmọ́kọ́mọ́wá inú fìtínà. nínú ìtọ́ àlàyé ni pé àwọn èèyàn fẹ́ràn ara wọn lódodo má tẹ́ bá rí téèyàn kan rìn máyàn kan téèyàn kan bá ń báyàn kan ṣe kò bá ṣe nítorí ti Allah torí àǹfààní kan torí rẹ̀ ààbè ìjọta tara wa kí ló dé torí pé tó fojú sùn kó wọn rí lọ́dọ̀ rẹ̀ ọba ti rí kí ló kù yóò mú ni inú fìtínà tó wà láyé nìyẹn. nínú àwọn fìtínà tó wà láyé nìsín náà ni pé ńgbà tí a bá ń béèrè fún kankan lọ́dọ̀ ìjọba ta ni kí ìjọba ó ṣe nǹkan fún wa ìjọba ò rí ṣe gbogbo ìyànjú tá a lá gbà pàbó ní jáde àwa wàá sọ pé àwọn ìjọba yẹn wọn kì gbọ́rọ̀ wọn kì gbọ́rọ̀ ẹ̀sìn bọ́ ọmọ sùkúù ni so àfi ká sọ sí káwa náà da sí rọ́ọ̀fù àwa pè fún ìwọ́de àwọn èèyàn máa ṣèwọ́de ọ̀wọ́ nǹkan tó kù tó dáa díẹ̀ láwùjọ tá a wà wọ́n tún bó nájẹ̀ ló kọ́ pa fẹ́ bájọba wí gbogbo à ń ṣèwọ́de yẹn ara fìtínà tó wà ní eléyìí tó ti pẹ́ sìn wọ́n ẹ̀sìn Islam kò fara mọ́ torí pé ẹ̀sìn Islam kò gbà kájẹ́ni tó ti pa àmọ́ ba nǹkan jẹ́ wala tufsidu fil ardi ba'da islahiha ẹ má ṣe ya òbílẹ̀ jẹ́ lẹ́yìn ìgbà tí wọ́n ti tún ilẹ̀ sí ẹ má ya òbílẹ̀ jẹ́ lẹ́yìn ìgbà tí wọ́n ti tún ilẹ̀ sí torí ẹ̀sìn Islam kò fara mọ́ kíkẹ́ sọ Nàìjíríà tiwa ní ìsìn Nàìjíríà tiwa ní ìsìn kò sí ìgbé àlàáfíà ní nàìjíríà wọ́n ń jiyàn gbé wọ́n ń jiyàn gbé ní nàìjíríà ń bi wọ́n ń dáná ní nàìjíríà ń bi àwọn èèyàn orílẹ̀ gbé káwa sọ pé a ti pàkíyèsí ìjọba títí ìjọba ọgbà àwọn ẹ̀yin èèyàn jáde ká ṣèwọ́de nǹkan tó ti wọ́n jù ẹja ṣèwọ́de wọ́n á ní èèyàn one thousand two hundred and fifty làwọn ẹni tó jáde láti ṣèwádìí ṣùgbọ́n èèyàn mẹ́ẹ̀ẹ́dógún àwọn náà ni wọ́n bá ìwádìí lọ ẹ rí i pé ẹ ti kìlọ̀ fúnjọba dáadáa àbí bẹ́ẹ̀ kọ́ ni <laughs> wala hawla wala quwwata illa billah ara àwọn fìtínà nìyẹn islam ọ̀farama nínú fìtínà tó wà lónìí náà ni pé nàìjíríà tẹ́lẹ̀tẹ́lẹ̀ a máa ń bẹ̀rù púpọ̀ láti rìnrìn àjò òru tó a bàjẹ́ débi pé àti òru àti ọ̀sán nìsín iná làwọn dánadáná wà wọ́n rí i pé àwọn ti ju agbára àwọn agbófinró lọ lérò wọn wọ́n ń dáná láàárọ̀ wọ́n ń dáná lọ́sàn wọ́n ń dáná lóru wọn ò tiẹ̀ dúró lórí pé ń tẹ́ bá fẹ́ máa kó kọjá lówó làwọn fẹ́ gbà nítorí pé ẹ̀yin náà ti gbé system cashless ẹ ti gbé jáde táwọn èèyàn gbowó rìnrìn àjò má sọ kò sí wàhálà àwọn èèyàn gangan gangan làwọn ti ẹ̀fẹ́ jí gbé nígbà tí wọ́n bá jiyàn gbé oníkálukú ọ̀sánwó ọjà tí ó rà wọ́n á lè sọ pé nọ́mbà kan tí òjò tí wọ́n yí bu ẹ̀yìn rẹ̀ ọ̀pọ̀ ńlẹ́sàn kó tó di pé wọ́n tu ẹni tí wọ́n bá jí gbé lẹ̀ ara fìtínà tó wà ní mo ní ká sá lọ jàmá fìtínà ńlá lélẹ́yìí tá a bá ti lè rí ẹ̀dọ̀ fi lórí òróǹro nínú ìlú wa tá a bá ti lè ní ìfàyàbalẹ̀ ní orílẹ̀-èdè wa ẹ dákun ìlú wo orílẹ̀-èdè bòmí wo lẹ́rù pa fẹ́ sá lọ. wọ́n ti ṣe ilé ayé lónìí lọ́nà tó ṣe pé gbogbo orílẹ̀-èdè lọ́dọ́ máa tiẹ̀ mà àmì ìdánimọ̀ ọwọ́ àfọmọ orílẹ̀-èdè kọ̀ọ̀kan tó fi mà bí àsáwọ̀ ni ọ́ àbọ̀kan nínú àwọn ọmọ orílẹ̀-èdè. àfitínà ńlá lélẹ́yìí fìtínà ńlá lélẹ́yìí tẹ́ ń bá ti ń lọ ẹ máa bẹ̀rù ti bẹ̀rù ti fura tẹ́ bá rí tí wọ́n dá yín dúró wípé stop and check ẹ máa wò wọ́n dáadáa wọ́n máa lọ jẹ́ àwọn dánadáná àwọn dáradára kọ́mọ lọ jẹ́ pé àwọn atiláwí lọ́dà yín dúró kìí sàwọn agbófinró tìjọba eléyìí jẹ́ fìtínà ńlá nínú àwọn fìtínà tó wà láyé lónìí wọn ò tiẹ̀ dúró de kẹrin ìrìn àjò mọ́ báyìí nínú àwọn ìṣẹ̀lẹ̀ burúkú tí ń ṣẹlẹ̀ ní ìsìn ó ní kí wọ́n tún lọ gbé àwọn èèyàn nínú ilé wọn ni gẹ́gẹ́ bí arábìnrin kan tẹ́ pé ní nǹkan bíi ọ̀sẹ̀ tó kọjá lọ́hùn ni wọ́n jí gbé nínú ilé rẹ̀ ní Zamfara state ọkọ yẹn wọ́n ròyìn lórí BBC àbí Voice of America nígbà tá ń bi léèrè pé bóòlù ṣe ṣẹlẹ̀ ọkọ wa ní Allahu azza wa jalla lọ́yọ̀ nǹkan alára toró ń wà nù ilé lásìkò tí wọ́n dé wọ́n lo bí ọgbọ̀n àṣẹ́jú wọ́n fi ń wọ̀ ìyá àti ìdìmú pẹ̀lú ilẹ̀kùn fáwọn òsì lágbára ẹ̀yìn ìgbà tí wọ́n rí lẹ́kùn sí òun sápamọ́ síbì kan ni wọn ò fi róhùn àmọ́ la péyàwó òun ara rẹ̀ wúwo torí kó lóyún kò síbi tó fẹ́ sáwọ̀ kò ní wọ́n padà jí gbé nínú léfa tí ìsìnkú ń bẹ lórí ọ̀nà wọ́n jí gbé báńà àbíjẹta ni wọ́n sọ pé ó bímọ sọ́dọ̀ àwọn ajínigbé o wàlà hàwùlà wàlà kúwwata ńlá lélẹ́yìí jẹ̀mọ́ fìtínà ńlá lélẹ́yìí eléyìí tí ò sì yẹ kó máa rí bẹ́ẹ̀ nínú fìtínà tó wà láyé nìsín náà nípa àwọn kan wọ́n sọ pé ohun táwọn gbàgbọ́ kí ló mẹ́yìn mọ́ gbàgbọ́ ní táwọn ń pèpè lọ sí díẹ̀ kí ló mú yín mọ́ pèpè lọ sí díẹ̀ ní tó ti mú yín mọ́ gbàrú ní táwọn gbàgbọ́ gbọ́ tó mú yín mọ́ máa pèpè lọ sí di irú táwọn ń pèpè lọ sí díẹ̀ ẹ ti lẹ́tọ̀ọ́ sí káwọn máa pa yín ìyẹn Boko Haram wọ́n ń pa dúdú wọ́n ń pa funfun wọ́n ti ń pa kúkúrú ni wọ́n ń pa gíga wọ́n á di pa àwọn èèyàn rẹ̀ dọ̀fin lórí òróǹro májàmá ní gbogbo agbọn bíi tí àwọn atiláwí yìí tí wọ́n ti ń sọ̀rọ̀ ìsẹ̀mí ti di pákáleke ń bẹ̀ wọ́n ti ẹ̀tún ti wá tàn ká wọ́n tún ti dé gbogbo ọ̀hà gbogbo lórílẹ̀ wa yìí àfi kí Allah kó ṣàánú wa. àwọn kẹ́tùn wà tí wọ́n ń pa àwọn ní àwọn band àwọn eléyẹn lágbọn Zamfara Katsina àtàwọn agbọn abìkan ní Sokoto state wọn a máa lọ jí àwọn èèyàn kalẹ̀ lóru ni wọn kó gbogbo aráàlú wọn kó wọn dà síta wọn wà á máa ṣẹ̀ṣà àwọn kan kan àwọn ẹni tí wọn bá ṣẹ̀ṣà àwọn kó sẹ́gbẹ́ kan ojú àwọn èèyàn yòókù náà wọn ti máa yìn wọn bàn ẹ dákun kí ni ẹ̀ṣẹ̀ tí wọn ṣẹ̀ gánà rí kí ni wọn ṣe fún yín wọ́n á lè pa èèyàn bíi ogún bíi ogójì ní abúléko abúléko kékeré kó tó di pílẹ̀ ilẹ̀ má náà lẹ́nìkan wó sùsùn lọ́sọ̀ọ́ nínú tó bá ń pín south west sí wa bá ní irú nǹkan yìí bá ti ń ṣẹlẹ̀ kí Allah kó má jẹ́ ká rí ọ̀pọ̀lọpọ̀ wa ti sá lọ ojú ojú wa tún pọ̀ ó lékele bẹ́ẹ̀ sì ti ń pa wọ́n wọn sápò lù wọ́n lè sá lọ fún ọjọ́ mẹ́ta ọjọ́ mẹ́rin wọ́n tún rán ni lọ wò ó ṣé ọ̀hún ti fara rọ àwọn èèyàn tó kù nù wọ́n tún padà wá fìtínà ńlá lélẹ́yìí ó ti yí pé àlè sá lọ sọ́dọ̀ ọlọ́pàá bí wọ́n ń dáná wájú ń bẹ̀ ọ́ ntọ́lọ́pàá sì fi jìnnà síbi tá a pé wọ́n ti ń dáná yìí kò ju fifty meters lọ kíláàrì túmọ̀ àfàtẹ́ kó lọ́wọ́ ẹ wá gbà wá wọ́n sọ pé àwọn olè yẹn wọ́n tó mélòó wọ́n ní àwọn mẹ́ta náà ni kí ni wọ́n fi ń jalè ṣé àdá wọn mú lọ́ni àbọ̀bẹ wọ́n gbébọn lọ́ni ṣé irú ìbọn ti wá yé àbí àwọ̀ mọ́kọ tí bànjẹ́ àmọ́ bànì bànjẹ́ àmọ́ dàbí ìgbà tí tiwọn ẹnu rẹ̀ ṣe bẹ̀m̀bẹ̀ díẹ̀ ọkẹ́ ah, apá ah, ànígbà yín lẹ̀ bọ́tínú ẹ̀kọ́ scarce so epo sínú mọ́tò sá ọ̀yà bọ́ọ̀ì ẹ wọnú mọ́tò ká padà lè àti sì jáde jáde lónìí àfitínà láàyè ẹni tó yẹ kẹ́ ẹ sá lọ bá kó wọn dáàbò bò yín òun náà tún wá ọ̀nà àti iná pápá bora subhanallah tó ayé fìtínà gan la wà yìí tán ẹ rí i pé nínú fìtínà tó wà láyé lónìí òun náà ní pé kò sí bó ṣe lè máa rá sọ. So kò sí bó ṣe lè máa ra pamọ́ tọ́bọ̀ lọ́wọ́ rìbá nínú fìtínà tó wà láyé nìsín so bọba yí sọ́tún rìbá bọba yí sósì rìbá iwájú àtẹ̀yìn rẹ̀ rìbá òkè àti sàlẹ̀ gan rìbá subhanallah wọ́n lè sọ pé federal government ó gbé owó kan jáde kó n fẹ́ yá èèyàn and owó yìí rìbá free but all you have to do is to obtain a form fọ́ọ̀mù yẹn is just ten thousand naira and ọ̀làǹfààní láti yá tó three million ó sì ní fi kọ́bọ̀ kún àti fi kún àbá àfikún ten thousand tá a fi gba fọ́ọ̀mù ńkọ́. ẹ owó wọn fi tẹ pépà ẹ jẹ́ mú pépà wá kí n dantí wọn kọ ọbẹ ìdánù kí n ti sílẹ̀ kí n buwọ́ lù ní. o no ah, logistically ńkọ́ owó logistic táwọn fẹ́ sí ẹ mọ̀ pé logistics rìbá lọ́ba dì gbogbo irú àwọn kan yẹn ó pọ̀ láyé wa ní ìsìn ẹ rí i pé gbogbo àwọn kárakáta tí gáràrù ọba wọbẹ̀ tí ìṣújú ọba wọbẹ̀ jàhálà wọbẹ̀ òkùnkùn wọbẹ̀ wọ́n lè sọ pé networking business so you need to come and register tó bá ti register ọ̀ máa gbélé pawó lójoojúmọ́ ok o ti rẹ́gísítà owó lọ́sàn-án láti rẹ́gísítà tó bá ti wá rẹ́gísítà wàá dẹ́pọ́sìtì owó síbẹ̀ owó tó dẹ́pọ́sìtì síbẹ̀ owó rẹ̀ máa máa gúrò lójoojúmọ́ kí á náà ń pelé tí ò bá jẹ́ tẹ́tẹ́ a sì jẹ́ rìbá tí ò bá jẹ́ tẹ́tẹ́ a jẹ́ rìbá gbogbo ara nǹkan tó gba yìí kan lónìí nù ẹnìkan tí a sọ pé tàwọn ò ní gba fọ́ọ̀mù tó fi wọ ọbẹ̀ ọkàn sanwó rẹ́gísítà lásán ni ó kọ tó bá òyìn kẹ́ pé ọjọ́ra wọn àbí ọjọ́ra wọn ọjọ́ra wọn ẹ rí i pé irú àwọn haram yẹn ó ti pọ̀ láyé ó ní ẹ̀yàn jókòó bẹ́ẹ̀ látàrí ọ̀kan nínú àwọn networking business eléyìí tó ń ṣe ló ń fi jẹ mọ́tò yìí sẹ́wọ̀n kó náà ti sọ bó ṣe jẹ́ ló ń fi jẹ mọ́tò yìí kí ni wọ́n máa jẹ tẹ́tẹ́ ni wọ́n máa jẹ tó torí di eléyìí ìtí ọba ti tọ́ ọ̀tọ́ náà ló kọ rẹ̀ nínú fìtínà tuntun àlàyé lónìí kó náà ní ká máa rìn ìhòhò ká máa fàṣọ bora wa gbogbo ní ti Allah tó ní ká bò láṣìírí ká gbé ta kí èsì ọmọ wa kún yàmà kan irú ìtàwọn obìnrin ń bá káláyé lónìí àwọn obìnrin wọ́n ti sọ gbogbo ọ̀ṣọ́ wọn wọ́n ti sọ di kárin ìhòhò ọ̀làjú ayé ìsìn ẹni tí ọba tí ì máa rìn ìhòòhò kò tí ì lajú aṣọ bí ọ̀pá kan iná lóbìnrin méjì ó fi dáṣọ tí wọ́n wọ̀ jáde ọ̀pá ẹyọ kan subhanallah kí ni wọ́n fẹ́ dá ń bẹ̀ wọ́n fẹ́ dá skẹ́ẹ̀tì bọ́ńṣọ̀tì kan ni wọ́n sì bá wọn ṣe kọ́mú tí ọ̀rọ̀ ra balẹ̀ díẹ̀ wọ́n wọ tàyàtáyà wọ́n sì gbé tìdí sídìí kò ní bo ìdá kan nu mẹ́ta ìtàn wọn tó má sì serun yẹtuyẹtu bíi tàṣetán wọn ti jáde fìtínà ńlá lélẹ́yìí o nínú fìtínà tó gba yìí kan lónìí nù a rí i pé látàrí irú fìtínà yìí ọ̀pọ̀lọpọ̀ kò ṣe zìnárì àwọn náà ti tọ̀wọ̀ nítorí pé fìtínà yìí kọ́ ọ̀pọ̀lọpọ̀ ọmọ kàyàwó mi kún ilé jẹ́ kí ọmọ jẹ ìyàwó mi ìsìfẹ́yàwó kí lè bá máa wò ó ràn. ó ti pa ìyàwó rẹ̀ títí pẹ́ nítorí pé àwọn kan ti ń rí ń ta náà ni gbogbo àwọn èèyàn tó ṣùgbọ́n báwọn ṣàyàpín yìí báwọn ṣe ṣera wọn ó ń fìtínà àwọn ọkùnrin débi pé ọ̀pọ̀lọpọ̀ ti lọ àlọ́ òde báyìí inú ìlú ó sì lóun lọ sí Canada dákun sí Canada ń torí fìtínà àwọn obìnrin yìí ni wọ́n ti gbé lọ wọ́n gbé sámọ́kọ lọ́wọ́ akramakumullah ẹ rí i pé gbogbo bóníkàlùkù ti ṣe jẹ́ pé ń ṣiṣẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ kò sẹ́ni tí ọmọ bá fìtínà yìí pàdé fìtínà obìnrin náà lànàbì sallallahu alaihi wasallam sọ pé ẹ bẹ̀rù ilé ayé ẹ obìnrin torí pé ìbẹ̀rẹ̀ fìtínà àwọn ọmọ Israel ara obìnrin ló ti bẹ̀rẹ̀ ẹ pé fìtínà yìí ti lágbára jù ó ti pọ̀ jù àwọn obìnrin náà ń pariwo wọ́n ń pariwo àwọn kan àti aláwọn wá ètò obìnrin wọ́n ní wọ́n ń fi àbùkù kan àwọn obìnrin sexually láwọn abiṣẹ́ eléyìí àwọn ẹni tí ń jà fún ti wà púpọ̀ púpọ̀ nísìn ókè tẹ́ bá bẹ́lẹ́rán wí ẹ bẹ́lẹ́rán wí ta ní fìtínà ta ẹ̀rí pa àwọn obìnrin ní fìtínà àwọn ọkùnrin torí àpèjúwe obìnrin sọkùnrin ó dàbí àpèjúwe irin sí agbérin ni lópin ìgbà tí ìbá ti ṣe fẹ́yìn ọ̀gbádùn àgùntàn òbòyìn jẹ tó ọkùnrin bá róbìnrin etí rẹ̀ ó ti kọ́kọ́ nàró wọn lé bẹ́ẹ̀ lójú rẹ̀ ọmọ wọ̀ tí ó ń ràn kankan ló kọ pé no no oríṣi mi lélẹ́yìn bí kẹta boys college sílẹ̀ ni obìnrin kan wá sí ìsìwọ́nú kọ́lẹ́jì ẹ̀ ń ṣe bí bóyá ìgbíntọ́wọ̀ àgàtú ni tí gbogbo kálukú lè ká so bí Allah azza wa jalla ṣe dọ́kùnrin àti obìnrin nù èyí wá jẹ́ pé díẹ díẹ díẹ díẹ ẹ fi bọ́ owó tán ẹ kó bá àwọn obìnrin tó wà nílé ọkọ àwọn ń wọ̀kú wa àwọn arìn àwọn àwọn arìn wòwò wàláhì kó bá ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin tó wà nílé ọkọ nítorí ẹni tí wọ́n bá dress properly lọ́nà tí wọ́n fi máa gbọ́lá hàn wọ́n gbà pẹ́rì. ókè tí wọ́n bá dress properly tí wọ́n fi ní gbà pẹ́rì nǹkan máa ṣẹlẹ̀ lọ́fíìsì tẹ́lẹ̀ náà ẹ máa ṣẹlẹ̀ lọ́fíìsì wọ́n wá ń bí tiẹ̀ báwo ló sọ I look more beautiful lónìí ẹ bá beauty ẹ bá green àfa láì sóògùn tí wọ́n ń ta so náà bá ti pín nǹkan imú ẹlẹ́dẹ̀ imú ẹlẹ́dẹ̀ ń wọgbà ok o ti wá ara àwọn gbọkọgbọkọ ṣé tọ́ba ẹ̀kọ́ aago márùn lẹ́n close tó ní máa dago mẹ́wàá kó tó délé yóò di pé ẹ̀ ń dé ti ara yín ìka pàdé ní kinní kan hòtẹ́ẹ̀lì ṣé ìwọ gbalẹ̀ kún yẹn jáde kí mi ò gba bíjà mí ìfẹ́ kẹ́nìbọ̀dì ó fura pé nǹkan kan ṣẹlẹ̀ ẹgbọ́rọ̀ káwọn mọ̀lẹ́kà tí ọkọ̀ náà mọ̀ fura sá. tọ́ ọ̀pọ̀lọpọ̀ tara bẹ́ẹ̀ ìyàwó tí wọ́n mọ̀ àrùn sí wọn láì mọ̀ kó kú oorun ló ń gbé ká Nigerian limited. torí ẹ̀ àwọn eléyìí wọ́n kó bọ́pọ̀lọpọ̀ obìnrin wàláhì pọ̀lọpọ̀ ọmọkọ ọmọkọ ti ń ṣẹlẹ̀ àwọn sábàbí ni torí àwọn wo pé ìyàwó tòun ẹrù kan tó ti wọ̀nyàn lọ́rùn lásán tí ò ní tùmọ̀ ni ṣe fáìdà wọn mọ bó ṣe rí ọgbọ́n tó ń fi fẹ́ ọ táwọn bọ àwọn bẹ́ẹ̀sì àwọn first class wọ́n kú tá. wọ́n ṣe ìdánwò fún ẹni ẹ fi jẹ́ first class. <laughs> ah subhanallah ìdílé ẹ kọ́ ọ lẹ́bi pé títà wọ́n fẹ́ ka fọ́múlà fáwọn ọmọ fọ́múlà yìí nǹkan márùn-ún ló kó nu títà bá ní mẹ́ẹ̀ẹ́dógún. àwọn ọmọ bá ní you mention five before I am now telling you it is fifteen. lórí tí ń rí ni ní tí ń rí lọ́dà lórí ọmọ tí ń ṣe má kò sí wájú yín. náà ló bí sex for mark láwọn universities in Nigeria láwọn ọgbà ọ̀sùn kan páàsì ah, wọ́n fi ní lérè kọ́ ọmọ yìí tó pass because the university ṣe wà ní pé ọmọ tó wọ school yìí history rẹ̀ ó wà látẹlẹwọ́ department rẹ̀ tí èjáde fáìlì rẹ̀ ó wà torí dáwọ́ tó ń ṣe látijọ́ tó ti wọ yunifásitì yẹn títí tó fi gba degree tó fi tó fi graduate gbogbo ó wà compile sínú fáìlì kan torí pé lọ́la síbẹ̀ yìí náà rí ti ṣẹlẹ̀ láyé nìsín ó lè lọ gbàpò kan wọ́n á sọ pé yunifásitì tẹ wọ̀ yẹn à ń dá òtún pẹ́ gba sàtífíkẹ́tì ńbẹ̀ a sì dá òtún pẹ́ débẹ̀ ẹ sọ matric number yín fún wa gbogbo ẹ̀yin graduate àtẹ̀yìntẹ̀ wà ń bẹ̀ dìsìn fẹ́ rántí matric number yín wọ́n fi jẹun o ó wà very very vital torí tó bá di lọ́jọ́ ọ̀la nílé ayé ní ti máa ń ṣẹlẹ̀ nu nígbà ọkọ̀ sọ fún kọ́ lọ Canada ọlọ́gbàwé ẹ̀rí ẹ̀ Toronto gan lẹ lò sí ngbà yẹn kò sí wàhálà àbí Ontario bàbá Ontario kí ló kọ yunifásitì yẹn ọ̀sọ́ what is your matric number torí pé àyè wà ní ìsìnlẹ̀ ayé ká lọ wọnú wẹ́bsáìtì yunifásitì yẹn á kọ matric number yẹn ó kọ oní ògbé jáde so àkọ́kọ́ nù wọ́n rí kó kọ̀ rẹ̀ hàn bẹ́ẹ̀ ajẹ́kọ̀ọ́ débẹ̀ rí ẹlẹ́ẹ̀kejì so graduate á contact yunifásitì so wọ́n lè fotostati gbogbo ìdánwò tó ṣe láti ìjọ tó ti wọ́n bẹ̀ ìjọ tó jáde tí wọ́n fi àwọ́ọ̀dì rẹ ní certificate ìwà wàá ṣèdánwò test for mark kí ni ó reflect wọ́n lè kùtè jẹ pépà àdánwò rẹ láyé òní lẹ́kùtè bá jọ possible but ó wà nù kọ̀mpútà torí àkàràmọ̀kọ́mọ̀lá ọ̀pọ̀lọpọ̀ nínú irú àwọn ọmọ báwọn ní yunifásitì olùkọ́ tí ń bá wọn ṣèrànù ó lè ní kí ni ìwé tí wọ́n máa ń kọ èsì ìdánwò sí òun just write anything kódà kó ṣe history abúlé kò yín so that tó bá di lọ́la àábí ni bó ló ṣe pass á lè present pépà history abúlé kò yín ẹ lákùnfẹ́ ń tẹ́ ẹ ah ọ̀rẹ́ fúnra gbọ́dájọ́ tó ń máàkì ń jọ yẹn títà ẹ̀ náà orí rẹ̀ lè ti gbóná kó rò pé yé wọ́n sá ní nǹkan kan tán fi sínú fáìlì wọ́n dàbí àwọn ọmọ tí ń ṣe yahoo yahoo yẹn ni jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ní jókòó ní school torí kí ló fẹ́ fi school sí ọkọ̀ tí bc gùn ò lè gùn òun ti ń gùn báyìí so yọ wá lọ ra yọ ra pass mark lọ́dọ̀ lecturer wọ́n sábà kọ nǹkan kan wọ́n fi sínú àbí òye tí ó fi jẹ́ pé tí wọ́n bá ń wádìí rẹ̀ lọ́la wọ́n lè sọ pé òun náà ṣèdánwò wàlà hàwùlà wàlà quwwata illa billah. obìnrin wọn ò mọra wọn lóbìnrin má àti lúpọ̀ mọ́kùnrin ó yízì fún wa kódà níbi tí fìtínà dé nìsín ni pé táwọn èèyàn bá tò kí wọ́n fẹ́ gbà nǹkan ó wá jẹ́ pé èèyàn méjì àwọn ni wọ́n kàyìn ìlà méjì ọ̀tọ̀ọ̀tọ̀ táwọn èèyàn dúró sí obìnrin lọ́kàyìn ọ̀kan ọkùnrin lọ́kàyìn ọ̀kan ẹ̀yin ta lẹ́rù kóbìnrin ó tòṣì ẹ̀yin ọkùnrin ó tòṣì kò ní tòṣì ẹ̀yin obìnrin ẹ̀yin náà ń kọ́ mọ́là sẹ́yìn <laughs> náà bá dé sẹ́yìn ọkùnrin lẹ́dùn sí ní àbóbì ẹ̀yin obìnrin ló dùn sí ọ̀daràn ó tún lè máa mọ̀ sọ pé nílẹ̀ kó tún fi kọlù di rẹ̀ kó ní má bínú I just want to pick this pen la hawla wala quwwata illa billah àwọn èèyàn níbẹ̀rù Allah fìtínà yẹn pọ̀ àti ẹwọ kọtẹ náà lè kó ní gáràjì mm-hmm. wọ́n ní àyè wà àwọn ajú bàbá ẹnìkan tí ìjókòó ń bẹ̀ bàbá nípa àyè sì wà láàrin èèyàn méjì lọ ẹsẹ̀ dé ń bẹ̀ àyè wà lẹ́yìn èèyàn kan lọ ẹsẹ̀ wà ń bẹ̀ àwa ń béèrè pé um, àwọn ẹni tó wà láàrin yẹn tani àti tani náà rí àmọ́ wọn àmúkọ wọn lóun mọ̀ ń béèrè pé sọ́kùn ni wọ́n ní àbókùn sẹ́ni àwọn obìnrin lọ́wọ́ láàrin ẹ̀ pé ibi máa dà ibi máa dà so èèyàn mélòó ni máa gbé sáàrin èèyàn mẹ́ta ni ok máa dúró láàrin kó fi jẹ́ pé double blow wàlá hawla wàlá quwwata illa billah títí náà ti pọ̀ jù láyé wàlá so àwọn nǹkan ti ń ṣẹlẹ̀ yẹn títí náà jẹ́ pé tí èèyàn bá sọ́ra ó gbé imáni jáde ńlé kò ní rí mu bọ̀ wálé kò lè jí lówùúrọ̀ kọjá múmìnì kí èlò súbọ̀ láyé kò ti di káfíìrì gẹ́gẹ́ bí àdìsá nàbì sallallahu alaihi wasallam ṣe tọ́ka sí nínú fìtínà tuntun wà láyé nìsín náà ni pé ìwé ìsọ̀tẹ́ bọ́ wọ́n sì mọ ọmọ adáwó ẹbọ wọ́n mọ ọmọ adáwó sà bọ́ fẹ́ bọ́ ọkọ̀ àwọn akẹ́kọ̀ọ́ bọ́ sójú títì ni wọn làwọn ń ṣe eégún wọn á dúró wọn á fi mọ́tò kọ̀ọ̀kan pé ó nílò àfikọ́ sanwó eégún fìtínà ni àbí èso fìtínà ẹ kí làwọn kí làwọn fẹ́ fi eégún òfòsè wọn lọ sàn náà ó sì sàn wọn bẹ̀rẹ̀ sí ní sí mọ́tò rẹ lẹ́gbàá ẹnìkan ní ẹgbàá yẹn ò dún bọ́dì ń ẹ sọ́lọ́kọ̀ àfa tí bàbá kan bẹ́ẹ̀ ọlọ́run ní foríjì tó fi lọ bí arọ ọrùn tó gbé tìmọ́lé nígbà tí arọ ọrùn tó sọ gíláàsì mọ́tò rẹ̀ lóko àmọ́ báyà máa gun mọ́tò lọ́rùn bàbá ìbá ni kún ó kó wọn bá kó wọn tìmọ́lé àkàrà wọn kò mọ̀ wọn áá fìtínà pọ̀ láyé àwọn kákàlẹ̀ wò tuntun ó mú wọn náà máa tẹríba lọ́nà kan àbọ́nà míì fún ìtako ti Allah. wọ́n lè sọ pé àwọn ò sòrò òrò táwọn sì ṣe òun lákàgò mọ́kànlá láago márùn-ún àárọ̀ ẹnìkan ọ̀gbọ́dọ̀ jáde. ìwọ́n wá bùkátà sí kọ tẹ́ jáde àbẹ́ẹ̀ ní jáde ó rí i pé bùkátà rẹ ọ̀ fẹ́ di ah ẹ̀mí ọ̀dà di torí kára mi ọ̀ya mo gbọ́dọ̀ lọ sí tu ìyàwó rẹ ah ẹ̀mí ta àwọn olórí ibú yìí kẹ́kọ̀ọ́ ọmọ jáde olórí ibú dàmú abẹ́rù. ó rí pẹ̀lú ilé jáde wọ́n fìtínà rẹ lọ́nà kan àbọ̀nà mi wọ́n náà fi gbà pé òòrùn ń bẹ́ ń tà. bẹ́ẹ̀ náà ni wọ́n máa lọ ọ̀rẹ́ jẹ́jẹ́ àwọn kọ́kọ́ fi àdá wọn fi gbórí ajá báyìí ẹ̀sán wọ́ọ̀gùn mo lówó ògùn bọ́ sí káàfì san wọ́n làwọn sọ tó ògùn ni o ẹ sanwó rẹ ni o àbẹ́ ìfọmọ yóò bá ìyẹn kó gbogbo yóò bá wọ́n gbọ́dọ̀ jẹ́ àbọ̀gùn kí ọlọ́run mẹ́ta wá ló lórí ibú. so ẹ bá rí tí gbogbo wọn yọ owó náà yọ gà ẹ gẹ́gẹ́ bí ọmọ dúdú àwọn gbà pé our culture must not perish as. ẹ ẹ nǹkan tó perish dànù akramakumullah ẹni pé ọ̀nà kan àbọ̀nà mi wọ́n mẹ́yìn náà fẹ́ Allah inú fìtínà tó pọ̀ láyé nù inú fìtínà ilé ìtọ́ wà nílé ayé nìsín òun náà ní pé àwọn èèyàn kan wọ́n mọ̀ mọ̀ mọ̀ pè yín wá síbi àti dáàbò bo. bo Origin péyàn dúdú lẹ́yìn. So are you not black? If you are black, you must fight for the right of the black. Nínú fìtínà Right is kí can fight. fáìtì fún jàmá. Ráìtì Islam lọ́yẹ̀ ká fáìtì fún. Tòtò bá lọ bára rẹ láàrin gbùngbùn bí wọ́n ti ń fight for the right of the black. Tí ọba kópa ń bẹ̀ ó lè jẹ́ kó wọn kọ̀ọ̀kan yanjú pé àwọn ọ̀tá black ara wọn nìwọ yìí náà ọkàn jẹ́ black by mistake so ara ti ń ṣẹlẹ̀ láyé ní ìsinú àwọn kan lè pe lárúbáwá làwọn àwọn ń jà fẹ́tọ̀ lárúbáwá ni ah, ah islam lọ ẹkẹ ti àkókò lóò à ń sọ̀rọ̀ nípa qawmiyyatun arabiyyah gbogbo orú nǹkan kún ayé ní ìsìn inú fìtínà tó wà láyé nù. ẹ̀yin tẹ́ bá sọ pé ẹ̀sìn lọ́jà lọ́dọ̀ ti yín ó ní rárá irú yín ó yẹ kí wọ́n kọ́ eliminate yín ná torí ẹ̀yin ni ẹni tí ó jẹ́ òkúta àdìgbòlù tí ò ní jẹ́ kí àgbàrá àwọn ráyè sàn. tọ́ àwọn ẹlòmíì àwọn sì lè sọ pé ẹjẹ́ ajá fẹ́ yá wa nínú fìtínà tó wà láyé nù. ṣéwèé ṣe Yorùbá ni ẹjẹ́ ajá fẹ́ tọ́ Yorùbá. Ah, ṣé ẹ̀yà kan wá wọ́ọ̀tì kan máa jà fún un ẹ̀yọ ọwọ́ sì kọ́ máa jà fún ẹ̀sìn lọ́wọ́ sì kọ́ máa jà fún torí ẹ̀sìn làsìn là ẹ̀yà ẹ̀sẹ̀ ń tán gbèjà rẹ̀ là kódà láyé ń bí torí tẹ bá jà fẹ́ ya yín náà tẹ kọ́ńkàdì àwọn èèyàn yòókù ẹ sì máa bùkátà ẹ̀yà míì láéláé náà ni ṣùgbọ́n ẹ̀sìn ni wọ́n á máa ṣe tí wọ́n máa fi là ìdí nù tàbí rí i pé àwọn èèyàn máa jà ogun tí wọ́n ń pè ní jihad kì í ṣe nítorí nǹkan mi àfi nítorí ẹ̀sìn. so ẹni tí wọ́n ti wá ń pè wá lọ sídìí kájà fẹ́yà wa kájà fúnlu wa kájà forílẹ̀-èdè wa wọ́n máa ń jà nítorí rẹ̀ o ṣùgbọ́n fìtínà lọ já sí lábẹ́ òfin ti Allah èèyàn kan kú dànù lásán fáìlì kó kú nítorí ẹ̀yàmẹ̀yà ó kú nítorí ìran ó kú nítorí èdè ó kú nítorí ti Allah ńgò lèèyàn fi kú kì í máa ṣe irin lẹ́mí wa kì í ṣe irin lẹ́mí wa alẹ́ alẹ́ alẹ́ alẹ́ púpọ̀ sọ̀rọ̀ yóò kú tẹ́ nígbà tó wáyé rí nìsín. tọ́ nínú àwọn fìtínà tó tún wà láyé òun náà ní lórúkọ pé àwa nímọ̀ nípa ẹ̀sìn a máa wá pe àwọn èèyàn lọ sídìí nǹkan tó takò ẹ̀sìn nítorí pé táwa ń wò pọ̀ yẹ kó ṣẹlẹ̀ nu àti kí n táyé gbànú nísìn inú fìtínà tó wà láyé nù. tó bá ní ẹ̀rí rẹ̀ wá gbọ́ kọ́ ọmọ wa mú un tí ra wọn ọmọ fi wéra wọn. ìjọ ẹgbẹ́ nínú ẹ̀sìn wa gan ìjọ takò pọ̀ ò ní lu eléyìí ọwọ́ amú nǹkan mi ìjọba alukurani sọ ń parẹ̀ nípa òfin àwọn ẹni tó ti síwájú wa àmọ́ tí kì í ṣòfin tiwa. alukurani tún tọ́ka sí pé kìí ṣòfin tiwa àti sunna nabi muhammed sallallahu alaihi wasallam tó tún tọ́ka sí pé kìí ṣòfin tiwa àwọn a máa fi ti ọjọ́ nǹkan a máa fi wé nǹkan nítorí pé a fẹ́ ti àwọn èèyàn lọ́nà nínú fìtílẹ̀ tó wà láyé ní ìsìn nù. torí pé nǹkan tí wọ́n ń pèpè lọ sídìí rẹ̀ yẹn wọ́n lọ́ mọ́ tó fẹ́ fi rí o wọ́n lọ́ mọ́ tó fi wá o ọmọ wa fi tí ò tó sẹ̀rí fún ọmọ fi sẹ̀rí fún ìdí ò sẹ́rí bẹ́ẹ̀ ọmọ fi sẹ̀rí ọwọ́ afẹ́ hun sófì látara jàǹkáwọ̀. so ara fìtínà ti ṣẹlẹ̀ láyé nìsinmi ọ̀gọ̀ọ̀rọ̀ èèyàn dá tẹ̀lé wọn lórí ìsinmi lọ́nà òní ah, tó báwọn náà mọ̀ ń pa ẹ̀sìn àfa àwa la kà wọ́n kù àwọn náà sì wá lọ́nà á sọ fún Allah tó bá dúró gbẹ̀ndà kí á mọ̀ pé àtàdédé ah, sì nà àwọn tó sì wá lọ́nà ni àmì ẹja ṣe tí wọ́n wí láyé ń bì ni nínú àwọn fìtínà tó wà láyé nìsín nínú fìtínà tó wà láyé nìsín lórúkọ ẹ̀sìn àwọn ẹni tó láwọn mọ̀ nípa ẹ̀sìn àwọn ò ní gbìyànjú láti mú wa dúró lórí ìmọ̀ àtẹ̀lé ti Allah àti ìtẹ̀lé ti ìránṣẹ́ rẹ̀ anábì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam bíi bí wọ́n ṣe máa gbìyànjú láti kó wọ́dà sínú àgbàlẹ̀ ẹgbẹ́ kan gbogbo ìyànjú tí wọ́n tún àmọ́ gbà ni pé ẹ wá jọ mẹ́gbẹ́. Ah, ah, ó yẹ kẹ́ máa ṣàlàyé fún wa pé ẹ̀sìn ọlọ́run ni ìsúná ànábì ni nítorí ẹ̀kẹ́ ẹ̀sẹ̀ ni ẹ̀pẹ́ léyìí tí alukurani sọ báyìí súnà sọ báyìí nùnùnùnù ọgbọ́dọ̀ kọ́kọ́ di mẹ́mbà. subhanallah wọ́n sọ pé tó bá tó di mẹ́mbà tó bá di mẹ́mbà náà kí náà ṣàlàyé bẹ́ẹ̀ sì náà làá máa ṣàlàyé ẹ̀sìn náà lẹ́yìn máa ṣàlàyé but under the umbrella of that society ṣe mọ̀ pé nǹkan tọ́tọ́ wà láti sọ nínú society ń àwọn tí ó sì ní tọ́ wọ́n pọ̀ láti sọ nínú society ń kọ́ra kó ṣe pé Allahu ló sọ Ànábì sallallahu alaihi wasallam ló sọ. ló mẹ́nìkan sọ fún àwọn ọmọ nílé ẹ̀kọ́ kan kí ẹ lọ sọ́ra yín o ẹgbẹ́ táwa ń ṣe yìí ó ní agbára ju qala Allahu qala rasuluhu lọ a'udhu billahi minash shaitanir rajim. ẹ mọ̀ pé nǹkan bàjẹ́ nǹkan ti bàjẹ́ pátákó rongodo nù. tó bá kí ẹgbẹ́ òfò ideology yá ọwọ́ alẹ́gbẹ́ ọlágbára ju qala Allahu qala rasuluhu lọ kí ló tún kù mà. kò nǹkan kan mọ́ àforí tó gbóná fẹlifẹli. bẹ́ẹ̀ ni. ẹ̀rí ọpọlọpọ ọ̀pọ̀lọpọ̀ dípò kí pèpè lọ sídìí nǹkan tá a ṣe òfin ní bàjẹ́ ta wo òfin ní dàrú láàfin máa ṣe Allah ní ìbámu pẹ̀lú bí ṣe ń fẹ́ àti bí ànábì rẹ̀ ti ṣe fi kọ́ wa wọ́n ní rárá. ìtọ́jà ní pé nítorí tó bá ní tawhid láàmú báwọn èèyàn sọ tawhid yẹn ó máa ń mú káwọn èèyàn pín yẹlẹyẹlẹ ni ah, wọn ò sẹ́ni pín yẹlẹyẹlẹ nìsín ọ hàn pé ìwé ṣe mùsùlùmí gidi tawhid la nsala nìsín ọ hàn pé ó ń bí díà nìwọ tawhid là nìsín ọ pé ìwọ yìí gan-an ọ̀ yàtọ̀ sáwọn ọ̀sẹ̀ ok ṣe mí pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ kí ló yẹ ká sí ẹni tó bá ti ta bákọ́ lọ tún bẹ̀ ṣe ni àwọn wa sọ pé ẹni tó bá gbọ́ lónìí òní wá lọ́la mọ́ àwa sì ní ìdí àwọn èèyàn kí lẹ fẹ́ fi wọ́n sí kí lẹ fẹ́ fi púpọ̀ èèyàn sí ẹ fẹ́ lò wọn politically torí rẹ̀ tá máa ń sọ̀rọ̀ tawhid àní rí wọn iye nọ́mbà tá à ń fẹ́ kò ní pé torí ẹ sì mọ̀ pé tawhid ló máa mú àwọn èèyàn ṣọ̀kan nítorí tí wọ́n bá ti mọ̀ pé lóun tí wọ́n gbàgbọ́ ni gbàgbọ́ irú rẹ̀ náà ló ń tàn gbàgbọ́ ẹ̀rí tábà jọ ṣe àjọ ṣe lọ́nà tó ní agbára yàtọ̀ sí kọjá pàǹjọ ń ṣe lórí irọ́ ìgbàgbọ́ tiẹ̀ kúfúrú ni tẹ́lẹ̀ yìí ìsìláàmù ni tẹ́lẹ̀ yìí bídíà ni ẹ̀sìn jọ pàdé eléyìí súfì ni ọ̀nà bídíà gbogbo yẹn wá jọ pàdé pé ẹ̀sà ti dá máa kọrin kan náà nǹkan kan náà jọ ni wá bó lẹ́sìn jọ jẹ́ nǹkan kan náà. inú fìtínà tó wà láyé ní ìsinmi akramakumullah ẹ rí i pé nínú fìtínà tó wà láyé nìsín òun náà ni kéèyàn máa pèpè lọ sídìí ẹlẹ́yàmẹ̀yà lórúkọ pólùmẹ̀sìn ni nínú fìtínà tó wà láyé nìsín kọ́ máa dẹ ẹ̀yà kan sẹ́yà kan lórúkọ pé mò ń kọ́ yín lẹ́sìn á ah! nínú fìtínà tó wà láyé nìsín èyí tó mú kẹ́nìkan ọmọ pé mò ń sọ̀rọ̀ ẹ̀sìn wọ́n wá ní nítorí pé áwọ̀ kan ṣẹlẹ̀ nílùú kan láàrin ẹ̀yà tiwa àtàwọn ẹ̀yà míì tó a sì rí i pé ọwọ́ dùn àwọn ẹ̀yà tiwa nígbà tí fìtínà yẹn ṣẹlẹ̀ torí rẹ̀ ẹ̀yin ẹ̀yà tiwa ẹ múra pẹ́ gbẹ̀san o

ọwọ́ lu àǹfààní pé àwọn èèyàn ń gbọ́rọ̀ rẹ̀ wọ́n ń kọ̀rọ̀ rẹ̀ kún wọ́n ń sọrú eléyìí tí wọ́n bá pa lónìí tán pa lọ́la ta ló ní wọ́n pa ìwọ ni tó ti ṣetán láti dáhùn fún níwájú Allah tó bá di lọ́la gbẹ̀ndàlù kìyàmù. ká máa pèpè lọ sí yẹ̀yàmẹ̀yà lórúkọ pàǹkọ́ yẹn lẹ́sìn inú fìtínà tó wà láyé nìsín ẹnìkan ń ṣe dánilẹ́kọ̀ọ́ láàrin àwọn ẹ̀yà rẹ̀ wàhálà wa ṣẹlẹ̀ nílùú kan bẹ́ẹ̀ láìpẹ́ yìí wọ́n ní wọ́n lọ sí ṣọ́ọ̀ṣì kan ní ọjọ́ tí wọ́n ń ṣe ìsìn wọn tí wọ́n máa ṣe wọ́n gbébọn wọbẹ̀ wọ́n pa àwọn èèyàn pakúpa ìgbà tí wọ́n pa àwọn èèyàn pakúpa láì sí ìwádìí wọ́n ní àwọn tó dán sẹ́yìn wo àwọn ẹ̀yà kan báyìí ní ọ̀jẹ̀ gbogbo ẹni tó wá jẹ́ yàyùn wọ́n á di pé wọ́n dáràn wọ́n sá ń dẹdẹ wọ́n kálù wọ́n pẹ̀ tí wọ́n pa wọ́n ṣe mí léṣe wọ́n bà dúkìá wọn mí jẹ́ náà gbogbo nǹkan tí ń ṣẹlẹ̀ tí ò dùn mẹ́ni bọ́dì àti tàkọ́kọ́ àti tẹ̀kejì kò tó ń là ká ìkan tí ó dùn mọ́. ìwọ wá jókòó láàrin àwọn èèyàn rẹ wá sọ pé iná ó ti ń jó lórí kókó báyìí o tí àwọn ẹ̀yà ìlú tí wọ́n ti lọ yin àwọn èèyàn wọn bá ń sọ̀sìn wọn lọ sọ́ra o á tu àwọn ọmọ tiwa náà lẹ̀ nílẹ̀ yìí pé kí wọ́n máa pa àwọn ẹ̀yà wọn <laughs> ẹ dákun kí lọ́kàn wọ̀ ìwọ gẹ́gẹ́ bíi gómìnà ìwọ gẹ́gẹ́ bíi ọba wọn ọ̀fẹ́ gba àwọn èèyàn rẹ̀ là wọ́n ní tábà tún sọ̀rọ̀ tábà sọ̀rọ̀ ẹ sọ pé mùsùlùmí bẹnu tiwọn náà mùsùlùmí rú èwo àwọn mùsùlùmí mùnáfìkì ẹ gbọ́rọ̀ lórúkọ ẹ̀sìn kẹ́ ẹ máa tẹ̀ yàmẹ̀yà ìbẹnu fìtínà tó wà láyé ni níjọ́ tí àwọn ẹ̀yà yẹn bá wá pàdé ìwọ ẹ̀jọ̀ ń travel nu mọ́tò wọ́n á ní wọ́n á rí ìmúra rẹ̀ masha Allah ọkàn gba phone call ni báwọn ṣe rí ọwọ́ para báyà mẹ́ẹ̀dógòrí kánú nìwọ náà ọkàn gba fún kan ní báwo àṣẹgbẹ́ báwo mo jókòó sí ó máa ń wò pé ókè so àṣẹdá máa kí ẹ ń bò dání pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ṣe ọmọ bọ̀ dání wọ yorùbá nù <laughs> ojú ọ̀tá ni ó fi wà tẹ́ ìdẹ́kù tí ẹ bá fojú ọ̀tá wù láti bí ìdá tẹ́ ẹ fi dẹ́kù tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ti ń bọ̀ láti súlẹ̀ ìjà kò mọ́ ní yorùbá kó ń kọlù ló kó bọ̀ kọ́kọ́rọ́ bí yín ajá jẹ́ so wọ́n á rí i pé ọmọ yorùbá ni ọ ẹ dákun láti fi ìdàdé kò séré ni so wọ́n á ń wọ̀ pé òun kà jókòó sẹ́gbẹ́ ọ̀tá ìsìn Islam ìwọ mùsùlùmí ti dín jẹ́ pé Allahu azza wa jalla nìkan ló mọ ẹsẹ̀ tó ń ṣe fún lọ́síwájú ẹ̀sìn Islam láàrin àwọn èèyàn rẹ̀ wọ́n á kó jókòó sẹ́gbẹ́ Fìràwọ̀ bóòlù ṣe rí bẹ́ẹ̀ ìńtẹ́nìkan ká máa tẹ ìyàmẹ̀yà ká ló kọ káńkọ́ yẹn ní islam nínú fìtínà tó wà láyé nìsín tí ó sì yẹ kó rí bẹ́ẹ̀. akramakumullah nínú fìtínà tuntun wà láyé nìsín náà ni pé ẹ̀yàmẹ̀yà wọ́n tún gbé wọnú ìjọsìn fi ọba wọ́n sọ pé òun lè tò lẹ́yìn haúsá tòlá haúsá náà ní tò lẹ́yìn yorùbá títí fọ̀tà níjò làwa bẹ̀rẹ̀ wàhálà yìí fìtínà lélẹ́yìn kò sínú nǹkan tẹ́sí Islam tó pè wá lọ sí díẹ̀ kò bá àjẹ́ Haúsá kò bá àjẹ́ Yorùbá ànábì èsì ẹ̀yà kan náà àwa méjèèjì abẹ́gẹ́sì lárúbáwá gan kò tẹ́rù tí ó sọ pé òní tò lẹ́yìn àwa tá a jẹ dúdú kò tó bẹ́ẹ̀ kò sẹ́ni tó fi lọ́ wá rí ọ̀tẹ̀ báwa náà ṣe tò sẹ́yìn rẹ̀ lọ́wọ́ pàwọn alábọ́sí pé abọ́wájú ló tò rẹ̀ ló ti jẹ́ pé nínú ẹ̀kọ́ tí àwọn yunifásitì wa tán kọ́yàn nítorí pé àwọn lárúbáwá náà ní ìwà àdájù yín lọ ẹ̀ lè dá tó wà àbí òye nínú ẹ̀kọ́ táwọn yunifásitì wa kọ́yàn ó ní pé nígbà tá a wà ní Islamic University ní Madina ń bẹ̀ bàtà ń ṣe dìgírì alákọ̀ọ́kọ́ àwọn four hundred level so ní kùlẹ̀ tó ṣẹ̀ríà wọ́n yàn mí pé mi ni lè máàmù tó bá ti di sọ́lá tó bọ̀ ọ́ sọ̀látò bọ́ọ̀rù nìkan náà láti ṣe ní faculty ká tó máa lọ wọ́n lé mi ní lè máa mú àti ẹni tó jẹ́ dín àti ẹni tí ẹ̀ tí ò dín gbogbo owó tó ó lè máa bá tó dìde kí kálukú tó dìde wọ́n bá sì kọ́ ọmọ ẹlòmíì ó gbó mi pé wọ́n dúdú yìí máa wọ́n pé wọ́n wó. subhanallah tó wọ́n fẹ́ fi kí ìtàn yìí ó yòrò dànù ni because ká máa fọ̀rọ̀ lásán kò lè jẹ́ kọ́pọ̀lọpọ̀ nǹkan tá à ń sọ nípa Islam kó rí ìdíjókòó a gbọ́dọ̀ practice ẹ̀ àwọn ọmọ táwọn fẹ́ fi parí so èmi antel imam so ẹni tí ó sì ṣe ọmọ tó pe sọlá lárúbá ni inú ìjọ àfi tó máa ti ń bọ̀ ẹ̀mí náà wò ó ṣe kọ́ ọmọ. so ẹ so nígbà tí àwa tí láti bo síbo àwa dúdú àwọn sì délé dé ànábì sallallahu alaihi wasallam ànábì ló ti parí ọ̀rọ̀ ó ní kò sá jùlọ fún lárúbáwá lórí ẹni tí ò lárúbáwá fẹni tí ò lárúbáwá lórí lárúbáwá àfi pẹ̀lú ìpayà Allah so tẹ́ ẹ bá practice yẹ yóò kàn máa bẹ níta dáa tá a kọ sára wé ni. orí ẹ̀ à ń bùkátà ká pa àwọn nǹkan wọ̀nyí rẹ. ẹnìkan nígbà tá a wà ní Jos so haúsá lè máa fi ṣèdánilẹ́kọ̀ọ́ bàbá yorùbá kan wá wá ń jọ wọn láwọn fẹ́ béèrè yorùbá làwọn sì fi béèrè ìgbà táwọn haúsá gbọ́ pé àyè ah, má lọ ń bá ara àti ìgbàlọ́bọ̀ jù wípé èmi ò gbọ́ yorùbá sọlá nìkan ń ṣe gbọ́ yorùbá yorùbá nǹkan torí dínà

because ẹ̀rìn mẹ́rin bá ti ń gbọ́ ọjà orí rẹ̀ dàrú ni ìwọ ọlọ́kọ̀ lọ ni èrò ẹ̀yà báyìí lọ́yẹ kọ́ wà kọ́ yẹ kí irú ẹ̀yà báyìí wà ìbọn ló wù lọ́dà lóríṣiríṣi kí lẹ́yà kan fẹ́ fi sọ fún ìta fẹ́ yà kan àbọ̀ dáa jùlọ ìkáyà Allahu náà ni so ẹ̀yà mẹ́yà bá ti wọnú ẹ̀sìn fáwọn èèyàn wàláhì mùsùlùmí náà pé mọ́sálásí haúsá mọ́sálásí yorùbá fìtínà ni o má gbọ́n tí wọ́n ń sọ yẹn o gbogbo bí tí sọlá ti bá ti bọ̀ wọlé gẹ́gẹ́ bá nàbí sallallahu alaihi wasallam ti sọ ọ ní wa aynama adrakat rajulan min ummati as-salatu fasamma masjiduhu gbogbo bí tí sọlá ti bá ti bọ̀ mọ́sálásí rẹ̀ má ìpè mọ́sálásí haúsá má ìpè mọ́sálásí yorùbá pípé bẹ́ẹ̀ gan fìtínà ni wa anna al-masajida ẹ̀ríkì náà ló débi táwọn ìgbó mọ́sálásí àwọn ẹ̀gbá mọ́sálásí àwọn Ògbómọ̀ṣọ́ ó sì wà lẹ́ haúsá nù sọ́yẹ kó rí bẹ́ẹ̀ kọ̀yẹ kó rí bẹ́ẹ̀ mọ́sálásí àwọn Ìlọrin sọ́yẹ kó rí bẹ́ẹ̀ kọ̀yẹ kó rí bẹ́ẹ̀ títí náà gbogbo eléyìí kò ní ìtumà bákan náà ẹ̀rí náà ló débi pé ọmọ fẹ́ fẹ́ ọmọ àlù kan àní wò pé fẹ́ mùsùlùmí lọ́ fẹ́ fẹ́ bó ni wàá rẹ̀ ṣe rí àbẹ́ẹ̀kọ́ ni ọ̀ ọ̀ fọ́ Èkìtì èkìtì báwo mùsùlùmí ni ìgbẹ́ ọkọ̀ má jẹ́ mùsùlùmí. bàbá mi ń bọ́ ọmọ fa fìtínà lọ́wọ́ lórí eléyìí ẹ dákun ṣé gbogbo ará èkìtì ni ọ̀dà ni ṣé gbogbo ará àlùtí màláìkà àwọn èèyàn gbogbo olúlèèyàn dáadáa wà gbogbo olúlèèyàn burúkú wà nísìn ìwọ fẹ́ ní àjọṣepọ̀ kan pàtó pẹ̀lú èèyàn ó ṣèwádìí ẹni onítàn bó lórí ṣé a lè dá nǹkan pọ̀ pẹ̀lú eléyìí kọ́ má já sí pa kábàámà. tòtọ́ bá ti rí pé ẹni tó fẹ́ bá dá nǹkan kan yẹn insha Allah ní kábàámà ń bẹ̀ kí ni tó fẹ́ ti wá lọ́nà. eléyìí jẹba àwọn bẹ́ẹ̀ náà ni a rí pé ẹ̀yàmẹ̀yà ọwọ́ bí iṣẹ́ wọ́n lè fẹ́ gbá ẹ̀ síṣẹ́ nìsín inú fìtínà tó wà láyé nù federal level tí wọ́n á sọ pé àwọn fẹ́ gba ìyá míì àfi yorùbá tọ́rọ́ ga tó wà ń bẹ̀ ńkọ́ yorùbá ni wọ́n lè sọ pé àwọn onígbà ẹ̀mí bẹ́ẹ̀ àfi fúlàní tọ́rọ́ ga tó wà ń bẹ̀ ńkọ́ fúlàní ni fìtílà wọn á mú mi lọ́mọ chẹ́ǹjì ńdíjì mi ńlọgba ńdíjì ṣéètì mi yóò mú mi máa parọ́ ó tún máa lọ sí àfidáfítì rọ́ wọ́n búra rọ́ torí kò lè ríṣẹ́ ìsílẹ̀ yìí débi wípé ọmọ Yorùbá oríṣẹ́ federal làbújá ẹ lọ sọ́dọ̀ rẹ̀ ẹ wàá máa bá sọ̀rọ̀ ń bá sọ̀rọ̀ haúsá torí ẹni tó mú yín lọ yóò ní Mr Bello ni Mr Bello haúsá sì ni ẹ wá sọ̀rọ̀ tẹ́ fẹ́ máa lọ láàrin ìṣẹ̀ ìmọ̀pọ̀ ọmọ Yorùbá làwọn náà. kí wàá ní kàǹsà haúsá. haúsá wọn bá torí pé hausa <laughs> haúsá ni ọ bá wọṣẹ́ ókè haramu wa ni kọsọ yoruba yorùbá ń bì haúsá ọ̀gbọ́dọ̀ yorùbá káṣí ni ọ lórí pépà fa ni yorùbá a ah, wàláhi mùsùlùmá ó tún débi skul skul nísìn inú fìtínà tó wà láyé nìyẹn wọn ò bímọ wọn orúkọ ìsìlámù nù kọ lèmọ́dá wọ́n bá ronú future tí ń bá ń wá admission ní school. tẹ́lá ti rí àmì ọkọ̀ Islam ní gbogbo South West wọn ò ní fẹ́ mu. nítorí kò gèdè kiri yó ni wọ́n wà in control lọ́pọ̀lọpọ̀ àyè. ọmọ wa jáde school tẹ́lá ní kó dárúkọ rẹ̀ fún yín eléyìí tí ó jáde lórí sàtífíkẹ́tì rẹ̀ ẹ̀yìn kéka kan ọjọ́ Islam bẹ̀. subhanallah nítorí sùkúù rọ̀ọ́lẹ́ ayé tún sọmọ lórúkọ á fún lórúkọ tó jẹ́ pé kò tún ní indicate pé Yorùbá ni nítorí kó lè rí skul ọ̀làgùn òkè ọ̀ya ara fìtínà tuntun wà nù. a tún sọ lórúkọ tó yẹ pé mùsùlùmí haúsá ni máa ń sábà sọ̀rọ̀ ẹ̀ yàtọ̀ sí ètò wọ́pọ̀ jù lọ́dọ̀ mùsùlùmí yorùbá torí bá àti ẹ̀fà mi yorùbá náà sí. Si tẹ́ bá ti pe àwọn orúkọ kan jọ wàláhì ẹ̀ ń bò dání mo rò déèsì kó ọ sọyà láwọn orúkọ kan pé kọmọrù díínì àbí òye wa kọmọrù díínì pé tó gbogbo àwọn orúkọ yẹn ti pé kò wọn ní pèjà ó tiẹ̀ rí à sọ torí ẹ̀ á wàá sọ ọmọ lóko tí ó máa fi hàn pa haúsá náà ni torí kó lè rí sùkú yìí náà wọ̀ ni ara fìtínà tó wà láyé ni jọ̀má akramakumullah á rí i pé gbogbo àwọn fìtínà yìí àtàwọn nǹkan míì ti ń ṣẹlẹ̀ láyé nìsín báwo ló yẹ kí àwa mùsùlùmí ó ṣe é ní ìgbà táwọn fìtínà yìí bá ń ṣẹlẹ̀ alákọ̀ọ́kọ́ al-i'tisamu bil-kitabi was-sunnah eléyìí ni àkòrí ìdánilẹ́kọ̀ọ́ wa lónìí báwo ló yẹ kí wọ́n mùsùlùmí ó ṣe ó di tírà Allah al àti sunna nabi Muhammad sallallahu alayhi wa sallam wàá dìmú dáadáa nítorí pé àwọn ni okùn téèyàn gbá mú tí kìí já àwọn ni ògiri téèyàn fẹ̀yìn tì tí kìí ṣubú àwọn ni wọn kìí jáni ní ẹnìkan kìí di alukurani àti sunna mú kó nítọ́ àwọn sínà ẹnìkan ò ní di alukurani àti sunna mú kó nítọ́ òun kó padà wá dẹni tó ṣe pé kò ríran mọ́ lẹ́yìn ìgbà tó ríran ó wá nínú hadith eléyìí tí alimami Tirmidhi àti àwọn míì gbé jáde anabi sallallahu alayhi wa sallam sọ nínú hadith ali ó ní ala innaha satakuna fitna satakuna fitna qila ya rasulallah famal makhraj anabi ni ẹtẹ tiẹ gbọ́ fitina ṣẹlẹ̀ àwọn sàhábà wa ní kí lọ́nà àbáyọ tó bá ṣẹlẹ̀. فما المخرج منها نبني كتاب الله ترى الله القرآن أنا أبايون ري أقول باقي لا تدي ترى اللهم àdìsí yìí bó tilẹ̀ jẹ́ pé ọ̀rọ̀ wà lórí ọ̀nà tó gbà wá ṣùgbọ́n ìtumọ̀ rẹ̀ kò lágbára àwọn ẹ̀rí mi náà tún tọ́ka sí i pẹ̀lúkọ́ ànábì sallallahu alaihi wasallam sọ nínú àdéhùn tí ìmáàmù Malik gbà wá mo fi nǹkan kan lẹ̀ fún yín eléyìí tó ṣe pé tẹ́ ẹ bá dì í mú ẹ ní ṣìnà lẹ́yìn mi òun náà ni kitabullahi wa sunnati tírà Allah àti sunna ànábì Muhammad sallallahu alaihi wa sallam. ó tún wá nínú ẹ̀gbà wá mi eléyìí tí ànábì sallallahu alaihi wa wa òmùrùn tó ń kírun nà ha àwọn fìtí náà ṣẹlẹ̀ àwọn nǹkan tí yẹ̀mí yóò fẹ́ yóò ṣẹlẹ̀ fa'alaykum bi sunnati tó bá ti ṣẹlẹ̀ ẹ̀yà àdì súnà mi mú ẹ̀yà àdì súnà mi mú kò sí tàbí ṣùgbọ́n ẹni tó bá ti kọ̀ láti di alukurani mú yóò gba bíbélì mú ẹni tó ti kọ̀ láti di alukurani mú yóò gba tẹ̀wúrọ̀ ajá mú ẹni bá ti kọ̀ di alukurani ẹ bá fáfọ́ ń torí ẹ̀ ló ṣe jẹ́ pé kókó di alukurani mú kọ́ ọmọ bá ṣe gbé di alukurani mú kọ́ ọmọ bá ṣòfò bẹ́ẹ̀ yẹn bá sì ti kọ́ sọ́nà kí ló kù tí ó dì mú bídà torí ọ̀nà àbáyọ alukitaabu wa sunna ẹlẹ́kejì òun náà ní pé pàtí títí náà máa ń ṣẹlẹ̀ ìfarabalẹ̀ dọ́wọ́ yín ìfarabalẹ̀ dọ́wọ́ yín a máa kánjú dájọ́ a máa ṣe garangaran a ní farabalẹ̀ kò yẹ yín o ìfarabalẹ̀ dọ̀wọ́ yín àsìkò fìtínà yìí máa burú polúkúrú musu débi pé yẹn lè má fi ẹ̀rọ̀wọ́ rẹ̀ kọ́ da màmá nígbà tí fìtínà bá dé tí ìwọ tó ní ọwọ́ tí ń bẹ léjìká rẹ̀ má fẹ́ lè da màmá. báwo ló ṣe lè dọ́wọ́ tẹlòmíì mà báwo ló ṣe lè dá ń tọ́wẹ́jú ọwọ́ lọ mà torí ẹ̀ gbogbo ẹni tó bá ní làákàyè gbàtí fìtínà bá dé ká fi wájú wájú wájú ká fi kọlù pẹ̀lú ògùn ọlọ́run wájúwájú náà ló fi tẹ̀ tí fìtínà bá ti ṣẹlẹ̀ kọ́kọ́ farabalẹ̀ àti ní ká padà sí di kìtàbọ̀ súnná ó ń bùkátà farabalẹ̀ ẹ jẹ́ ń fún yín lákòjúwe kan nígbà tí ọba kan ṣaláìsí láìpẹ́ yìí àwọn kan kójọ nínú àwọn mùsùlùmí wọn làwọn ti sọ láti sí lára so sọ láti tí àwọn kan rí kí wọ́n ṣe sí lára yẹn ó mú wọn bẹ́ síta wọ́n lọ sórí ẹ̀rọ ayélujára wọ́n ní adúpẹ́pẹ́ sí Islam ó ti gbilẹ̀ ní gbogbo àyíkáyè ojú tí ẹbọ ojú tó sà ká pé irú ọba báyìí wọ́n ti ṣe kàkún kó tóbi tó yìí ọwọ́ akú mùsùlùmí ló láǹfààní àti ṣe sọ láti ṣe la láti gbé e sí a ìsìláàmù ti lọ wájú ẹ bá farabalẹ̀ torí pé ojú gbélé káwòrán tí èèyàn bá dẹjú yóò rí mu ilé ọjọ́ yìí ò tí sùn àwọn olóòṣà bá bẹ̀rẹ̀ sí yọjú àwọn aláwo wọ́n ń lu sẹ́rẹ́ wọ́n ń pọ̀fọ̀ wọ́n ń kó gèdè wọ́n ń dáfá ìwọlẹ̀ gbogbo oríṣiríṣi nǹkan yìí ni wọ́n ń ṣe wọ́n sọ pé kẹ́ni táǹbẹ̀yìn mùsùlùmí sẹ́ ẹ tún wá lọ gbé ọba lẹ̀ kéfù ni wọ́n gbé sọ láti kí ni táǹpẹ̀ mùsùlùmí fún un táwọn ó tẹ̀bọ̀ táwọn ó sóòsà. So lẹ́jọ́ táwọn bá sì gbọ́ gbogbo orun mọ́lẹ̀ kò lè wọlé. lọ́ba tún jáde ńjọ́ kejì pé mo ti tètè kánjú sọ̀rọ̀ ó túbọ̀ sí pé ìfarabalẹ̀ ìfarabalẹ̀ èèyàn ò lè jẹ́ ẹni tó ní ìfarabalẹ̀ lásìkò fìtínà tí ò máa tù ọ́. àní kankan lọ pàtẹ wọn bú ọ wọ́n ń bú ọ torí pé ń pèpè lọ sídìí ẹ̀sìn ọlọ́ pẹ̀lú bó ti ṣe gbóná tí ń horú ni wọn náà bá bọ́ ọ̀tá sọmọ kó bu ìyàwó bu bàbá wọn tọba wa rọ wọn àti ah, asọmọ ìtàlẹ̀ yín náà bàbá <laughs> pé a ah, ẹ bá ti farabalẹ̀ ẹ bá ti ṣe sùúrù à ń bùkátà kájẹni tó ní farabalẹ̀ nítorí pé tẹ́ ẹ̀ bá farabalẹ̀ ẹ̀yin náà jẹ́ ọ̀kan nù fìtínà kágbàró gbè lọ. ìgbésẹ̀ kẹrin òun náà ni a gbọ́dọ̀ jìnnà sí ìjọsìn fún Allah lásìkò tí fìtínà ń ṣẹlẹ̀ àsìkò tí fìtínà ń ṣẹlẹ̀ o ẹni pé fìtínà tó ń bá dé tẹ́lẹ̀ náà nǹkan tó ń fẹ́ ká bọ́ sínú rẹ̀ ní ká má sìn Allah ọ̀mà nítorí wọn mọ̀ pé à ah, kí pẹ̀lú tí ń ṣẹlẹ̀ yóò tún ní ká tún lọ sí yín àlọ́ kò lè ṣèṣe ẹ̀yin ẹ̀ mọ́kò ń di àjọsìn. torí pé nínú hadith anabi muhammad sallallahu alayhi wa sallam oní ta'arraf ila Allahi fi ar-rakha fi ash-shidda. gbìyànjú láti mọ Allah nígbà tá a ra tù ọ́ Allahu wa mọ̀ lásìkò ṣòro. ní inú àdìsí kan tí ìmáàmù Muslim tó gbé jáde anábì ló fi yé wa pé tí fìtínà bá ń ṣẹlẹ̀ ẹ máa sìn Ọlọ́run ó ní al-ibadatu fil-haraji ka-hijratin ilayhi ìmáàmù Muslim ló gbé jáde ìṣe ìjọsìn lásìkò ìgbà tí ìpààyàn tó pọ̀ ó dàbí ìgbà tó ṣe hijira lọ sọ́dọ̀ ànábì torí ẹ̀ nígbà tí fìtínà kan ṣẹlẹ̀ ń kánú gbà kan lọ́pọ̀lọpọ̀ fi dára tó fi dára lu wọn lọ́tọ̀ọ̀tọ̀ nínú tàtà gbọ́n bó ṣẹlẹ̀ ní ọjọ́ fìtínà yìí ó ní párákùnrin kan Yorùbá ni ó wá jẹ́ni tó ṣe yí pé ọjọ́ àfáà ti ń pọ̀ mọ́ kí ó bí gbogbo ìtòsí ọ̀dọ́ rẹ ti ṣe ń dàrú tí wọ́n ń kú gìrìgìrì bọ̀ bàbá ìsáré lọ sàlù aláàánú wọ́n bá bẹ̀rẹ̀ sí ṣe sọ́lá tí fìtínà bá dé ẹ máa sin Allah wasta'inu bis-sabri was-salah wa innaha lakabiratun illa 'ala al-khashi'in ẹ máa wá ìrànlọ́wọ́ Allah pẹ̀lú sùúrù àti sọ̀lẹ́t kọ́rọ́ọ̀rùn àfi fún àwọn onítẹ̀ríba ọkàn. arákùnrin yìí ó bẹ̀rẹ̀ sí ṣe sọ̀lẹ́ sẹ́wọ̀n kékeré àná fi hàn wá ní ìsìnká pé ẹ̀jẹ̀ nìkan lówó ẹni tẹ́ wá jẹ lówó yùn ní ti ń wá yín tipẹ́ kò rí so wẹ́ẹ̀sì wa sálámà nù sọ̀rọ̀ asalaamu alaykum wa rahmatulah asalaamu alaykum wa rahmatulah ó lẹ́rí. tẹ́ ẹ bá ti sálámà ẹ má jẹ́ ọ̀pẹ ẹ bẹ̀rẹ̀ náà fìlànà. torí pé owó tó sàn ò sí yóò sì dojú tì ọ́ yóò sì kọ́ ọ̀fẹ́ sanwó ẹ o àmọ́ kí ẹ lè bá a kórè àbílẹ̀. tó bá ti parí sọ láti ó ti pé ó náà ń wọ pé ń rí ibi tí jáde ọkàn sí pé lẹ ti pàdé ọkàn bẹ̀rẹ̀ tọ́wà fún un. so sẹ́wọ̀n para méje ni kan lẹ́yìn kan ó ti náfìlà lákà méje bàbá ń retí parí gan ọmú ó tún bẹ̀rẹ̀ omi. òní sì ṣe náfìlà gbọ́ ọba parí gbogbo àwọn màsíráka méjì fún gbogbo ẹ̀ kò kó yé wa nísìnyí tí ló léyìn náà ti rí i pé wọ́n ń bọ̀ wá pa ọ́ torí ogun ẹ̀yàmẹ̀yà ni sani ẹ̀yàmẹ̀yà ọ̀dà o kó ní wo pẹ́ẹ́sì kan náà làwọn jọ ń ṣe yọkàn máa wọ́nà láti ẹlẹ́mínétì ẹ̀ náà so bàbá yìí tí àdìsí anábì sallallahu alaihi wasallam tó ní al-ibadatu fil haraj ka hijratin ilayhi rawahu Muslim kí ẹ máa sin Allah lásìkò fìtínà tí wọ́n ń pààyàn wọ́n dàbí ìgbà tó ṣe hijira lọ sọ́dọ̀ anábì sallallahu alaihi wasallam ọkàn bẹ̀rẹ̀ náfìlà bí àwọn pààyàn-pààyàn ṣe dọ́dọ̀ rẹ̀ wọ́n ní ṣe sọ láti kọ́ sálámù kò ní sèmi ìmàláyé. subhanallah nínú ìwáyà tá a gbọ́ níbi wọn ṣe páànù tó sálámà torí ogun ẹ̀yàmẹ̀yà ni ojú ẹlẹ́yàmẹ̀yà máa ń fọ́ kò máa ń fọ́ dàbí gbàtí fìtínà tánà tó ṣẹlẹ̀ ń jọ́ọ̀sì ọmọ tí wọ́n ṣe kú pa òǹjọ́ ọmọ Yorùbá torí pé ẹ̀yà wọ̀ jẹ́ nǹkan kan náà ní wàhálà yìí òun á fi alukurani sí àpò ẹ̀yìn ní irú ṣòkòtò tí wọ́n máa wọ̀ tí wọ́n máa lápò lẹ́yìn o so ọ̀kan náà àwọn ọmọ méjì kan pa àwọn aṣọ pé mùsùlùmí mà ní wọn kejì ní kí lọ́ọ́ kàn pẹ̀lú ìsìláàmù rẹ̀ tẹ̀bí dáńbò dání tẹ̀bí yorùbá kò sí tọ́ka ah, alukurani ní bẹ ní àpò rẹ̀ yìí fáwọn ní akọ́jà alukurani mọ̀ nígbà tó yẹ kó ti gba gbaná ó ti gba pààyà ó ti mú gbó ó ti mú solution orí ti hó wọn akọ ọmọ yìí gbọ́n ti pàtó ṣubú alukurani yẹn wá jábọ́ èyí tí orí rẹ̀ rọra pé ní tó ń sì sọ fún ọkùnrin eléyìí ní kí lọ́kàn àbọ̀nfẹ́ kó ohun tó sáwọ̀ náà torí rẹ̀ a gbọ́dọ̀ ti torí pé fìtínà di káwá jìnnà sẹ́sìn torí pé èèyàn lè bá a lọ ó dàbí ẹni tá a rẹ̀ ń ṣe tí ò ṣe sọ láti máa ní ọba kú sọ síìtù ó sì ti sọ̀sẹ̀ mẹ́ta tí ò ṣe sọ láti ó lè ṣe o ní bàbá ara rẹ̀ ṣe máa ó kú báwo ni ó kú káfìrì torí àti fìtínà bá dé èèyàn lè bá lọ ẹ má ti torí pé fìtínà dé kí ẹ má sin Allahumma. tọ́ torí bí fìtínà wà bí òsì á padà kú náà ni ẹlẹ́kẹ̀rin nígbà tí fìtínà bá wà òun náà ní pé a gbọ́dọ̀ bẹ pẹ̀lú àwọn mùsùlùmí àwọn mùsùlùmí kan dúró déédéé tán wà lórí ẹ̀sùn òdodo nítorí pé Hudhayfa ibn al-Yaman radiyallahu anhu ó bi anabi Muhammad sallallahu alayhi wa sallam léèrè bí ẹbí ti ṣe wá nínú hadith eléyìí tí imam al-Bukhari àti Muslim tí wọ́n gbà jáde ó ní fama ta'muruni in adrakatni dhalik in adrakani dhalik. ilé anabi sallallahu alaihi wasallam kí ni tó fi pa mí láṣẹ tí fìtínà bá bá mi láyé kí ni kí n ṣe. anabi ni talzamu jama'atal muslimina wa imamahum wàá dó ti àwọn mùsùlùmí àti olórí wọn. Hmm, tí fìtínà bá wà náà èsì kọ́ kẹfìrí lọ́lọ́ kó sáàrin wọn o àwọn mùsùlùmí tí wọ́n dúró dọ́gba tí wọ́n wà lórí sunna tí wọ́n ṣe aláṣejù tí wọ́n ṣe aláṣe ètò wọ́n ṣe alárèkúndá wọ́n ṣe bọ́bá lè dànù ọ́ dànù. àtolórí wọn àárín wọn lọ́wọ́ ìrọ̀ islam ọ̀faramọ́ káwá jáde kálá takò lórí bọ́bá lè dogun kó dogun bọ́bá lè dìjà kó dìjà lílọ lọ́ọ́lọ́ islam ọ̀faramọ́ tó wáá kó lórí tí máa ń lo kìtàbù ọ̀sùn náà lé wa lórí kò tọ́ rárá rárá lásìkò àwọn olórí wọ̀nyí náà ni ẹ lágbára tẹ fi lè borí ṣé islam àzọ kíkẹ lọ para yín islam ọgbà kíkẹ para yín wala tulqu bi aydikum ila tahluka wa ahsinu inna Allaha yuhibbul muhsinin ẹ má fọwọ́ ara yín tira yín lọ síbi ìparun wọ́n kàn kọ́ dànù wọ́n lè má lágbára tí wọ́n fi fèsì boko haram wọ́n lè má lágbára tí wọ́n fi kojú àwọn bandit but wọ́n lágbára tí wọ́n fi pa gbogbo àwa tá a máa kọ́ bẹ́ẹ̀ tá a máa padà wọ́n bá kàn yín atíláàrí kan tí hundred ti ṣubú tani jọ́ di apẹ̀rin lójú ọdẹ apààyàn sọ̀rọ̀ wa sọ pé ẹ̀ ń torí pé wọn ò lo ṣẹ̀ríà Islam àwọn ìjọba yìí yẹ ká kárípa tì wọ́n wó ká tì wọ́n dànù ọ̀fẹ́ kúkú gbóná so islam ò sì gbà kọ́ fọ́ ara rẹ wọ́ra rẹ lọ síbi ìparun tọ́ ẹlẹ́karùn iná ní kíkọ́ máa ṣàdúrà púpọ̀púpọ̀ àsìkò tí fìtínà bá wà ó yẹ ká máa ṣàdúrà kí fìtínà tó dé ká máa ká máa ṣáde Allah kọ́ máa jẹ́ àárí fìtínà yìí tọ́ba ti wá ṣẹlẹ̀ ká máa bẹ̀ kọ́ba kakú kọ́mẹ̀jà bá lọ. nínú àdìsá nàbì Muhammad sallallahu alayhi wa sallam ó ní ta'awwadhu billahi minal fitani ma zahara minha wa ma batan. ẹ máa ṣáàjì Allah níbi àwọn fìtínà o èyí tó ń hàn àti tó pamọ́ olórí rẹ̀ kẹ́ bẹ̀ Allah pé kí fìtínà ṣẹlẹ̀ torí rẹ̀. nígbà tí arọ ó lójú ó létí wá ń pè fún pé kí fìtínà òde kógun òde ta ni ọ̀dà sí lọ́rùn ìbẹ́ ìṣe ẹlẹ́sẹ̀ torí rẹ̀ láti rí tẹ́nìkan fa gbùrù kí gbùrù rẹ̀ tó fa gbó ẹ̀ sì sì kí ń lọ. Allahu azza wa jalla nìkan ló mọ ibi tó lè parí sí tó bá ti bẹ̀rẹ̀ Allahu nìkan ló mọ ẹni tí ọba lọ olóríire kan sí tẹ́sí ìpèpè tí ọ máa pèpè lọ sí di kí nǹkan dàrú kí fìtí náà ṣẹlẹ̀ kí nǹkan bàjẹ́ àti èsì pé ò gbádùn nígbà tí èsì pé nǹkan ń dọ̀ ọ́ láàmú olóríire kan ò sí tí ọ máa fún pé kí nǹkan bàjẹ́ torí ẹ máa ṣàdúà wípé kí Allah kó má jẹ́ ká rí fìtínà ká máa bẹ Allah tí fìtínà bá dé kó bá wa kà kó ńlẹ̀ nínú ẹgbà wa mi eléyìí tó ṣe pé ó fẹsẹ̀ rinlẹ̀ anabi sallallahu alayhi wa sallam ni la tatamannaw liqa'a al ẹ má máa ran kan àti pé kẹ́ kọlura yín pẹ̀lú àwọn ọ̀tá yín o olóríire kankan ni máa bẹ pé kókun ó ti àṣe mo fẹ́ dín àwọn agbára kan wò ẹ gbọ́n àbágbára ọ̀dàn wò nítorí kò lè bá a lọ. wọ́sẹ̀rù lọ́hàn làásìyà ẹ máa tọrọ májàárì gbà wá là wá lọ́dọ̀ Allah nítorí tó bá dé tán èèyàn ọmọ bí èèyàn bá lọ àbẹ́yìn ò ní bá lọ. torí pé Allahu azza wa jal ńlágbára láti dẹ fìtínà sí wa gba gbogbo bíkíbi torí la gbọ́dọ̀ bẹ̀rù rẹ̀. ẹlẹ́kẹ̀fà náà ni pé lásìkò tí fìtínà máa ń ṣẹlẹ̀ àwọn olùmọ̀ gbọ́dọ̀ máa tẹ ìmọ̀ká nítorí pé ẹni tó bá nímọ̀ ní ọkọ̀ àwọn èèyàn kí ló yẹ kí wọ́n ṣe kí ló kí wọ́n ṣe. àwọn náà ti máa kìlọ̀ fáwọn èèyàn látàrí ìmọ̀ tí wọ́n ń tàkà kó tó di pé fìtínà ṣẹlẹ̀ ní tí ò ní jẹ́ kí fìtínà ṣẹlẹ̀. báwo la ṣe lè pẹ̀tù sáwọ̀ nígbà tí fìtínà bá ṣẹlẹ̀ olùmọ̀ ló lè mà. tí fìtínà bá wá ṣẹlẹ̀ bùkátà ta ní sáwọn olùmọ̀ máa ń ga jù bùkátà ta ní sáwọn olùmọ̀ ó nítorí pé àwọn ni wọ́n kọ́ àwọn èèyàn tí ó jẹ́ kí wọ́n dá ńtọ́ dá àmọ̀ yàtọ̀ sí ti ọ̀dà. àwọn kan pèsè pé òun pé tí olórí orílẹ̀-èdè bá lè yọ ọlọ́nà bíi àrípa fọ́ gbogbo gíláàsì mọ́tò rẹ̀ tọ́wọ́ a bá sì bá lù pa. olùmọ̀ni ọ̀sọ̀ fún ọ pé ẹ má dán wò ẹ má dán wò tí ẹ bá fọ́ gíláàsì mọ́tò rẹ̀ gbogbo aráàlú yìí gbé ọwọ́ gíláàsì mọ́tò rẹ̀ fọ́ àfọ́kù gíláàsì yẹn kan ò sí tọ́ta sí lẹ́wù gbogbo aráàlú gbé wọ́n máa wá fi ntọ́jọ nǹkan wé nǹkan fún wa olórí orílẹ̀-èdè yìí ń gbà kan nílùú kan tí wọ́n ti ṣekú pa sọ́jà kan lọ́nà àìtọ́ wọ́n sọ ìlú yìí di lẹ́lẹ̀ ni ọ̀pàṣẹ oníláàrin wákàtí mẹ́rìnlélógún wọn fẹ́ kí any living object wọ́n sẹ́kùn lò nǹkan kan gbọ́dọ̀ síbẹ̀ tí ń sẹ̀mí ma àti èèyàn àti ẹranko dáràn lẹ́wàá sọ òkòlù gíláàsì mọ́tò olórí orílẹ̀-èdè sọ́jà kúrú tuntun wọn ọ̀dà mà àfi lú wẹ́nu wọn ọ̀dà mà ń lù wọn gan àfi lé wọn ilé wọn gan àwọn ọmọ ilé wọn tó ti dálẹ̀ tipẹ́ wọn ọ̀dà mà ó ní pa wọ́n ní kí nǹkan kan ti ń sẹ̀mí ọ̀gbọ́dọ̀ kú lù mà bó o wá ní tẹ́ bá sọ. So, mọ́tò lórí orílẹ̀-èdè tẹ̀sọ́ lóko lu ẹ̀rọ kẹ́tì yín báyìí àwọn olùmọ̀ ló lè pàkíyèsí bẹ́ẹ̀ àmọ́ àwọn bàbá àta àwọn ìyá àta pínpín ni kò sí nǹkan tí fi ṣe èèyàn á sì kọ́ mọ̀ ike láti jọ́ tó ti wà lórí ipò kò sí nǹkan kan fún alẹ́ ẹ fọ́ kíláàsì wèrè. so ẹ mọ̀ pé nígbà tó bá bẹ̀rẹ̀ sí palẹ̀ mọ́ bóyá àwọn ti na pápá bora so àwọn nílà ká ẹnìkan ní ma kí là bá àwọn èèyàn sọ tọ ẹni tó ní mà tí èsì pórí rẹ̀ ń hóṣẹ́ ẹni tó ní mà tó máa ń tọ́tọ́ yàtọ̀ sí ti ọ̀tọ̀ tí sì máa ṣe ń tọ́tọ́ tọ́ yẹ lásìkò tọ́ yẹ nínú ìgbésẹ̀ tó ti yẹ ká máa gbé lásìkò fìtínà ni ká sá fún fìtínà ká sì jìnnà síbi tí bá ti ń ṣẹlẹ̀ torí ànábì sallallahu alayhi wa sallam ó ní inna as-sa'ida laman jannaba al-fitan inna as-sa'ida laman jannaba al-fitan inna as-sa'ida laman jannaba al-fitan rawahu abu dawud dájájú olóríire ọ̀lẹ́ni torí fìtínà sá ànábì wí lẹ́ẹ̀mẹ́ta àrí fìtínà rọ́ọ̀lù kìí so lórí rẹ̀ o nítorí pé ẹni tí wọ́n bá torí rẹ̀ fàgbọ̀n kò ní bá wọn jẹ́ ń bẹ̀. èèyàn á máa rí fìtínà sànì èèyàn rí dúró fìtínà wa dé tán fìtínà máa ń tú àṣírí ẹnìkan níjó ni ọ sọ̀rọ̀ kan wọ́n nígbà tí fìtínà ṣẹlẹ̀ lọ́dọ̀ àwọn ó yí àwọn pé àwọn ẹni táwọn ń tò lẹ́yìn wọn wọn èyí sẹ́ni tó yẹ káwọn tò lẹ́yìn wọn. toríjọ Sunday ni fìtínà yẹn bẹ̀rẹ̀ ẹni tó wá ṣèṣì fáwọn ṣọ́ọ̀ṣì kọ̀pẹ́ kó dìnnà ó ti lọ gbé bàǹtí ògùn wọ̀ ó sì kó gbogbo àdó àtàwọn ọ̀hó ó kó kọ́rùn. òun á tún fọwọ́ gbojú pé pàìtàn àná ọ̀rọ̀ pàìtọ̀ sí pàìtọ̀ kọ́ là ń sọ nísìnyí ọ̀rọ̀ kú àwọn mùsùlùmí tó tún àwọn alágbàbẹ náà ni tàwọn náà yà wọ́n lẹ́nu o tóra lè mọ́ mọ́ àtàwọn àfa àwọn náà àwọn náà kó sínú bàjẹ́ yìí náà ni wọ́n sì tò lẹ́yìn àwọn èèyàn wàláhi mo sọ ìlà torí ẹ̀ sí tàbí ṣùgbọ́n inú ntí fìtínà máa dálẹ̀ ni pé máa tú àṣírí ẹ̀rí pé láwọn ìlú kan náà fìtínà kan ṣẹlẹ̀ ńgbà kan ẹnìkan fún aróyìn ó ní lè má mú àwọn ládùúgbò àwọn ọba lọ pọn alábàáwọn wọ́n tún ti bá a fa orí wọ́n fẹ́ gbé ọ̀tún wọ́n fẹ́ gbé oṣù kó wá kó olù láàánú wọ́n á sọ pé bàbá ìmáàmù ọ̀rọ̀ bàbá ìmáàmù kọ̀ di ọmọkùnrin ọ̀dà o ah, eh, ẹ̀rí bá tìyàn tó lẹ́yìn rẹ̀ àwọn babaláwo wàlà hàwùlà wàlà quwwata illa billah torí ẹ̀ fìtínà máa tú àṣírí fìtínà máa tú àṣírí ìwọ gan tó péré lálùsùnà bó ń ṣe ń ṣe àlùkùránì lò yọ hàn lásìkò fìtínà torí ó lè ní ẹ̀kọ́ yìí fún àwọn ọ̀tá àwọn sójú lọ́yẹ kẹ́ ẹ̀kọ́ sí wọn àbẹ́yìn wọ́n dáná ya yín ó yẹ kọ́ sí wọn ká tàbátì àdá ẹ̀ dá báyìí ń bọ̀ láti rí lẹ́yìn nínú súnà tòbí wọn náà ṣe ń lò lòkulò gbogbo ẹ̀ ọ̀hán àsìkò fìtínà máa ń tó àṣírí tọ́ torí ẹ̀. النبي صلى الله عليه وسلم وصلنا حديث كثير إمام البخاري تقول يوشك أن يكون خير ما للمسلم غنم يتبع بها شعف الجبال ومواقع القصر يفر بدينه من الفتن أكفاره yóò di wípé owó tó pàtàkì jù téèyàn ní láyé iná làgùtàn àgùtàn tó jẹ́ pé yóò máa kó ká láwọn ète tí àpáta tí koríko ti rọra hù àti láwọn ààyè ibi tójò bá ti rọ̀ tí koríko ti rọra hù kí ló dé tó ní pé gbòòrò máa yẹ̀fẹ́ ròbèdè ní hímìnà fìtàn yóò máa gbẹ́sìn rẹ̀ sá fún fìtìnà àsìkò yẹn fẹ́ẹ́ dé kí Allah kó ṣàánú wa o. bákan náà kí ọlẹ́ẹ̀kẹjọ náà ní pé tí fìtínà bá ti ṣẹlẹ̀ ẹ máa ṣèwádìí wọn lẹ́nìkan sọ̀rọ̀ ọ̀rọ̀ rẹ̀ ló sì fẹ́ dá fìtínà lẹ̀ ẹ ṣèwádìí kẹrí kó ń lọ sọ ẹ ṣe àgbéyẹ̀wò fínífíní kẹ gbọ́n yẹ́bẹ́yẹ́bẹ́ kẹ fi mọ̀ kó ń lọ sọ torí àìmọye ọ̀rọ̀ lẹ́yìn sọ tí wọ́n lọ́ọ́ máa lẹ́sẹ̀ẹ́ ẹni tó fẹ́ da nǹkan rú máa gbọ́n ju àwọn èèyàn tó fẹ́ da nǹkan wọn rú lọ. wọ́n ní wọ́n pé lásán láì ṣèwádìí ẹ bà nǹkan ara yín jẹ́ kó tó yé yín pé gbogbo ẹ̀ irọ́ ni. torí rẹ̀ ẹ ṣèwádìí ẹ má máa kánjú láti wá ojútùú sọ̀rọ̀. يا أيها الذين آمنوا إن جاءكم فاسق بنبأ فتبينوا أن تصيب قوما بجهالة فتصبحوا على ما فعلتم نادمين gbogbo wọn ni wọn pé tí wọn bá gbé wá báyìí ẹ máa wádìí o ẹ má bàa lọ fi àìwádìí máa dẹ́ṣẹ̀ lára àwọn èèyàn kan kó wá jẹ́ pé lẹ́yìn ìgbà tó bá hàn sí yín kí lòdodo ọ̀rọ̀ yìí kẹ́ padà dẹni tí wọ́n máa kábàámà so ẹ jẹ́ ká jẹ́ ẹni tí yóò máa wádìí tí ó sì jẹ́ kí nǹkan tó ṣẹlẹ̀ ó yóò ń yékéyéké kó tó di pa máa gbégbèsè ẹlẹ́kẹ̀sán ó náà ní al-amru bil ma'rufi wan-nahyi 'anil munkar ká máa fòrò àwọn èèyàn pẹ̀lú kán ṣe dáadáa ká sì máa kọ̀ bàjẹ́ nítorí tó bá yẹ kó a bá mójútó lè láwùjọ wa fìtínà gan ò ní ṣẹlẹ̀ àìsàn ni tí ń pèpè lọ síbi ẹsẹ̀ dáadáa ẹ̀jìnà síbàjẹ́ òun gan-an ó jẹ́ nǹkan kan pàtàkì ńlá tí máa dá fìtínà lẹ̀ nítorí pé fìtínà kí ni máa bẹ̀rẹ̀ rẹ̀ ṣíṣèbàjẹ́ ni ìgbà táwọn àṣebàjẹ́ ọba ti rẹ́ nìkan máa kọ́ fún wọn kò sí tí yóò padà ṣẹlẹ̀ látara àbàjẹ́ tí wọ́n ń ṣe ju fìtínà lọ. ẹnìkan ń pa àwọn èèyàn ń pa kúpa ń pa wọn ń pa wọn kọ̀rẹ́ nìkan kọ fún tó bá yá yóò padà di kárí ilé tó ẹnìkan òun mú àwọn ọmọ ọlọ́mọ ń bá wọn sùn ẹnìkan kan ọkọ fún gbogbo á sì mà tọ́ba ya yóò di kárí ilé àwọn ẹlòmíì yàtọ̀ sóun náà mà sí bẹ́ẹ̀ sòtá máa ti ń kọ́ bàjẹ́ à ń lé fìtínà jìnnà síra wa nù wattaqu fitnatan la tusibanna alladhina zalamu minkum khassa ẹ bẹ̀rù fìtínà o torí pé tí fìtínà ọba dé kì í mú àwọn ẹni tó ṣàbòsí lásán o àtẹni tí ó ṣàbòsí gbogbo wọn lè fara kásá rẹ̀ ǹjẹ́ tí fìtínà bá dé tí gbogbo nǹkan tí ò fara rọ mọ́ tá lè tọrọ kú ìyá Allah gbẹ̀mí wa fìtínà yìí ti pọ̀ nínú hadith eléyìí tí imaamu al-Bukhari àti Muslim tí wọ́n gbé jáde. النبي صلى الله عليه وسلم la yatamannayanna ahadun minkumul mawta li dharrin nazala bihi ẹnìkan nu yín ò gbọ́dọ̀ tọrọ kú nítorí ìnira kan tó dé bá o. fa in kana la budda mutamanniyan lil maut ṣùgbọ́n tó bá ṣẹlẹ̀ pé kò sí tàbí ṣùgbọ́n pé wàá padà ran kan kú náà ni. falyaqul ntọ́ yà máa sọ ni pé. اللهم أحيني ما كانت الحياة خيرا لي يا الله ممي ما سمي ní ìgbà tí ìsẹ̀mí bá jẹ́ kó ń lo lóore jù fún mi watawaffani gba ẹ̀mí mi in kanatil wafatu khayran li tó bá yẹ kó ikú ń lọ́ bá lóore jù fún mi. sọ eléyìí túmọ̀ sí pé kákìí sára a gbọ́dọ̀ tọrọ kú tí nǹkan bá kàràǹgídá ìwà Allah jẹ́ máa bẹ láyéláyé tó bá kí ìsàmì ló lóore jù fún mi gba ẹ̀mí mi tó bá jẹ́ pé ikú ló bá lóore jù fún mi. Bukhari àti Muslim tún gbẹ́gbà wá kan jáde pé la taqumu as-sa'atu hatta yamurra ar-rajulu bi qabri ar-rajuli fa yaqulu ya ìgbẹ́ǹda ìyámọ̀ ní dé títí téèyàn ìgbára sàárè kan kọjá bí wọ́n máa sọ pé ah, ọmọ sí o ló dé tí òfin jẹ́ pé mi mọ̀ wà nù sàárè yìí fìtínà nù ní ìrọ̀pọ̀ ìburú tó bẹ́ẹ̀ abẹ́fẹ́ kú ẹ̀rí kọ́ <laughs> àwọn èèyàn fẹ́ kú tó ní àsìkò yẹn ń bọ̀ kọjá gbára subhanallah torí ẹ̀. a rí i pé ọ̀rọ̀ fìtínà ò ṣe fìtínà ó bùkátà kí akóra níjànú ká máa bẹ̀bẹ̀ lọ́dọ̀ Allah kó má jẹ́ ká rí àwọn ẹni tó ti ṣẹlẹ̀ láàrin wọn kí Allah kó bá wọn kà kú. fìtínà kìí ṣe búrẹ́dì tábà wá pé nǹkan téèyàn máa jẹ ni sì ní yẹn ló sùn. ẹni ẹ̀kọ́ kò ní jì ibi à ń fẹ́ràn à ń tọ́jà kí máa dá fìtínà sílẹ̀ àìmọ̀wá ara ẹni a máa dá fìtínà sílẹ̀ èmi mo tó báyìí mo jẹ́ báyìí a máa dá fìtínà sílẹ̀ ìfojúkéré àwọn ọmọ làkejì a máa dá fìtínà sílẹ̀ ìjẹ́ oníwọ̀ra kí fẹ́ gba gbogbo nǹkan tí ò ní jẹ́ kẹ́lòmíì náà rí eléyìí máa dá fìtínà sílẹ̀ ìmá bọ́mọlàkejì jẹ́ a máa dá fìtínà sílẹ̀. nǹkan lé ayé òun náà nípa bámbárì tí máa dá fìtínà sílẹ̀. fìtínà ìsábà ṣẹlẹ̀ nítorí pé nìkan máa kí ó jẹ nìkan lọ. fìtínà ìsábà ṣẹlẹ̀ nídìí pélé yìí òun lọ́ hàlùkùránì jẹ́ lẹ́yìn lọ fìtínà máa sábà ṣẹlẹ̀ náà ní níbi nǹkan lé ayé ṣùgbọ́n ẹ jẹ́ ká fura ẹ si jẹ́ ká sọra kí Allahu azza wa jal kó fi sọ rẹ̀ kó fi sọ gbogbo wa. abẹ́ Allah kó tún àwùjọ wa ṣe kọ gbà wá kó ṣọ́ wa kó là wá níbi gbogbo fìtínà eléyìí tó hàn àti ètò pamọ́ nínú rẹ̀. abẹ́ Allah kó má jẹ́ kí ìdààmú ọjẹ́ tiwa láyé ń bí àbí nínú sàárè wa àbí lọ́la wípé. bí èèyàn bá ti ṣe ṣe iná ní nǹkan tó lè jẹ́ ìsì iṣẹ́ rẹ̀ náà jẹ̀ tí wọ́n bá ń ṣe dáadáa pẹ̀lú àṣẹ dájọ́ wa tó bá ti ń ṣàìdá ó súnmọ́ kí àìdá kọ́fọ́ ọ̀dẹ̀ kó fi jókòó dáadáa ni gbogbo wa ń fẹ́ ẹ̀yà jẹ́ ká máa ṣe dáadáa kí أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك ada irun abẹ́ rẹ̀ sí dòní ó ti wá ń lọ bí ọdún mẹ́ẹ̀ẹ́dógún tó ti kọ́kọ́ hun abẹ́ kápẹ́ irun ọdún mẹ́ẹ̀ẹ́dógún bẹ lábẹ́ rẹ̀ bàbá ọ̀bùn sọ pé gbogbo abẹ́ rẹ̀ ni ọmọ àrùn rà yìí tí ọmọ ṣe po dọ̀tí so bẹ́ẹ̀ náà ni abíyá rẹ̀ kí lọ́ọ́ fẹ́ fi ṣe nígbà tí èsì kan wọ́n ń tà. wọ́n láwọn ti ṣe ọ̀kadà but actually àwọn kọ́sítọ́mà obìnrin ló pọ̀ jù so àwọn èèyàn tà lọ títí ìgbà táwọn ti límìtì ẹni táwọn máa gbé lórí ọkùnrin so àwọn á mà ṣe ẹ lè bá àwọn wọ́nà àbáyọ. So, sí káwọn ọmọ gbóbìnrin kọ lọ sọ́nà àbáyọ lọ́dọ̀ tó sọ nítorí pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ nǹkan míì táwọn èèyàn ń béèrè nǹkan kan ni wọ́n ń retí lọ́dọ̀ ẹ̀ǹtàn bì àwọn náà èso lòdò tán mo rò pé yẹ wọ́n ń retí kẹ́ bá àwọn ajá nǹkan kan pàǹpù ni tó bá dàbí ẹsẹ̀ kí wọ́n lè sọ pé tọ̀ yà Allah tàbí eléyìí lálákòóbá o èmi náà ti mọ̀ pé nǹkan yẹn ọ̀dà àbọ̀ nígbà tá a fi tọ́lọ́tọ́ ń kọ́ nǹkan tọ́ ọ agbóbìnrin olóbìnrin sórí ọ̀kadà wọn náà mọ̀ pé kò dà wọn náà mọ̀ pé kò dà láwọn ìlú kan gan-an kò tún ní dá kan àwọn méjì ni ó gbé bí Ìbàdàn bẹ̀rù tọlọ́kadà láti gbéyàn kan ẹjẹ́ àjò à ń retí pásíńjà mi níbo mẹ́ <laughs> báyà kó obìnrin ló gbé ló tún bá retí ẹlòmíì. tọ́ àwọn wà á lẹ̀ ma àfi bí ẹja nú agolo ló tún máa màmá yọ máa tẹ ẹ yọ máa tẹ bírèkì wọ́n tún dì mú pé pẹ̀lẹ́pẹ̀lẹ́ bàbá yìí kò tọ́ lábẹ́ òfin ọ̀nà ntọ́ba fi fọ̀kadà gómìnrin ọmọ fi gbéyàwó rẹ̀ ó fi gbé mami rẹ̀ àǹtí àbábúrò rẹ̀ ọmọ ẹ̀gbọ́n rẹ̀ àbọ̀mọ àbúrò rẹ̀ lóbìnrin gbogbo àwọn tó jẹ́ maharam fún gbé wọn kọ́ tẹ bíréèkì rẹ̀ tó àwọn pàwọn eléyìí ò ní tẹ bíréèkì bá ń pè á kí lọ fẹ́ fọyín àwọn sígbà tí èkó rí ẹ̀ dá àmọ́ àwọn eléyìí àbà àbà àbà ẹnìkan ti ẹ̀ sọ ní àwọn ibìkan ó ní àwọn ìgbé àlùsùnà obìnrin alùpùpù alẹ́ máa gbé ọlọ́run bí àwọn kàfìrà àtàwọn. ahlul bidà làwọn máa gbé kọtọ wọn ní tólùmọ̀ méjì bá ń ṣe láàrin ara wọn ẹ káwọn àtẹ̀wé àti lè parí nǹkan tí wò lè parí omi tí ó pa náà wọ̀ má jẹ́ kó o bá fín tí ilé ìjẹba. wọ́n ní nǹkan ọ ma bọ́ sí lọ títí ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àwọn níyàwó náà lè fẹ́ fà yàwó náà torí mi ì jẹ mi mu obìnrin ti ń wù mí nínú ọ̀padà sí ẹ ṣe zì torí rẹ̀ oníhùn wọ́n máa ṣiṣẹ́ ọlọ́run Ọ láti rí ó fi lè máa tọ́jú ilé àmọ́ má fẹ́ yàwó nítorí pé lo ebi nǹkan kan ni wọ́n jẹ nínú àdìsí anábì sallallahu alaihi wasallam ó ló ń jẹ èèyàn kan tó èèyàn méjì èèyàn méjì ó tó èèyàn mẹ́ta ẹni tí wọ́n jẹun gbé kalẹ̀ ẹjọ́ máa jẹ kò sí wàhálà kọ́ máa lélẹ́yìí ò ní fìtì rẹ mọ́ lọ́wọ́ a lè dànù tó lọ fẹ́ lómi tó bá ṣe bí o ti ṣàbòsí o o ti ṣàbòsí sòká kíyè sára ẹsìn máa fáwọn obìnrin náà àfi ká máa ṣe sùúrù wàláì tá a bá ṣe sùúrù gbogbo obìnrin ó lè jọ kànáà torí òun ó ti máa wé máwọ́. so kò jìyà yóò ló ń bọ̀ jìyà ètí ó jìyà rí yóò ló ń bọ̀ jìyà kátó wá pé ètò jìyà sánsan jojúmọ́ tí òfin máa kọrin nù ó ń bá jìyà. bí ní ìsìnkú ọmọ sin adìẹ ó wá fẹ́ lọ sí Ìbàdàn ó dé lọ́túnla ọ̀nà káwọn àti àfilẹ́ fíìsì oúnjẹ fáwọn adìẹ dọ̀túnla tẹ́nìkan ò ní máa mójútó wọn ah àfi tán bá ti ṣe bíi táǹkì omi tọ́kítọ́ mi bá ti tán nínú àwọn dírínkà àwọn adìẹ omi mi ò tún dáa bẹ́ẹ̀ tán bá ti ṣe tóúnjẹ náà bẹ́ẹ̀ tó sì rí i pé ó ti kóúnjẹ tó tó tọ́ yẹ sínú dúrọ́ọ̀mù tí ọkàn máa wà ní àmọ́ ìjẹ́bi ó bùkátà àmójútó yẹn wọ́n á sọ pé ọ̀yàwó òun o bó mójútó pótìrì yìí o adìẹ mélòó náà ní gbogbo ojú hundred lọ mò ń mójútó tó bá sì tà náà yóò dòwò rẹ̀ jẹ ni mò ń mójútó àwọn adìẹ yìí tó bá ń fún wa lóúnjẹ o máa mójútó ó rò pé nǹkan rẹ̀ ni tó bá di lọ́jọ́ iwájú ó wá sọ pé ó ń bọ̀ di ìyà táǹpù ìyàtọ̀ bá mi jẹ ṣé ń bọ̀ tọ́jú adìẹ <laughs> fúnjọ́ mélòó kò bá jẹ́ kò bá jẹ́ ṣẹ́jú márùn-ún la ilaha illallah orí píkì rẹ̀ kọ́ ọ má bẹ̀. sọ ìyẹn gbọ́dọ̀ ṣe sùúrù fóbin torí káwọn obìn aslan bí ká máa parọ́ bí ká máa ká máa ká máa ká máa dáwé sóbì ká máa exaggerate làwọn fi ń sáyé. sọ téèyàn bá ti wá ṣe sùúrù èèyàn máa lé wọn dànù. tọ́ ilé ìjọba àwọn eléyìí jẹ́ ti ìwọ tó olóòlówó sì níyàwó ọmọ ṣe sùúrù ó sì máa pààrọ̀ wá fún ìyàwó rẹ̀ má sàhùn ní ìsinú kòsíkòsí yẹn ó ṣẹlẹ̀ pé fún ọjọ́ mẹ́fà láàrin ọ̀sẹ̀ ẹ̀wà àti búrẹ́dì ìwà àti ìyàwó ọmọ jẹ ẹ sì ní lè jẹ́lẹ̀ mẹ́ta lójúmọ́ tẹ́ bá ti lè jẹ́lẹ̀ kan agbára yín ọ̀ka kẹjẹ lẹ́ẹ̀mejì ẹ fi sáàárọ̀ ọjọ́ mi ẹ fi sálẹ̀ ọjọ́ mi ẹ fi sọ̀sán ọjọ́ mi nítorí ká lè ní balance kìí ṣe dáìtì mà balance living tọ tó bá wá yá níjọ́ kan ìwọ tó yẹ pé ẹ̀wà àti búrẹ́dì ẹ̀kan lójúmọ́ lẹ̀ ń jẹun ó mà gbìyànjú báyọ̀ lẹ́ẹ̀kan láàrin ọ̀sẹ̀ ó gbìyànjú láti tún lọ ra kàrà wá ó ra pọfupọf àbí òye wàá tún gbìyànjú láti ra súyà so ó tún rọ́ọ̀lẹ̀ so láti fi kọ́va àwọn lápẹ́sì àti tí ọmọ rí sọ lọ́jọ́ iwájú So, pé ah bọ́lá títí rọ́rọ́ ni mo fẹ́ surprise ẹ̀ mo rò pé yé torí pé tọ́ọ̀ bá máa ṣe bẹ́ẹ̀ rẹ́kọ́ọ̀dù ló ti ga jù ti rántí pé àkọọ́lẹ̀ tó níwọ̀ lọ́fẹ̀ẹ́ ni bóyá tó bá bọ́ sọ́dọ̀ ẹlòmíì kò bá jẹ́ kó wà lọ́kì gan so ẹ má fìyà jẹ obìnrin nítorí pé ẹ̀ bá ní rárá torí pé ìgbà tó ò níyìn ó tún lè kó ń ṣe saving savings rọ ò lọ fẹ́ ṣe tó ń jẹ òsínú so ẹ wo oúnjẹ ẹ má fìyà jẹ ìyàwó yìí ẹ rántí pọ́ mọ ẹnìkan ni tí wọ́n ọ̀bá sì fẹ́ lómìn ni ọ̀bá fẹ́ kálukú wa kọ́ mọ́ gbàgbé wàhálà tó ń ṣe kó tó róbìnrin fẹ́ gbogbo àwọn àlófò àtàwọn àtàn rọ́ àtàwọn promises rọ́. ọ̀rọ̀ lágbọ́ àríṣẹ́ ọmọ ti bọ́ sí ọ lọ́wọ́ nìsín láàgbà ó ṣe sùúrù ni o ok so torí ẹ a gbọ́dọ̀ jẹni tó nípa ya Allah. wọ́n láwọn àwọn máa ń wòwò kú o wọ́n máa sì wòwò kú àwọn máa dàmíra so àwọn máa pé. Pe... wọ́n fẹ́ gbọ́ dáhùn káwọn lè jìnnà sí táwọn ṣe ni. sókè káwọn máa ṣe àsọkọ dàrán ni nítorí pé níta bá ti mọ̀ pé Allah kò fẹ́ kí ló yẹ ká ṣe kò sí nǹkan kan tó fẹ́ ṣe náà ju kò jìnnà sí lọ. èèyàn sì ní máa máa mọ̀ tẹ̀ àfi kó jẹ́ pé ń kọ lẹ́tà sátúnkọ̀tán burúkú torí pé ẹnu pàǹsẹ̀ bẹ́ẹ̀ náà láwọn àjọ kan tí kò fi dé anábì sallallahu alaihi wasallam sọ pé wọ́n gbé kálukú dìde lórí ntọ́ba kúlé lórí ansẹ̀tì rẹ náà lọ́ọ́ máa fi wọ̀wọ̀ kú o òun wo ìdí òǹdì òun wo gbogbo ẹ̀ ní kú bá dé ó jí pẹ̀lú ansẹ̀tì òfo tí ó hàn pé ntọ́ ń wò ní tí kò fi ọlọ́run ṣàánú wa torí ẹ̀ náà la sọ pé ọlọ́run mẹ́jọ ọjọ́ pàǹsẹ̀tì ni ó sì sábàbí iná ọ̀pọ̀lọpọ̀ èyí fẹ́yàwó ni ó ní owó tí wọ́n fi fẹ́yàwó kò yí sí ẹgbọ́n kan la sọ ṣáájú ó lòun ò lówó òun sì ṣe kí ni òun fẹ́yàwó wọn náà fẹ́yàwó gbogbo owó tó ń fi ra dátà torí pé fọ́tò yẹn wá lọ́fẹ̀ẹ́ tá a bá kojọ́ ńkọ́ òun ra dátà two five kátẹ̀ pé one thousand lóṣooṣù oṣù mọ́kànṣe mánéjì ẹ̀ ókè tá a bá fi ra tọdún kan how many thousand ṣe twelve thousand fẹ́yàwó ń bò mí. ọsàn sọdá àti five thousand wọ́n fẹ́yàwó àbí ọ̀fẹ́yàwó so wọ́n ní àti fẹ́yàwó ọ̀tẹ́jọ́ àwọn ọmọ amójútó bó sì máa tọ́jú ọmọ ọlọ́mọ yìí tí wọ́n fẹ́ máa wòwò kú wò sí wọ́n ní eh, actually ìyàwó eh, responsibility ni ngbà náà ń kọ́ ṣé àtiwọ́jà ànámà ní ìṣe responsibility fẹ́yàwó kò mú ẹnu kò ń bẹ̀. wọ́n láwọn ń wẹ̀wẹ̀ jánábà ọwọ́ àwọn wa kan abẹ́ àwọn kí ló ti ṣẹlẹ̀ báyìí àlùwàlá rẹ̀ bàjẹ́ ni bẹ́ẹ̀ ni tó o bá so ni títọ́ bá jáde ń di rẹ̀ lẹ́yìn tó ti sàlù ọ̀la wàá tábà fún tọ̀ wàá tábà fún mẹ́rì wàá tábà fún màní ìmí tó tún kán wàá wá tún àlù ọ̀la sí a máa kì í tábà fún so a kì í tábà fọwọ́ kan abẹ́ ọkàn tún àlù ọ̀la sí ni. wọ́n ní àwọn jẹ gbèsè àwọn ò sì gbèrò láti san ó dájú pọ̀ dára nù nínú àdìsá nàbì Muhammad sallallahu alaihi wasallam ó lẹ́nikẹ́ni tó bá gbowó olówó tó gbèrò pọ̀ wọ́n san Allahu azza wa jalla yóò san ẹnikẹ́ni tó bá sì gba owó olówó lẹ́mìí pè ní sàn Allahu azza wa jalla yọ parun ó léwu o àwọn èsè tèmi mo ṣe lè jẹ́ kínú mi ó dùn èmi náà lè gbárù rẹ̀ náà èmi náà lè gbárù rẹ̀ kéèyàn gbowó lọ́wọ́ mi kọ́ máa san àdìsí kan tún wá sọ yìí pé. ولصاحب الحق مقال ẹni tó bá ní ẹ̀tọ́ lọ́dọ̀ rẹ láti gbà afúnláǹfààní àti lè sọ̀rọ̀ á mo jẹ́ olówó sọ̀rọ̀ sí mi ọ̀lẹ́tọ̀ ẹ̀. ìwọ gẹ́gẹ́ bíi ta ni kí lọ wọ́t ọ wọ́t nǹkan kan náà ló fi sanwó rẹ̀. ẹni tí ó bá ní ẹ̀tọ́ gbà lọ́dọ̀ yín tẹ́ ẹ bá san ọlẹ́nu ọ̀rọ̀ kọ́sà má ti bú ọ. ò sanwó mi ni irú wà rádaràda wo nìyẹn nígbà tó ti wá yáwó ọmọ bó ṣe ń ṣe ń jọ yáwó. sẹ́mi lọ ń sọ̀rọ̀ sí sẹ́mi ti sọ̀rọ̀ sí ọ ni wọ́n ń sọ̀tà ní ìdí sọ̀rọ̀ kúrò pé yé ọ̀ wá ní sọ kó dùn mí dúdú tó dùn mí sanwó tó bá dùn ọ́. iyì kí ni bẹ fókù tí wọ́n ń sáládà tí wọ́n máa ń dùn òkú ọgbẹ́ kan ò sí tó lè dùn òkú lórí bí ẹ ṣe sọ ẹròfin kówó bọ̀ lọ́la ni ẹ bá tún pàdé lóṣù tí ń bọ̀ yóò tún máa sáká náà ni bàbá àsákàtù. wọ́n ní ẹni tí èsì sọ láti tẹ́lẹ̀ àti wàá gbà pé kèfèrí ni ọ̀wá wọ ó tún wàá gba Islam ṣé gbogbo sọ láti tọ́jú ẹ tẹ́lẹ̀ ṣé ọ̀sán ni kò ní sàn torí inna islam yajibu ma qabla islam máa ń pa tó ti síwájú rẹ̀ torí pé ẹni tó pa sọ láti ti tọ́pa ti tọ́pa ti fún odidi ọdún márùn sábà ní kó san padà bóun ni ó sì san padà kò tún wá sẹ́ẹ̀lì kan nù sẹ́ríà tó sọ pé nítorí bá máa ma pa sọ láti tì yóò san padà ẹjẹ akúkú dájọ́ fún kó ti di kèfèrí lédè kúkúrú kó sí new file tó bá ti sí new file kó bẹ̀rẹ̀ sí jọ́sìn fún Allah irú wọn sì pọ̀ láwọn àwùjọ kan. wọ́n ní sí gbogbo ẹni tó bá ti ṣe zina tó sì jalè náà ní ọ̀wọ́ náà ni. tí wọ́n bá wọ náà nítorí zina tí wọ́n bá wọ náà nítorí olè tí wọ́n bá wọ náà nítorí irọ́ tí bá wọ náà nítorí wọ́n pa irọ́ zina mayàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. tí wọ́n bá kú mùsùlùmí tí wọ́n kú lẹ́ni tí tawhidi wọn dá tí ìgbàgbọ́ wọn tó sún wọn wọn padà yọ wọn kúrò nínú náà. eléyìí ni ìgbàgbọ́ àwọn ahli sunnati wal jamaa. ẹ̀ṣẹ̀ lè gbìyànjú náà tó ń tukọ̀ jẹ́ múmi. àmọ́ tó o bá ti di ẹ̀ṣẹ̀ ń tán báyà lẹ́yìn ọdún mẹ́wàá báyà lẹ́yìn ọdún kan báyà lẹ́yìn ìjọ kan tí Allahu bá ṣe pé búburú rẹ ni ò ní ṣègbè sínú náà ara àǹfààní ìmánì náà àmọ́ káfíìrì bá ti wọná khalidina fiha àwọn ọmọ abẹ́ ń bẹ̀ láéláé bẹ́ẹ̀ náà lọ sẹ́bọ̀ khalidina fiha. eléyìí jẹba wọn ní táwọn ò lè dìbò ni tó bá tiẹ̀ ti lọ́jọ́ pé mùsùlùmí ni ń wá ipò àwọn sọ pé ká dìbò torí kò ní ìtumọ̀ lábẹ́ òfin ẹ̀sìn Islam nítorí gbogbo òbò tẹ fẹ́ di nǹkan bá jẹ́ mùsùlùmí náà lẹ fẹ́ yàn sí sí yóò débẹ̀ kó lòfin ọlọ́ọ̀ni nàám tàbí ẹrí tí wọ́n dìbò fún tó lòfin ọlọ kọ́dà ètí ń sunkún kó wọ́n sànù yín ẹ padà máa rí kó twenty naira èló lẹ́ rà ní irọ́ lásán eléyìí jẹ́ bó ti ṣe jẹ́jẹ́ rẹ̀ so nítorí pé tí wọ́n bá gbapò yẹn tán wọ́n ní ṣe Islam tí wọ́n bá gbapò yẹn tán wọ́n ní ṣe Islam so ẹ wàá gbọ́dọ̀ jẹ́yìn lẹ́ ràn wọ́n lọ́wọ́ lọ́nà tí wọ́n fi ní lo òfin ti Allah torí ẹnìkan ò lè gbapò kọ́ má jẹ́ pé constitution ni ó lò drama tún pọ̀ nínú òṣèlú rom wọ́n ní kí wọ́n gbé ẹ̀sùn wọlé ẹ̀sẹ̀ wọ́n ní mùsùlùmí lò ọgbẹ́ kuraani lò kí wọ́n fi búra ọ̀dà fi búra àmọ́ kò dáa tẹ̀ lófin rẹ̀ fàwàlálà èyí sábà tó gbé bíbélì náà fún bófin kan bá wà ń bẹ̀ àwọn lè ṣe tẹ̀lé ọdà fi búra kọ̀dá tẹ̀ lófin rẹ̀ torí gbàgbọ́ wọn ni pé tó bá ti fi búra tó bá ti lè lọ parọ́ orí rẹ̀ ọdà ṣé kùránì máa dáhà lórí rù ni so gbogbo dírámà burúkú ẹni tí ọba gbọ́n àbí bá ń sùn ni wọ́n lè rí ti tàjẹ́ tẹsán mọ̀ pé democracy yẹn aslan originate lọ́dọ̀ àwọn kẹfẹ́rí ni káfíìrì kò sí ń tọkàn ẹ mọ̀ kófin ọlọ́run sọ pé lẹ́yìn sọ bá àdàlù kófórí dẹ́mu tí ẹ bá ti jẹ́ kèfèrí ẹ̀sẹ̀ wo la tún fẹ́ kọ́kọ́ sẹ̀mù tó tí wọ́n ní kó a fẹ́ ṣèjọba lórí àwọn èèyàn èèyàn ni ó ṣèjọba lórí àwọn èèyàn gbantáwọn èèyàn bá ń fẹ́ the government of the people by the people for the people kò ní nǹkan kan ṣe pẹ̀lú Allah tí àwa mùsùlùmí sì lè máa ṣayé bẹ́ẹ̀ òfin ti Allah àfi apara aláàfẹ́ lò ẹ nàìjíríà ń gbà táwọn kèfèrí wà ń bẹ mùsùlùmí wà ń bẹ tọ ẹ̀yin lẹ́ẹ̀mà ẹ̀yin lẹ́ẹ̀mà. wọ́n ní ọkọ kan ronú pé òun fẹ́ ṣèwádìí ọ̀rọ̀ ìyàwó òun pé bọ́ bá sì gba káwọn òtúka káwọn òtúka tó ló ti tètè bí ma jù bọ́ọ̀ ló ṣe jù yùn torí lábẹ́ òfin ọlọ́run obìnrin bá lóyún lónìí tó bá bímọ lóṣù mẹ́fà sígbà tó lóyún yìí ọkọ rẹ̀ náà ló ní ẹ lè dínà rẹ̀ àmọ́ ká pé mímọ̀ tẹ́yìn mà fífẹ́ tẹ́ fẹ́ ẹ sì sọ̀rọ̀ àná tẹ̀sí kọ́kọ́ sí lásán wò kó tó délé yín ọwọ́ àbímọ lóṣù márùn-ún àbọ̀ sígbà tẹ́ fẹ́ ọmọ rẹ̀ sọ̀mọ́ yín ó ti lóyún rẹ̀ wá ní kọ́lọ̀ ń sànù wa àwọn ẹlòmíín gbọ́ ọmọ wa bọ́kùn tí bá sọ obìnrin kan ní ìsìn ọlọ́kọ̀ kó ṣe zinari o àmọ́ ń jọ́tọ̀ lọ́kọ̀ ń ní ọkùnrin tí ń wá tẹ́lẹ̀ bá sùn pé wọ́n kúkú ti fẹ́ gbé ọ sá lọ mú un lọ jó náà dàn wò jó wọ́n tọ̀ wò láì ṣe mọ́sá. so eléyìí túmọ̀ sí pé tí obìnrin bá bímọ less than six months kìí ṣe àyìnlẹ̀ lóyún six months above àyìnlẹ̀ lóyún so eléyìí lòfin tọ́lọ̀ kí wọ́n á lọ fẹ́ fẹ̀sùn kan sí wọ́n á believe pé medicine obìnrin ò lè bímọ oṣù mẹ́sàn-án tó pé medicine ti ẹ̀yìn oko ni wọ́n ti ń kọ̀. tòun àwọn medicine tá a mọ̀ torí wọ́n pé àwọn náà mọ̀ pé wọ́n lè bí six months síbá àná máa gbé sínú incubator ilé ẹ̀ tí ó fi máa dàgbà débi kan tó kó tó di pa gbé jáde abẹ́ ẹ̀kọ́ so nítorí délé wa sọ pé less than nine months ọwọ́ doubtful ọ̀gbádùn so àmọ́ òbí ma bàbá yìí ìgbà tó kú ìyàwó sọ pé mo lóyún o. ó ní ìtumọ̀ fáwọn tábà fi ogun torí pé tábà gbọ́ information nìkan lóyún sẹ́wọ̀n pé gbogbo owó yìí làwọn pín fún àwọn ẹni tí ń bẹ àwọn atara fẹ́ ṣàbòsí sí ọmọ tí ń bẹ nù àwa sì àkọ́kọ́ pín ogun yẹn lórí pé òkú lọ́mọ tọ́wọ́ àánú a tún pín lórí pé alààyè ni ọmọkùnrin kan ni a tún pín lórí pé alààyè ni ọmọbìnrin kan ni àtúnpin lórí pé alààyè ni ọmọkùnrin kan àti obìnrin kan ni àtúnpin lórí pé alààyè ni ọmọbìnrin méjì ni ọmọkùnrin méjì kan gbogbo eléyìí wàhálà ti wà ní. so nígbà tá a bá pin báwọn àmọ́ wa retí tán bá bì í èwo lèyí tó jẹ́ pé kò pa anybody lára nìyí tọ́yẹ kí kálukú fi lè gba iye kan iye kan tí wọ́n gbà tó kéré jù á ń tẹ̀ owó yòókù á dá dúró tí wọ́n ì bímọ tí ó fi hàn sí wa irú kí ni wọ́n bí. ọdún kìíní tọkọ kú obìnrin yóò bímọ o ọdún kejì kò bímọ o ọdún kẹta kò bímọ ọ ṣé wọ́n ọpẹrẹtì rẹ ó ní láéláé ìyá mi kan ò sì tán ti abẹ fún rí wọ́n dà nǹkan mi bí ni ọdún kẹrin kò bímọ nígbò lẹ́yìn ká dúró dà nínú fúkú wọ́n sọ pé a lè dúró dọdún mẹ́rin lọ́dọ̀ Imam Malik ọdún mẹ́rin torí pé ń taari ó ju agbára ń taarò lọ ntọ́ ṣẹlẹ̀ ọkọ̀ já mo rò pé mo rò pé òun kò tí ì ṣẹlẹ̀ máàlìkì ni mo rí báyìí nítòsí ọdún mẹ́rin lobìnrin fi lóyún kó tó bí. Ahmed ibn Hanbal tiẹ̀ ló tiẹ̀ wá ga jù ọlọ́dún márùn á rí rí. sọ ọ̀rọ̀ pé tó bá ti tó sùn mẹ́sàn-án tí ọba bí máa ọ̀pẹ́rẹ́tì ẹni ńgbà táyé dáyé kánjúkánjú ni tí mẹ́dísìn ayé ìsìn dé. wáyé là ẹnìkan bẹ́ẹ̀ náà àwọn tàbíìn wọ́n ń pè ní abdulhaq ẹlẹ́rìn púpọ̀ wọ́n ní ẹ̀yìn ọdún méjì wọn bì wọ́n sì bí ó ti wọ eyín òkè. Okay mẹsẹ bí báyìí rẹyìn torí ẹ ọ̀rọ̀ pé kọgbọdọ tí oṣù mẹ́sàn-án lọ yóò ti kú nu irọ́ ni ẹ mọ̀ pé yorùbá lẹfù kú mọ kó lọ sànù wa tóbìnrin bá lóyún tó bá ti kú ọdún kan àti oṣù mẹ́ta kílẹ̀ mọ̀ sọ́ká wọ́n di ẹrù sínú ni wọ́n lè fọ́ di ọmọ odó sínú àbọ̀mọ́ lọ yorùbá lẹfù so ní ọba di òótọ́ mò náà lọ nígbà tó nàbà ti ń gbé ká nígbà máa lọ scan ní ọba di ọmọ ọmọ ọlọ. ẹ dákun àwọn èèyàn tá a bí ma lẹ́yìn ọdún márùn-ún wọn rí so nínú fúk àǹfààní wà ń bẹ á dáwó yẹn dúró tọ́ba tí wọ́n ń kọjá ìtọ́pọ̀jù tá a bọ̀ ń á tún wọ lóyún kankan àwọn kan ṣe imagination rọ ni gbogbo stand wọn yà òfurufú wọn bá ń bẹ lè jẹba àwọn. wọ́n ní kí làwọn lè ṣe láyè sìn táwọn òfin ní jẹ táwọn òfin ní di dayos dayos ọ̀nlẹ́ni tó rí pé ìyàwó òun ṣe zìnà tí ò rí nǹkan kan ṣe sí. Ah, ó ní gbàgbàkúgbà fún ìyàwó rẹ̀ ó sì ní gbàgbàkúgbà ńlẹ̀ rẹ̀ tí wàá ti gbàgbàkúgbà fún ìyàwó rẹ̀ tó gbàgbàkúgbà ńlẹ̀ rẹ̀ inṣàlá wàá fọ̀rọ̀ rẹ̀ lé ọlọ́run lọ ọlọ́run ṣàánú rẹ̀. sọ bó rí nù. ó sì tún máa bẹ Allah kó ṣàánú rẹ̀ kó bọ́ sọ́ọ̀lì rẹ̀. aburu ní àwọn aburú aburú aburú tí máa bẹ nù ẹ̀mí èèyàn bó lèyìn ó sì lè borí rẹ̀. ó jẹ́ pé aburú tó wà nù ẹ̀mí ma wa wọnà àti ma ro aburú àmọ́ aburú tó wà nù ẹ̀mí fi sọrọ, ọ gbọdọ fi hùwà. tó o bá ti fi sọ̀rọ̀ tó o fi hùwà wọn ò ní pẹ̀sẹ̀ lẹ̀ fún. ó tún á máa gbìyànjú fúnra ara rẹ láti jẹ́ kọ́jẹ́ pé dáadáa lọ́ọ́ máa rò àìdá. tó o máa fi ń kó ẹ̀mí rẹ níjànú bẹ́ẹ̀ o padà borí aburú ẹ̀mí rẹ. èèyàn jẹ́ onísùnnà bàbá àtìyá rẹ̀ jọ ń tọ̀rí kọ̀ kí wọ́n á ní. ọ̀hán ṣé ti bàbá àtìyá rẹ̀ ní ká wò ni àbí tiẹ̀ ta ló fẹ́ fẹ́ àwọn. nísìnyí bàbá jọ ń súnà ọmọ rẹ̀ jọ ń súnà ó wá fẹ́ fọmọ rẹ̀ fún súnà tí bàbá àtìyá rẹ̀ jẹ́ ń tọ̀rí kọ̀ ta ló fẹ́ fẹ́ yà wò kíni kíni kíni ọ̀bẹ nìkan jà fọ́gún gbogbo lé mú ṣebí ọmọ lọ́fẹ́fẹ́ àwùsá so ẹ rí i pé sí ọmọ yìí sọ kájú ẹ àbí ọ̀kájú ẹ torí pé bàbá ti kájú ẹ èwo ń ti bàbá èwo ń ti ya ariwo ọjà lásán àbí tó máa pé lè ti yín tẹ bá fẹ́yàwó ní táwọn bàbá yín bá ń ṣe làwọn ìyàwó ọmọ gbọ́dọ̀ máa ṣe tó ń tipa bára àwọn bàbá ọ̀kọ́ ma tọ́mọ fi jó ń súnà tí bàbá àti ìyá jó ń bídíà agbára wọn kọ ìyàwó rẹ̀ wá lágbára wọn kà tó ń torí de eléyìí tí wọ́n bá ti jẹ́ pọ̀ bá kájú ẹ̀ tó níjọ́ ọmọ owó dó ń bí díà kò sí wàhálà àmọ́ tó bá yẹ pé ìbẹ̀rù tójú ni wọ́n náà fi ń ṣe súnà rẹ̀ kọ́ ọmọra rẹ̀. kí ni wọ́n sọ nípa ẹran wọ́n lẹ́ran kí ni wọ́n sọ nípa rẹ̀ owó owó yín tẹ̀ka rẹ̀ ẹ ti fọ́n dànù. Nàá ní wọ́n á ti sọ yùn. Àhán àwọn ní sẹ́yìn bá báyàn pẹ̀ràn tí a tún lè fún ní nǹkan a tún lè fún nínú ẹran. Ṣé tí wọ́n bá báyàn pẹ̀ràn ti yẹ kí wọ́n gbowó ni? Ẹ̀rọ kíkun ọ̀tọ̀ pípalẹ̀ sọ̀nà lọ́yọ̀ kẹ́ lómi ni tí wọ́n bá bá ń pa ẹran gbogbo ọrùn àwọn ẹran tó bá pa yóò máa kó lọ lé ni. adúpẹ́ fọlọ́ pé wọ́n ṣe bẹ́ẹ̀ lẹ́yìn ọgbọ́n lè ní ẹ o nítorí gbogbo ẹran tí ọba ti jẹ́ kó ọlọ mọ́bẹ lọ sọ́rùn rẹ̀ sá gbogbo ọrùn wọn kò fọ̀ gbogbo èèyàn náà jẹ́ ní ti ń bá wọn pẹran jọ ni Islam ọgbà pẹ́ni tó bá bá yín kun ẹran kọjá pé nǹkan kan nínú ẹran lẹ fi sanwó ọ̀yà rẹ̀ ẹ fún lówó sẹ́rẹ̀ kọ́ máa lọ ni. tẹ́bá tí wàá sanwó sẹ́rẹ̀ fún tọ́ba ti tẹ́ lọ́rùn tẹ́bá fẹ́ bùn lẹ́ran tí ò ní í ṣe pẹ̀lú owó sẹ́ kò sí wàhálà ń bẹ̀. wọ́n náà fẹ́ mọ ìyàwó mélòó gan-an lànàbì fẹ́ láyé yìí sallallahu alayhi wa sallam ànábì fẹ́ tó yàwó mọ́kànlá àmọ́ àwọn án náà lọ́dọ̀ rẹ̀ tó fi ṣaláìsí so Allahu azza wa jalla gbà fún un pé ìyàwó rẹ̀ lè pọ̀ bẹ́ẹ̀ wọ́n gbà fún ọgbà fáwa tí ìyàwó tí ọba kọ̀ kọ́ gbọ́dọ̀ ju mẹ́rin lọ. tí ọba sì ní ọba fẹ́ fẹ́ ìyàwó mẹ́rin tó wàá fẹ́ lọ́nà tó dáa kì í ṣe kó fi wàdùwàdù fẹ́ wọn nítorí tó bá ti fi wàdùwàdù fẹ́yàwó tó máa fi lè pé mẹ́rin bí kí gbogbo wọn jọ jẹ́rọ̀ ó rí i pé bó o ṣe tètè fẹ́ wọn ló ṣe tètè máa kọ̀ wọn nítorí pé wọ́n jọ dàgbà gbólẹ̀ kan náà ni ṣèrírí sì fi hàn pé obìnrin máa ń gbó ṣáájú ọkùnrin nípa àbálò tí gbogbo wọn bá wá síwọ́ sẹ́lẹ̀ kan náà so ìwọ sì tún sì tún wà active kàn pé wọ́n kàn máa gbọ́ pé ó ti kọ méjì ẹlẹ́kẹta gan bẹ lọ́nà torí ẹ̀ ó try láti jẹ́ kí ọdún wọn jìnnà síra wọn díẹ̀ tọdún wọn bá jìnnà síra wọn wọn ò fi ní jẹ́ kí wọ́n sú ọ àti time so lẹ́yìn lẹ́yìn ọgbọ́dọ̀ súyàn torí jáǹtì torí rẹ̀ fẹ́ obìnrin kì í ṣe pé wọ́n bára wọn lò lásán ó ní ìtumọ̀ tó tún ga pé èèyàn àti èèyàn wọ́n jọ pàdé jọ máa wà papọ̀ so ìwọ jẹ́ olùboni láti rí fún ìyàwó rẹ̀ ìyàwó rẹ̀ náà jẹ́ olùboni láti rí fún wọn náà. wọ́n ní àwọn méjì ní ẹnìkan ní ọ̀kan ni wọ́n wá kú tó lè tún fẹ́ lòmíì dípò rẹ̀ dáadáa torí tó bá ti di two minus one ó di one láàyè àti fẹ́yàwó mẹ́ta tún wà fún ẹ wá sọ̀rọ̀ ẹyọ kan ó lè fẹ́ mi ìdípò rẹ̀. wọ́n lóbìnrin ni tó lè máa wọ ẹ̀wù eré ìdárayá nígbà tí máa ń ṣe PE fáwọn ọmọ ph tọ obìnrin islam ọgbà kó kọ́ máa sí ara rẹ̀ lẹ̀ kọ́ máa ṣàfihàn bóò lára òun tó bóò lára òun kéré ma torí àwọn ní jilbab ní kọ́ wọ̀ ẹ̀yin ò lẹ́lòmíì ní sùkúù yín tó lè ṣe ph fáwọn ọmọdé obìnrin lọ́nìí ẹlẹ́yin ìjàbọ̀ sì jẹ́ wọ́n ní specialization rẹ̀ nù kọ́ wà nǹkan mí wọ́n ní tóbìnrin lè wọ jìlbáàbù kọ́ wá síjú lẹ̀ sòkò bojú òun náà ní nǹkan tó yẹ nítorí pọ̀ ní òfin ṣẹ̀ríà ńlọ́tọ́ka sí àìsí ìwà bojú rẹ̀ kọ́ yọ kúrò nínú ìfà mo rò pé yé wa àìsí ìbojú rẹ̀ kọ́ yọ kúrò lálùsùnà mo rò pé yé wa a wà sọ fún pé gẹ́gẹ́ bó ti ṣe gbìyànjú tí ń wọ jìlbáàbù kó tó gbìyànjú láti lo ìbojú. E ìyá àwọn kèfèrí ni bó làwọn ti máa ṣàdúrà fún ẹ máa bẹ Allah náà ní kókó jẹ́ kí wọ́n gba Islam kí wọ́n tó kúrò ní ilé ayé. sọ eléyìí jẹ́ àwọn àbẹ̀rẹ̀ tẹ̀sí abẹ Allah kó ràn wá lọ́wọ́ láti jẹ́ pé aborí fìtínà kó ràn wá lọ́wọ́ láti má jẹ́ pé àwa náà máa bá wọn kópa nínú fìtínà. No kí ó ràn wá lọ́wọ́ kó jẹ́ kí a máa bẹ dáadáa subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.